Yeah, Corey. Yeah. Okay now. Okay now. Yeah, Corey, Baba me. great legend àwọn legend rẹ̀. Celebrating, celebrating, celebrating, chief commander àti sọ̀nìyàn. Sísun ló ń dààmú ẹ̀dá. Orí àpáta tí Jésù wípé ọ̀wá. Ogun ayé kan tó lè bá wa lẹ́rù. Àwọn ti sọ wípé. Tolúwa láṣẹ. Olùkìlú sórí àpáta. That's Ó ṣe wá délé wa ayẹyẹ ọjà jẹ káàkiri òkú délé. bàbá sọ̀ni la fẹ́ máa jó sí i so sọ̀ni ni kẹ́ máa jó sí i. Thank you lọ ní. wọ́n kéré sí nọ́mbà àwọn ọmọdé wọ́n kéré sí nọ́mbà wa. ẹ wo happy friday báyìí kà jímọ̀ a lè kú akóògbẹ ẹ̀mí àṣìkà sẹ́núdé àsìmí ẹ̀yin ọmọ ìyá wa nílẹ̀ haúsá sẹ́núdé àsìmí àwọn Ìgbò kò sí muslim púpọ̀ nílẹ̀ Ìgbò so Yorùbá náà ni àti haúsá so gbogbo yín káàkiri àgbáyé tẹ̀tí ń gbàwẹ̀ àwọn ọ̀rẹ́ wa gbogbo yín pátápátá la kí ẹ kábọ̀ sórí ètò yìí ẹ jẹ́ títí béèrè bọ̀ tí a máa tún ṣe mọ̀ a máa tún gbàdúrà tó bá ti yá ṣe ti yé but eléyà fẹ́ béèrè question quickly heavenly father heavenly lord ẹ jẹ́ ìfìgò sójú mo ní question torí mo ṣe àbúkíbukí jèsè Sorry, platform mi so bí mo ṣe ṣe yẹn ọ̀rọ̀ tó sọ yẹn is advice award. one i quickly want to give advice and i, mean ask question also fún ọ̀rọ̀ tí ó sọ nípa kéwọ̀n yẹn kí n béèrè lọ́wọ́ kéwọ̀n pé ṣé tòótọ́ ni àbírọ́ ẹ jẹ́ share kéde bá wa love and light. before then let's pray heavenly father eternal rock of ages we taste thank you we worship you lord because we are gone nobody like you this you were not to saturday be the exalted be glorified forever in jesus name i thank you lord because you always be with us father receive our praise and thanks in jesus name i call myself my daughter my people blood of jesus oh lord take total control right now in the name of the father the son and the holy spirit already right now in nigeria some of them wọ́n in Shino wọ́n ti ń jẹun lọ́wọ́lọ́wọ́ ọlọ́run bàbá ọmọ àti ẹ̀mí mọ́ má jẹ́ kó oúnjẹ yẹn o lórí àwọn tó gbàwẹ̀ tó tọ́ tí wọ́n ní padà sínú ẹ̀ṣẹ̀ wọn má jẹ́ kó oúnjẹ yẹn sápá wọn lórí o má jẹ́ ó jẹ́ àjẹgbẹ̀yìn fún wọn o ọlọ́run ṣàánú fáwa náà o <laughs> ọlọ́run tí táìmù náà tí ì tó láti ṣe nínú ibi ọlọ́run bàkóso ayé wa afẹ́ wí lónìí sọnù mi dàgbára sọ́ọ̀dì àṣẹ àṣẹ tá a bá ti pa lónìí olú àfìdí rẹ̀ múlẹ̀ ọ̀rọ̀ wa fẹ́ kó máa nítumọ̀ èyí tó máa tún ayé àwọn ènìyàn ṣe ní orílẹ̀-èdè wa tó máa táyé wa ṣe tó máa tún ilé wa tó máa tún ọ̀nà wa ṣe nì ọlọ́run gbàkóso má jà ṣì wí má jà gbàkóso ayé wa we are solution center father daddy wa please lord continue to be a solution center to us continue to solve all problems on this platform in the name of the father the son and the holy spirit father please bless us financially materially morally spiritually let our children be blessed protect us guide us all thank you father because you answer prayer any man or woman that bless us father please bless them anybody that calls us in secret or openly father cause them Father, Lord, continue to fight for us. Thank you, Father, because you answer prayer. In Jesus' name we pray. Amen. Ẹ káàbọ̀ sí bí ẹ jẹ́ So, in tí a fẹ́ I love your program. Thank you so much. Thank you. Ẹ share ẹ̀yin tẹ́ like program mi. Mo ẹ rí mo béèrè lọ́wọ́ k why do you normally sleep love to sleep with them pẹ̀lú àwọn ọmọọṣẹ́ but àwọn ọmọọṣẹ́ tó ti sùn pẹ̀lú because Mr. Ayankunle Mr. Kúnlé Àyànlọ́wọ́ sorry Mr. Kúnlé Àyànlọ́wọ́ Mr. Kúnlé Àyànlọ́wọ́ ó sọ wípé kí lorúkọ kí lorúkọ kí nǹkan tó lè kọ ó ní àti àti sínú ah that's good Mr. Kúnlé Àyànlọ́wọ́ mo fẹ́ fi yín bẹ̀rẹ̀ ó sọ wípé ó lọ ń bá girlfriend yìí àfẹ́sọ́nà òun níbẹ̀ yẹn that, that one is not a new thing gbogbo fans k1 kì í ṣe pa àwọn ìbárasà ní dárúkọ àwọn èèyàn gbogbo fans k1 pátápátá àwọn ọkùnrin tó náwó fún yẹn láti 90s láti 80 tó ti bẹ̀rẹ̀ yẹn títí di déètì yìí ṣètò yẹn bẹ́ẹ̀ gbogbo àwọn fans ìyàwó gbogbo fans wọn gbogbo fans ẹ̀ tó jọ́kùnrin tó bá gbéyàwó wọn gbogbo wọn pátá ló máa báyàwó wọn sùn pátápátá torí ẹ̀ tó bá jẹ́ fans k1 lónìí ọ̀pọ̀lọpọ̀ mọ nǹkan tó máa ń ṣe ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn fans yẹn wọ́n wò wọ́n ti jà wọ́n jà lórí ọ̀rọ̀ yẹn wọ́n wá wò pé iṣẹ́ tuntun pé ẹni yẹn bá sùn pé káwọn wá fi wọn sílẹ̀ in fact kí wọn nǹkan tó bá tún bá ìyàwó wọn sùn tó wọ́n tún máa bè lọ́wọ́ pé iṣẹ́ tuntun rí obìnrin ló ṣe fẹ́ kú tuntun rí obìnrin ló ṣe fẹ́ kú níwàá o ò lè ṣe bẹ́ẹ̀ fún o ò lè ṣe fún kí wọn ṣe ti yé bẹ́ẹ̀ yẹn so mr nìyọnìwọ ni pé wọ́n bá girlfriend òun sùn ní pé ó gbé sí ó dá sí Paris <laughs> Paris Paris ó wà lọ ń ba níbẹ̀ ó ṣàwọn yamayama kò dẹ̀ nífẹ̀ ọmọ náà kò nífẹ̀ ó ti yé bẹ́ẹ̀ just to fight the guy and to báyé ọmọ yẹn jẹ́ àti báyé ọkùnrin yẹn náà jẹ́ ni that is that is so ìtí mo fẹ́ sọ ni pé ìyẹn ti pẹ́ o ṣàmọ̀ pé ó ti pẹ́ ẹni tí à ń sọ nígbà yẹn lọ́hùn á ti dàgbà ń sìn òun náà máa wò wá tó bá ṣì wà láyé á wo gbogbo nǹkan tí wọ́n sọ ṣó ti yẹ mẹ́yẹn <laughs> so bọ̀tí tó ń ṣẹlẹ̀ ní mílíọ̀nù ṣe mọ kéésì tó ń tẹ̀lé Wàsíù lẹ́yìn Kẹ́sì tó tẹ̀lé Wàsíù lẹ́yìn bàbá tó bí Kẹ́sì according to history bàbá tó bí Kẹ́sì ọ̀rẹ́ lòun àti Wàsíù Àyìndé kí ló ṣe bàbá Kẹ́sì ìbéèrè mi kí ló ṣe bàbá Kẹ́sì ọwọ́ Wàsíù náà lè máa ti béèrè nígbà tí ó dẹ̀ ṣe ìyẹn náà mọ̀ṣẹ́ tán tó kú tán ọmọ yẹn ṣe kí ni ó dọmọdọ̀ ṣó ti yẹn ìyàwó Kẹ́sì tó fẹ́ sí London of recent ni ó dìjà gidi tí gbogbo àgbáyé tí tó ó pẹpẹ iṣu atayanyan gidi ni o ṣé ti ẹyin tó ń bínú pé you want to die because of girl, eh, your wife because somebody slept with your wife tẹ bá rí táwọn yẹn bá eh, Mr. Tunde àìrán lọ́wọ́ ni pé eh, gbogbo wọn gbé wọn lérí wọn <laughs> ṣe rí gbogbo àti tó fi ń tó fi máa ń fún yín ní um, tẹ́yìn máa ń wò pé o ti báyàwó mi tó máa fi ń ṣe kọ́ńtúkọ́ tó máa fẹ́ pẹ̀pẹ́ fún yín tó máa máa bẹ lòmíì láti bá yín jà yín bó ṣe báwọn ìyàwó àwọn yẹn náà sùn ó bá ìyàwó Ọláṣojú tó ń ṣe ìyàwó ẹ̀ tó ń ṣe ní UBA ó bá sùn ẹni kó jáde kó wá búra tó bá rẹ lápá ìyàwó yẹn náà tí yẹn náà tó bá bínú títí tí a tún sọ́fà ìyá ọkọ wọn a sọ́fà ọkọ wọn bọ̀ tẹ́ ẹ̀ bá bínú tí wọ́n bínú mọ́ a bá wọn wọ́ọ̀kì ẹ̀ bí wọ́n ti ẹ̀ wọlé àti ṣíàmánù sọ̀rọ̀ wọ́n wọlé ìyàwó wọn náà fi di ó ní ìtumọ̀ wọ́n ìmọ̀ <laughs> ó yìn dájọ́ ni ìyẹn náà ìmọ̀ àkájọ ó ìmọ̀ àṣẹ fáìnà ṣó ti yé ìyàwó kẹ́sì ṣó bá sùn àbí kò bá sùn gbogbo àwọn tó wà lẹ́yìn ẹ̀yẹn <laughs> gbogbo ọmọ pátá àbí tó bá yẹ pé wọ́n mọ̀ọ́mọ̀ lọ tìyàwó wọn sí àwọn ò ní jẹ́ kó rí tó bá jẹ́ girlfriend wọn gan lórí bí passion everybody but question rẹ o kí ló ṣẹlẹ̀ tí kéwọ̀n gbogbo àwọn ìyàwó fans ẹ̀ tó fi máa ń bá gbogbo wọn sùn obìnrin tó bá ti rí báyìí àjàtọ̀ kórè ẹ kó ní happy home afọ igi mọ́lé ẹni adàbẹ̀rú tó ti yé <laughs> so mr ayonowo kéèsì ti yín yẹn nípa ìyàwó yín ó ti pẹ́ èyí tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ gbogbo àwọn tẹ́ ni wọ́n gbélé yín lórí yẹn ìyàwó wọn tẹ rí yẹn ìwọ̀n ò lè sọ fẹ́yìn ṣé ti yẹ ilẹ̀ gbogbo ẹ̀rí gbogbo pátá ní kéwà ní ti bá sùn ìyàwó ọláṣojú ó bá sùn ẹni kó jáde kó wa búra tó bá jẹ́rọ̀ náà pa ìyàwó kéèsì ọmọ kékeré yẹn <laughs> ó dàbí lójú pé ọmọ àti báyà kéèsì sùn gbà tó bá yí pé ìyà kéèsì sùn wà láyé torí fáǹsì ẹ̀ ni fáǹsì wàsíù ni bàbá kéèsì kéèsì tó wà lẹ́yìn yẹn fáǹsì wàsíù ni bàbá kéèsì so ó tó dàbí lójú pé ó bó sùn kó ti báyà kéèsì sùn yìí ó dẹ̀ lè wò ó pé ṣẹ́mọ̀ <laughs> many people Wasiu náà máa ń sọ pé ọmọ òun pọ̀ lọ́wọ́ èèyàn gan débi pé ẹni tó claim lára ọmọ Barrister Wasiu ẹ̀ mọ́ ni Wasiu ti sọ níta gbangba rí ní time tí àṣàǹtì sọ gba ẹ̀ To claim nípa ọmọ àwọn lára ọmọ Barrister Wasiu claim nínú wọn wípé òun ni òun fìyà wọn lóyún ó ti yẹ yín mẹ́rin kì í ṣe rọ́ ọlọ́run gbọ́ kì í ṣe rọ́ bọ̀ kí ni ìtumọ̀ kí ni reasons ṣe mọ̀ ìyàwó àwọn ọ̀rẹ́ ẹ̀ ló ń lò láti mìlí náà nísìn tó bá ti gbéyàwó ti rí pé lè súnmọ́ ẹni tó ti fẹ́ rí o pam kí ló máa ṣe á kàn lọ gbé á lọ gbé ọ̀rẹ́ ẹni tó bá ti fẹ́ dà yẹn nà <laughs> ní tó lò láti mìlí náà tó bá dẹ̀ ti sọ wọ́n lẹ̀ báyìí bàbá wọn máa kú gbogbo ẹ tó bá dẹ̀ ti lọ sí agbóbà sí báyìí ẹ lọ́ máa wò wọ́n àtàwọn celebrate ẹ máa rí pé bàbá wọn máa kú pẹpẹpẹpẹpẹpẹpẹpẹ wọn ò dẹ̀ ní sick púpọ̀ ẹ̀ ní gbọ́ pé wọ́n sick wọ́n ti pẹ́ o wọ́n máa lọ hin abẹ́rẹ́ yìí ni wọ́n á kò sáré lọ sí wọn ṣó ti yé yín so because he want to represent ó ti sọ́rí pé òun fẹ́ di kí lorúkọ ẹ̀ ó lóun fẹ́ dàbí Solomon ó lóun fẹ́ dàbí Solomon so ó fẹ́ pa gbogbo àwọn bàbá àti ìyá wọn to take the place of those parents nínú ayé wọn kò dẹ̀ ní kankan tó fẹ́ fà wọn ju pé kí wọ́n máa ṣiṣẹ́ fún tó bá ṣe wèrè kó strike wọn tó bá ṣe wèrè kó strike wọn ẹni tó ló fẹ́ strike yìí sí ìṣọ́ kò sí tó kàn mí o ẹ tó bá wù kó strike nínú yín nínú ẹ̀yìn tí ẹ̀ ń kọ fún yẹn bọ̀ kò dáa kó strike yín wọ́n ló fẹ́ strike torí gbogbo àwọn yẹn náà gbogbo wọn pèmí jẹ́ tí náà ti yájú sí wa tá bá sọ̀rọ̀ báyìí náà máa ga pa náà máa ṣe ó ti wé anyway ṣá so mr ayan fún ìdí èyí ẹ má bínú ṣó ti yẹ ní kò ń ṣe pé ó ń ṣe é ṣáà ti wọ̀ ọ̀rọ̀ pọ̀ nínú yín torí bẹ́ẹ̀ ẹ continue lórí channel yín ṣe bá lórí youtube ṣó ti yẹn bẹ́ẹ̀ wọ́n ti ní kán fọ́lò yín máa wo tí máa lọ máa bèbí náà máa fọ́lò yín máa lọ subscribe to channel yín ẹ mọ̀ kan ẹ máa fi ìlú dá wa lára yá lórí system torí pé a fẹ́ kí àwọn olórin fújì kan tiẹ̀ vacate for some time a fẹ́ mú kó gbọ́dọ̀ nígbà tí wọ́n tẹ̀ ṣẹ̀fẹ́ ṣàríwá sí ilẹ̀ ẹnìjọ́ mẹ́ta tó ti fẹ́ rìtáyà kọ̀lìntì náà so káàtì ẹ̀ sinmi ẹ̀ ti ọ̀nà sáà wọ́n dẹ̀ sọ pé nàìjíríà gọọmẹ̀ntì gan wọ́n ní wọn ò fẹ́ kó máa tẹ owó nàìjíríà kó máa rọ fáńdù kó máa ba nàìjíríà kó máa náwó bẹ́yẹn ṣe tí wọ́n ti sàn bẹ́yẹn so mr àyàn kúnlé àyàn lọ́wọ́ ẹ máa fi ìlú ẹ máa fi ìlú yín ẹ máa fi ṣeré fún wa lórí lórí i ẹ máa fi sọ̀rọ̀ fún wa ẹ máa fi pa òwe torí pé ìlú kan tẹ ìlú jẹ́ ẹ pé ẹnikẹ́ni àfẹni tó bá débẹ̀ ló lè mẹ́dìyẹ funfun nínú ata ẹni tó bá tó bá ṣojú ẹ̀ ni ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ ńlá ni irú ọ̀rọ̀ táwa ń sọ fáwọn èèyàn àwọn tí ò tí ń bẹ̀ wọ́n máa ló bàjẹ́ náà meanwhile ẹ lè sọ nǹkan kan ẹ kàn sọ kékeré ni ẹ rí bí ẹ ṣe sọ̀rọ̀ yẹn bó ṣe gùn tó bẹ́ẹ̀ ni ẹ ti sọ nǹkan kan tó rọ̀rọ̀ yẹn gùn gan ó kọjá rádaràda so ẹ lọ continue lórí YouTube yín ní ìpẹ́pẹ́ torí mo ní nǹkan tí mo fẹ́ ṣe mo lọ́mọ tí mo tọ́jú ó ti yé yín <laughs> mo ní nǹkan tí mo fẹ́ ṣe so ẹ continue lórí YouTube yín kẹ́ máa fìlú yín sọ̀rọ̀ ẹ máa jẹ́wọ́ àwọn èèmọ̀ máa rọ́ọ̀ṣì bẹ́ẹ̀ ẹ máa sọ̀rọ̀ orin yẹn ẹ máa fìlú sọ̀rọ̀ èmi kò fẹ́ lẹ́ẹ̀nì mo fẹ́ lẹ́ẹ̀nì bọ́ ìlú yẹn ìṣe ó dùn gan ó dùn so ẹ máa fi ìlú yín sọ̀rọ̀ intan sọ yìí sìn àkàì mọ́yé bọ́sẹ̀ máa ti wà lábẹ́lẹ̀ tí wọ́n máa fẹ́ ṣiṣẹ́ wàsíù tó bá try láti ṣe nonsense this time around your phone <laughs> yóò mọ̀ pé vvn nin wà nàìjíríà ń sin àbí wò ó tí lọ ṣe torí o máa ń fẹ́ bìlí pé ni president bẹ́ẹ̀ dẹ̀ ni o láìkì ìjọba náà o máa ń fẹ́ bìlí pé wọ́n ni ẹ̀ ọ́nà náà ṣé o ti lọ ṣe vvn àbí nin your everything is is what is monitor ẹ̀yin Nigerian government ẹ má gbàgbé nǹkan tá a jọ sọ last ẹ torí Ọlọ́run mo bẹ̀ yín ni àti EFCC ẹ bá wa ṣiṣẹ́ lórí ọ̀rọ̀ K1 àtàwọn nǹkan tá a bá ti ní kí ẹ ṣe ẹjọ́ ẹ ṣe a mọ̀ pé home is not building a day at the same time tẹ́ ẹ ti gbọ́ ìmọ̀ mọ̀ pé ó máa wà nínú list yín ẹ má wojú ṣe we want Nigeria to be liberated ààyè ah, tiwọn o bọ̀ K1 má gbàgbé o ó jẹ mí lówó àwọn owó tó jẹ mí mi ò ní no compromise àní ó jẹ mí lówó ṣó mọ̀ ṣá àwọn nǹkan tó ti gbà ṣó ti understand ó jẹ gbèsè gan ó dẹ̀ máa san <laughs> ó máa san o tó o bá san problem ẹ máa fi pọ̀ sí ni ọlọ́run elédùnmarè ń gbọ́ so san lára gbèsè ẹ̀ṣẹ̀ so àwọn ọmọ ẹ ò nírù púpọ̀ wọn ò nírù ètò pọ̀ ṣó ti yé secondly eh, k1 mo fẹ́ sọ fún ẹ wípé mo fẹ́ béèrè lọ́wọ́ ẹ̀ àṣẹ woman àṣọbìnrin tí àánú àwọn èèyàn dẹ̀ máa ń ṣe mí jọ torí ọlọ́run níbo ni gbogbo àwọn ọmọ tó ti dàgbà yẹn ni o àtàwọn èyí tí ìyàwó wà labroad àti èyí tó wà nàìjíríà àwọn ọmọ tó máa ń kó kiri wọ̀nyẹn a fẹ́ old pictures o a dẹ̀ fẹ́ picture tí wọ́n edit o ṣé o mọ̀ pé bí mi ṣe rí ìrẹ́sìn ó ti yé báyìí èmi náà ah mo tẹ̀lé ní picture kan mo fẹ́ fi sórí ibẹ̀ yẹn mo ní editing picture kan no kí lórúkọ ai picture kan báyìí tí mo ní náà èmi náà máa tiẹ̀ ṣe so máa gbé sórí máa tiẹ̀ ṣéǹjì dp mi lónìí máa fi sí mi ò fẹ́ yẹn bá ṣe rí gbé wọn a fẹ́ máa rí wọn a fẹ́ rí wọn ṣó ti yé bẹ́ẹ̀ torí ẹni tó bá ti bímọ fúnyàn àjàjà àwọn tẹ́ ẹjọ́ oúnjẹ wọn rí ṣó ti yé yín mẹ́yẹn tó yẹ pé gbogbo owó àti gbogbo nǹkan tẹ́ rí nàìjíríà ẹ fi ṣe ọmọ wọn láǹfààní o ẹ dẹ̀ fi ṣe àwọn náà ní àǹfààní àwọn aṣẹ́wà àtàwọn tẹ́ bá bẹ̀ níṣẹ́ tẹ́ jọjọ́ ṣiṣẹ́ burúkú lẹ máa ń fi oyin afẹ́ rí wọn it's good afẹ́ rí wọn ṣó ti yẹ yín mẹ́yẹn because bẹ́ẹ̀ ṣe wà yẹn tẹ́ máa rí latest latest obìnrin tó bá ti ṣiṣẹ́ tó wà tó wà current ní àwùjọ òun lẹ máa ń fẹ́ gbé òun dẹ̀ ló máa ń má àmì òun ló máa ń jẹ́ current kìíní àwọn current champion tó bá ń reign at that moment àwọn lẹ máa fẹ́ gbé lẹ máa máa display afẹ́ rí àwọn old school àwọn tó bí ọmọ fún yín wọ̀nyẹn So ti ẹ̀yin gbogbo wọn pátápátá ẹ máa try kẹ kó picture wọn sórí sí orí platform yín So ti ẹ̀yin àwọn ọmọ yín kò ń ṣe pé kẹ lọ gbé ẹnìkan kẹ wá gẹrẹ ẹsẹ kẹ bá yẹ jẹ kẹ máa fi kẹ máa fi da ayé wa láàmú kó ti bó gbogbo ara kó bó ṣáàkì kó bẹdọ ṣé ti ẹ̀yin mẹyẹ àwọn tó bímọ fún yín yẹn tẹ máa ń fi ọmọ wọn post tẹ máa ń fi ọmọ wọn proud a fẹ́ rí picture wọn a fẹ́ rí current situation wọn ṣé ti ẹ̀yin gbogbo wọn pátápátá ṣó ti yọyín mẹ́yẹn yẹn mi pé ìlú kì í ṣe àwọn ọmọọṣẹ́ yín nìkan lè máa ṣe kinní fún gbèsè tí ẹ jẹ́ ti gbọ́ o wọ́n ta pọ́pátì gbogbo ilé ton ń lò kọ́ kiri bíi ilé ẹ̀gà yẹn kò lè sọ gbèsè tó jẹ bẹ́ẹ̀ ni ṣé àwọn hmm, ó jẹ gbèsè gbèsè pọ̀. Hmm. a fẹ́ rí wọn yes number three ọ̀rọ̀ tí ẹ̀rí pé mo post Bukky Jesse sórí post mi but I to me I still believe there is a game going on okay but the I want to play it. Mm. ó ti yé. I want to play it. Mumbo, I'm coming. Kill him. ẹnu òṣèṣẹ máa kún k1 it's been a long time eh? irú video tí wọ́n gbé jáde ẹnu òṣèṣẹ máa kún i have a voice note here Lara, mo ń bọ̀ tí n bá ṣe tán mo kàn yín bá sọ̀rọ̀ máa wá sọ story fún yín mo ń bọ̀ mo fẹ́ play ti Bukky Jesse yẹn. ẹ̀kọ́ mi. a ní pẹ́ lórí ṣáàtì o kì í because I have a lot of things to do serious. gbogbo àwọn ìyàwó gbogbo ìyàwó àwọn fáǹsẹ̀ àti ìyàwó àwọn pípò yẹn ìyàwó gbogbo àwọn tó ń bá ṣiṣẹ́ gbogbo pátá ló ti dó kì í ṣe rọ́ àti gbogbo àwọn tó máa ma sọ ìyá mi kiri kan kiri kan mi ì sọ̀rọ̀ púpọ̀ àǹtí kan ò ṣẹ̀ mí but àǹtí yẹn I don't want to talk mi ìfẹ́ mi ìfẹ́ ṣe èèyàn ni. Hmm. mi ìfẹ́ ṣe èèyàn ni. Mm. What is it? Mm-hmm. Síwì ó lè báyà Mohbad mi láàárọ̀ ẹ̀. Ọ̀nà tó fi bá wà síwì ni pe. wọ́n lé lẹ́fọ̀ọ́ ó oh, O. òun ó lẹ́fọ̀ọ́ òun ò kì í ṣe torí àkìtàn èèyàn tó ti ń ṣiṣẹ́ pẹ̀lú Wàsíù for thirty two years ó bọ́ta ó sọ pé bí Wàsíù ṣe rí ni ẹ̀yin olórí burúkú tẹ̀ bá ṣiṣẹ́ paraventure bí yóò dún ni paraventure bí ẹ̀kọ́ ẹ̀kọ́ ìpa coincident láti jẹ́ kó kì í tú èèyàn kan paraventure bí ó fún yín lówó ni you don't know him ẹ súnmọ́ bàbá yìí ti mọ̀ láti kékeré wọ́n gbé fọ́tò wọn sí. Si ó ti bá bá Wàsíù bẹ̀rẹ̀ nígbà tó ti bẹ̀rẹ̀ ṣẹ́yìn lẹ fẹ́ sọ bó ṣe mọ Wàsíù sí ni it is so unfortunate táwọn kan sọ pé olè ni kò ní ìtẹ́lọ́rùn ìtẹ́lọ́rùn wo èèyàn bá yàn ṣiṣẹ́ fún thirty two years tó bá lọ sọ́jà sí tó lọ ó máa fún ọ lówó máa dìlíbà nǹkan tó ra fún ẹ bẹ́ẹ̀ náà ló ṣe rí fún Wàsíù àti bọ̀bọ́ tá ń sọ yìí àbí nǹkan tí mo sọ yẹn yín ó ṣiṣẹ́ fún Wàsíù ni Wasiu mú from the gutter pé òun fẹ́ fún lówó so ẹ sọ fún mi orí wọn ni kò mọ̀ because ibi tí mo fi ń ṣiṣẹ́ nílùú mi tí mo wà yìí a máa pè kankan ní benefit tó bá tó bá salary wa wá bàbá yìí ò gba benefit kankan tó bá salary ẹ̀ wá Wasiu kàn ń lò wọ́n ni tó bá pé Wasiu ń kọrin kò lálùyọ a lè a lè accept but somebody said something he said you are just wasting your time people love K1 Me, sọ pé wọn love ẹ ṣe báwọn criminal jàgùdà pali. let me tell you I love K1 music for the past last 1984 the first release K1 let me tell you lọ́bẹ̀ lọ́wọ́ àwọn tó bá mú mi K1 àwọn tó ṣe ní 80s yẹn mo majority lórí mi tí n bá bínú mo ti sọ rí àwọn tí mo ti fẹ́ rí wọn máa ra orin kẹsẹ̀tì wàsíù ní wọ́n máa lọ rà tó máa fi sí fún mi ọlọ́ Elédùmarè gbọ́ ìgbà tí mo má rè ẹ́ prince tí mo sọ pé ọmọ ìpẹ́rù yẹn orin tó máa lọ rà mo rẹgbẹ̀rún máìlì nítorí ìyàwó mi o mo rẹgbẹ̀rún máìlì nítorí olómi ẹ bá mi kí bèbí mi o ẹ bá mi tó bá tí n bá bínú bàbá Bùkọ́lá lọ́fíìsì kan tó ti ṣiṣẹ́ má e accounting firm kan báyìí nígbà tí ó ti ní ọ́fíìsì tiẹ̀ Mr. Adéyanjú ẹnìkan wá sọ́fíìsì ẹ̀ńjọ́ yẹn náà ẹni yẹn máa ń kọrin bíi Wàsíù Wàsíù lórúkọ bọ̀bọ́ yẹn náà wà l'Amẹ́ríkà ó ń kọrin ń bọ̀ níjọ́ yẹn bàbá bí yẹn ṣe ń kọrin wọ́n ní tó bá ti fẹ́ wọlé bẹ́ẹ̀ wọ́n máa kọrin ṣe mọ àwọn tó fẹ́ kọrin bí Wàsíù orin Wàsíù náà wọ́n máa kọ a lot of people like Wàsíù ẹni tó bá kọrin bí Wàsíù ni ó like ẹ̀ ni ló ṣe kọrin bí Wàsíù but kò sí nǹkan irú nǹkan bẹ́ẹ̀ yẹn Wàsíù fẹ́ kẹ́nìbọ̀dì dàbí òun kò dẹ̀ fẹ́ kẹ́nìbọ̀dì kò mókè bọ̀bọ̀ yẹn torí pé ó kọrin bí Wàsíù báyìí bàbá ọmọ mi gbé wálé kó má gbé wá bá mi mú kó má gbé yàn wá bá mi mú ṣé ti yẹn àbúrò bọ̀bọ̀ yẹn náà ń kọrin ní South Africa nígbà yẹn òun náà wà ní South Africa tó ń kọrin orin Wàsíù ló máa ń kọ torí pé kọrin Wàsíù wọlé ó máa ń kọrin orin wọn tó dàbí orin Wàsíù Wàsíù tó lórúkọ bọ́ yóò wà lamẹ́ríkà báyìí mi ò mọ bóyá ṣì wà ń bẹ̀ o but at least ìgbà tí mo kọ́kọ́ bẹ̀rẹ̀ iṣẹ́ àtìmí six years ago ó wà lórí platform mi mo máa ń rí tọ́mọ máa tag mi so ìwọ tó sọ pé people just like Wàsíù àtàmúyẹn tó like Wàsíù tí Wàsíù ti pa sọ́run cup of tea kì í ṣe pé wọ́n láìpẹ́ àti wọ́n ètò àti ìnùmọ sọ ayọtí mi irúwọ tó wà ń bíbá iná sí ilé criminal a sọ pé kí wọ́n investigate àwọn èèyàn pé ó ti ṣe nǹkan burúkú burúkú burúkú ó dẹ̀ yìí ṣe lọ ṣé o mọ̀ pé téèyàn bá dàgbà tó stage kan tó bá ti ń dàgbà tó bá ti kọjá éèjì kan tó bá ṣe burúkú gan ní kékeré á fi sílẹ̀ Wàsíù dàgbà ó tún burú sí Wàsíù dàgbà ó tún ṣèkà sí àwọn atrocity tó ń lọ lórílẹ̀-èdè Nàìjíríà especially ní Yorùbá land Wàsíù hundred percent no hundred percent 75 involved in many bad things. What do you feel? What do you think? Is there people like him? Do you think for me to have audacity to be talking about him, I'm also no story about him. Do you think I hate him before? As I'm talking right now, personally all the music here, mo ìrí music ẹ̀tẹ́nìkan gbọ́ lónìí tá máa jó sí i but I'm so sọ nǹkan tó ń ṣe fáwọn èèyàn a and you are telling me that people love him orí yín tẹ bá lọ́ọ̀vù ẹ̀ yẹn ẹ̀ ń lọ́ọ̀vù yìí pé ó ṣe burúkú fáwọn èèyàn ẹ sọ fún apapurọ́ nìyẹn if you are loving evil continuously and you are not rebuking him show us that you are evil so for you to have God as just waste your time you will love him and so what you love evil you are evil anybody that love evil will love evil that is doing to people you are in the same thing click kọlẹjọ wa apàyàn fẹyàn ṣe tutu. báyé èèyàn jẹ́ Only somebody sing a music máa gbọ́ olórí burúkú o ó somebody sing a music make you happy you are now spoiling the person and <laughs> olórí burúkú ni ẹ tí ó mọ nǹkan tó ṣe wàsíù tó bá jẹ́ pé orin nìkan ló ń kọ ó dáa wàsíù ń <laughs> you don't want us to play this you just want us to go straight to the point to tell us what he's doing you love that thing wàsíù ń jalè tó wáyé pọ̀ kọ̀ọ̀kọ̀rin tí ò ṣe nǹkan burúkú láwùjọ ṣé orin tó ń kọ yẹn ló fún ní ọdá sí láti máa pààyàn ni ṣé orin tó ń kọ yẹn ló fún ní ọdá sí sì ní lẹ́yìn tó bá tó ń gbọ́ orin yẹn tó wọ́n mọ̀ pé ó ń kọ orin yẹn wọ́n tún wá lọ pé wọ́n láìpẹ́ ló make you happy orin kan ló make you happy ni gbèmí wọ́n sanwó fún ni tó bá play music ní bá lọ sórí YouTube ní sì bá tẹ̀ owó mi ni mo fi ń wò ó tó bá fẹ́ gbọ́ orin làwàsíù nàìjíríà ṣe ló you now doing it as if it's doing us a favour we are doing it a favour àwọn èèyàn ló ń ṣe ní fébọ̀ àní tó bá dẹ̀ ti ṣe èèyàn ní fébọ̀ èèyàn kí burúkú ṣe fún kọ́sítọ́mà ni wá and we always right ṣé torí pé wọ́n ń lọ orin orin ẹ̀yẹn wọ́n fìfẹ́ wọn sí ló ṣe ń fi ìkàwọ̀ fáwọn èèyàn are we talking about the music tó ń kọ tó bá jẹ́ pé òrìn ẹnìkan ló ń kọ tí òṣìkà fáwọn èèyàn láwùjọ ẹ máa ma sọ pé ẹ̀wọ̀n wọn spoil ẹ̀ olófin ní ọdá sí láti máa pààyàn wá sí ìwúpàyàn náà olórí burúkú ni ìwọ yìí má sọ̀rọ̀ púpọ̀ mọ́ kó má bàjẹ́ kí n bá tiẹ̀ jẹ́ lórí bíbá má dìlítì ẹ̀ dànù ni wàásù ìṣèwọ̀ ló wà ń bẹ́ àbọ̀ àwọn ọmọ ẹ̀ ó ní Obasco David olórí burúkú olórí burúkú ni ẹ àwọn àwọn àwọn ọmọ gbélẹ̀gbé ọmọ gbélẹ̀gbé gbogbo wa burúkú ló wà lọ́wọ́ kéwọn ẹ jẹ́ agbélé iná má distract wa mo ti fún ẹ lẹ́sìnsìn. kí ló dé tó ń fara ní ọyàn kí ló dé tó ń fara ní ọmọlàkejì ẹ kí ló dé tí alákàrà tí òfin dẹkẹdì kejì dín wàsíù dánkù ìgò ìkà but Bukky ìwọ náà ò ga náà kí ló dé tó tún pé Wàsíù ní mi kò má tẹ̀sí. ọba <laughs> love and like tó bá flag show yìí I come back I might not come back so love and like. thirty-two years is not a child's play it is not moi moi. ẹ̀jẹ̀ fi ló bòótọ́ now that is not my bone of contention my bone of contention is àwọn olórí burúkú tó tẹ̀lé Wàsíù lẹ́yìn tó ń kọrin fún àwọn olùgbé ẹ̀ ẹ wá what are you trying to come out to cover what are you trying to come out to tell us what narrative are you trying to put out there about Wasiu I am saying it with my full chest Wasiu is a is all shades of bad leader is all shades of bad attitude his attitude stinks his relationship with with his workers with humans is it stinks. Then, let's it stinks, all, a spade. Correct. You call it. spade Calling a spade. for Wasiu this morning does not mean I hate him. Tó bá ṣe nǹkan tó dáa I will celebrate him. You all know me for that. If I don't call it bá Tinubu in sí pé just jọ, ebi ń pa àwọn èèyàn, kí ni I was the first person that posted it on my Facebook page. Even even that one that he, that song he just want to overwork any because he's using systematic a system to to to to you know to recruit war against the government because they always do that. Let me tell you a sample like Mr. Ayokunle sọ kankan ó ní pé ní two thousand and twenty nígbà tí gbogbo èèyàn gbogbo ọ̀rọ̀ tó ń sọ mi ò wò ẹ́ mọ́ so gbogbo tó fẹ́ máa kọ alágbàwí bíi lọ́ọ̀yà ni ó fẹ́ máa ṣe advocate ní báyìí fún Wàsíù ni so I don't want to be reading whatever you are you all this nonsense tí wọ́n put in place I don't it's not relevant so on the what do they call it on 2020 i have every. i mean the man said during that covid you know there was no work and they go to work you know what i mean there was no work there's no music like but Oban bá on his nǹkan the studio No, ó máa some of them but do you know that there's no any benefit from k1 to those people and that time papa they say palliative and that still has a as or i mean he has um, the grace and he has opportunity and he also collected money all those money tó send wá lot abroad a lot of money they make hell of money there was no dime penny to share to his people to àwọn to ń bá and again let me tell you something eh, ọláṣojú nígbà yẹn ṣó ti the chairman Momo, mọ̀ pé something but that time I won't just want you ní wọ́n fẹ́ pín ní àwọn show and co ó dúwá sórí media because that time kí n tó block wèrè wọn sọnù eh, kí block wèrè ẹ̀ so i is i it mo o mo follow o follow me you know mo ṣá máa rí no ṣé o follow me i o máa sọ ma ṣá máa rí ó wà mo mo máa show me ni gbogbo nǹkan tó bá ṣe so that very day ó wá announce pé àwọn àwọn redeal because you are writing rubbish here nǹkan tó máa ke lo lọ máa ṣe káàkiri platform nìyẹn kẹ́ jẹ́ alágbẹ̀nù wí ẹ̀ ó ti yé yín ẹ̀yin olórí burúkú tẹ̀ wà nígbèkùn aláyébàjẹ́ happy for the don't really my message it is now I believe what I am telling you is true this woman Mubano, you are Oh, I don't want to. Do you want to distract me? Yoko Kushidano. So Um, kí lorúkọ ẹ̀ ọláṣojú nígbà yẹn ó wá ó wá announce he came on the social media on Facebook announce to the whole everybody that if you are in Alimosho that there is uh, you can register now there is a food official that they are sharing food in Alikideko Kinikan you understand me and you know Alimosho is also my area you understand me I was in Nigeria And I know a lot of people do ask us for money then. When I heard that, I call a lot of people. I say, okay, oh, and he dropped his number. I have his number. He dropped his number that this is number you should call. And I have his number before. And I also have that one. Olasoju Adebayo. So, and I gave his number to some people that if you need uh, food, oh, ẹ lọ sí ibi buy báyìí o. Oh. Bó ṣe sọ yẹn báyìí, ó dà pé wọ́n ní kéwọ́n but she Bó ṣe ti sọ yẹn, Kewo, náà kàn gbé oúnjẹ kọ jáde ṣé mọ̀ wọ́n gba gbogbo allocation owó wà o kò fún anybody ní oúnjẹ gbogbo àwọn ọmọ yẹn wọ́n fún ọ ní nǹkan ṣé nígbà yẹn kò sí allocation kò sí owó tó ń gbà tí wàásù fúnra rẹ̀ tó ń gbà lọ́dọ̀ gbogbo àwọn lọ́dọ̀ ìjọba kò sí ó wà kò fẹ́ anybody ṣọtiyé he care for nobody is a very wicked person àwọn tó bá nice yẹn is like a taboo to them to their kingdom ẹ jẹ́ a gbọ́ nǹkan tí mo gbọ́ side bíbà and I was surprised ẹ máa gbọ́ ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí Bukky sọ Bukky Jesse. I celebrated him I paid for him so coming out for him now does not mean I hate him I just hate his attitude towards human being towards his workers am I communicating. You are you are communicating. àbí kan tí mo sọ so coming out to say àwọn òṣìṣẹ́ wa ń bọ́ta wọ́n wá sọ pé Wàsíù ṣe dáadáa fáwọn sórí gbogbo yín burú ni ẹ̀yin tẹ̀ ń ṣí ẹ̀ ẹ̀yin tẹ̀ ń sọ pé kọ́ gbọ́ nǹkan táwọn òṣìṣẹ́ ń sọ ẹ jọ ta lè ṣiṣẹ́ ò bá gbẹ̀ bí ò ṣe légbò ṣe gbogbo yín rántí pé àwọn pípù yìí wọ́n yìí wà lábẹ́ Wàsíù Wàsíù yìí ń fún wọn lówó oúnjẹ bó jẹ́ tọ́wọ́ kọ́bọ̀ wọ́n yìí fi ń bọ́ ọmọ wọn ṣé expect káwọn náà bọ́ta kọ́ support bọ̀bọ́ yẹn ni mo lè bẹ́ẹ̀ ti ayé mi bọ̀bọ́ tó bọ́ta sọ̀rọ̀ yìí òun àtàwọn àwọn gúùpù wàsíù tọjọ́ nkọrin yẹn wọ́n jọ máa sọ pé àwọn máa bọ́ta sọ̀rọ̀ ni at the last minute lọ́ máa padà máa jó lọ mò ń wẹ̀ yẹn lọ́ra ọ̀rọ̀ máa ráyé mo ṣe pé bàbá ìkọ́ nìkan ló decide pé òun máa wá sọ̀rọ̀ wàsíù òun àtàwọn kan nínú báǹdì yẹn lọ́ máa ti jọ sọ but ìgbà tó tó táì gbogbo wọn sún lẹ́yìn ìyá ń jẹ wọn náà ẹ bí gbogbo wọn ṣe rí ó ní ibi tẹ́ ti máa mọ̀ ipò ọ̀gá da ara ọmọọṣẹ́ lẹ ti máa mọ̀ ẹ gbàgbé ọ̀gá sí ọ̀gá ti lówó ara ọmọọṣẹ́ lẹ ti máa mọ̀ ipò. I have a video, I have a voice note of K1. If you want me to play voice note of K1, I will play it to you. Okay? I will play many voice note of K1. All right? You said there was a time you asked K1 to forgive you. For what? What did I do wrong to K1? there was a time he was going through things. It's between me and him. I just do that to remove chain from his neck. And he said to me that any day, I mean, tí gbogbo èèyàn bá ti dìde tán bẹ̀rẹ̀ Boom, ń bú mi tán ṣépè kí n ṣáà máa And then I was after some time mo wá wí pé mo yọrun bọ̀bọ̀ yìí torí ó fẹ́ kí n divert story ni. Mo yọrun bọ̀bọ̀ yìí kúrò nínú chain ó wá fẹ́ ó fẹ́ fi ọrùn mi orí ẹ̀ burú ni níbo mo ti ń sunkún tí mo sọ pé kíkẹ́ wọ́n forgive me I was crying pé and and I'm, I was telling K1 to forgive me if I do something ìyẹn ti di tó bá yẹ pé mi ò save life ẹ̀ nígbà yẹn òun kọ́ ló máa sọ̀rọ̀ ń sin náà yeah and nǹkan tó dẹ̀ game tó dẹ̀ play nígbà yẹn náà òun ló tún fẹ́ play this time around Ashanti tó ti ń sọ̀rọ̀ ẹ̀ for long time tí àṣàǹtì wa sọ fún mi nígbà nígbà tẹ́mi wá bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ kí wọ́n tẹ́mi ò tiẹ̀ mọ̀ pé nìkan jẹ́ àṣàǹtì nítorí ṣe fẹ́mi ni mo sọ torí kò dẹ̀ stop ni kí wọ́n kò stop ni mo lọ sí Amẹ́ríkà ó nawọ́ síbẹ̀ mo tún dé Canada ó bẹ̀rẹ̀ sí ní ṣe òṣì olójẹ́ kí n bẹ̀rẹ̀ sí di ni mo ṣe di blogger ni mo ṣe di speaker you understand me so má mi ò fẹ́ kó divert tó bá ti yá màá sọ story fún ẹ ó ti yé màá play voice note for you k1 tó jẹ́ pé bó ṣe sùn mẹ́ tó wá sùn mí sí kóòtù yìí k1 wà nínú àwọn tó sùn mí sí kóòtù olórí burúkú ni k1 k1 tó bá dẹ̀ jẹ́wọ́ náà ló ń sọ orí yẹn ti burú sà orí yín burú sà k1 tó jẹ́ pé ó sọ fún mi ó ní kí n tẹ̀ sójú wúmà yẹn ó dẹ̀ ti sọ wúmà yẹn pé tí má ti tẹ̀ sójú ọmọ á sùn mí sí kóòtù orí yẹn burú orí yẹn burú èmi sọ fún k1 pé kó forgive me for what ó ti di àfihẹ́yìn tegun fi ṣọ torí pé nígbà yẹn wọ́n máa sọ fún mi pé forgive ẹni tó ṣe ẹni bí lè ṣe ẹni rè that's àwọn èèyàn máa ma preach fún mi and I don't listen to bad preachers now I don't listen to people tí wọ́n rán káàkiri tó wọ́n máa sọ fún ẹ don't worry ẹni tó ṣe ẹni bí lè ṣe ẹni rè kí ló dé tó kọ́kọ́ ṣe mí níbi kí ló dé tó kọ́kọ́ ṣe mí níbi kọ́lọ̀ bá mi ṣe òun náà níbi tó bá ti ṣe níbi tó filẹ̀ tó filẹ̀ tẹ́mi bẹ́ẹ̀ mi ṣe filẹ̀ náà ẹ̀ẹ́ àṣewáṣe ra wa lóore and again kò sí orí nípa fẹ́ ṣèdí olórí burúkú ni ẹ mú bọ̀ mí tìde jẹ́ ká kọ́kọ́ gbọ́ ilé iná má distract ò ní jẹ́ kó yá àwọn èèyàn mi ò fẹ́ pẹ́ púpọ̀ torí ọ̀rọ̀ tó fẹ́ máa sọ mí báyìí tó bá tún sọ̀rọ̀ fọ́dà ètò sọ iná mo lè analyze ẹ̀ fún ẹ mo fẹ́ gbé voice because you want me to go deeper into story of K1 nísìnyí you want me to go deeper into K1 case ó ń gbọ́ ó ní mo ṣe ń sọ mo ṣe bèè lọ́wọ́ ẹ̀ nísìnyí wọ́n náà kọ́kọ́ jáde ó ní ẹ ṣe bí fuck you too sleep with you too oh, you are you mad or something ṣó ṣe èrè mọ́tìlẹ̀ ni jẹ́ agbọ́rọ̀ búkì jẹ́sẹ̀ náà. Bukky Jesse ń bá Bukky Jesse lára àwọn bébí ẹ̀ ni wọ́n ń bá sọ̀rọ̀ lọ́wọ́ wọn ní true dínkàn tí bèbí sọ ó correct she speaking. ọ̀gá yìí dá sáwọn ọmọọṣẹ́ ẹ̀wọ̀n ló ń gbé àwọn ọmọ àwọn ọmọọṣẹ́ wá sí ìdájẹ́ náà ṣé ẹ rò bí pọ́nmọ́ bọ́tà wọn sọ pé wà sí ọ̀dà ni àwọn náà ṣé ẹ máa ń ronú pẹ̀lú ìwò òdiwa ni ṣé ẹ retí káwọn ọmọ yẹn bọ́tà kan sọ pé ẹ wà sí ọ̀dà ibi tó ti yìí ń jẹun ọ̀kan ọbẹ̀ wọn. àní mẹ́gbà pé all these guys are under the influence of influence of Ogun. ṣẹgbọ́n tí bàbá Baṣọ̀run Gáà bàbá onílù yẹn tó sọ pé àwọn lọ sún ẹ̀ ó gba aṣọ àwọn ó ń lo aṣọ àwọn táwọn bá ti wọ̀kù táwọn ti làágùn sí ó ń lò ó. These guys are under the influence of diabolical things. àbíkọ́ yẹn yín kò sí nǹkan táwọn bọ́ìsì lè ṣe wọ́n ti di mùmú bí Wàsíù ṣe wà yẹn àràgbà tún ra mú ni ó tún máa lọ tún òògùn ẹ̀ ó tún máa lọ tún. àwọn pípù yẹn wọ́n ń ṣe mùmú for real those people working with K1 but ẹni tó bá wà nínú ìgbèkùn they have no choice tó bá gbọ́ pé the people in bondage have no choice ó ti yé bẹ́ẹ̀ they have no choice because number one if they should leave tẹ́nì kankan bá ṣe kọ́ńdúkọ́ńdú tó bá sọ pé òun fẹ́ lo agbára òun fẹ́ kúrò wọn ò ní jẹ́ kórè nǹkan kan ṣe gbogbo ẹni tó bá lọ sẹ́gbẹ́ ni wọ́n máa sọ fún wọn máa lé gbogbo èèyàn tó bá wà lẹ́gbẹ̀ẹ́ ni wọn ò ní jẹ́ kí anybody fún níṣẹ́ they will scare everybody away from them they will suffer until they go back to him I wasn't even he stole for me I wasn't working for him but he want to take me the same thing the same thing tó máa ń ṣe fáwọn àwọn òun la ṣe ń bèrè gbogbo àwọn ìyàwó yẹn tí ìbá pé a ti ń sọ̀rọ̀ lórí social media we liberate and we save a lot of life àtàwọn obìnrin yẹn náà àtàwọn a lot of you pàápàá tó ìfẹ́ larimọ̀ tí ẹ̀ tí a sọ pé kó má fẹ́ obìnrin tó bá wù àdẹ̀sọ pé kẹ́nìbọ̀dì má ṣe nǹkan tó bá wù fún àbí kó má lọ fẹ́ ní tó bá wù but àwọn tó ti jẹ́ victim wọn mọ̀ everybody that have been a victim of Wasiu Ayinde they know what we are saying okay so and we are saving life so ọ̀rọ̀ tí ẹni yẹn tí Bukky ṣe sọ yẹn pé wọ́n ti di mọ̀mú wọ́n gọ ológbò tó sùn bí ọ̀lẹ ọgbọ́n náà ẹ̀ pé gbà ṣùgbọ́n tí ò bá tí ì rẹran àti ò dẹ̀ sí nǹkan tó lè ṣe bọ́gbọ́n inú ẹ̀ ṣe wù kó pé bá tó bí ó ṣe máa wò náà ni tó kàn máa ṣe yáhùn yáhùn yáhùn because there is no place for him to hurt ó ti yé wọn ń ṣọ̀dẹ̀ wà láì tàláì i know táwọn boys yẹn tó bá sọ̀rọ̀ lẹ́yìn Wàsíù rán wọn káàkiri láti ṣe burúkú bọ̀ tó bá sọ̀rọ̀ lẹ́yìn wọ́n máa ń ṣépè fún ni tó máa dé mẹ́wájú ẹ̀ tó máa dọ̀bálẹ̀ aláàjì ẹ ká sàn wọ́n máa ṣépè fún yín tó bá yọ ọrùn tó bá gbé pé ọmọ ti yọ ọrùn àwọn nìkan náà ló máa ní gọ́ọ̀t láti sọ̀rọ̀ tó ti bìlí pé wo go to hell mi ní nǹkan kan tí mo fẹ́ béèrè lọ́wọ́ ẹ mọ́ ó tún dojú ẹlòmíì tiẹ̀ sọ pé ó tún dojú àlàkà àwọn tó ríra wọn Wàsíù burú ó ti yé Wàsíù wicked Wàsíù nàkìlà gbogbo ìwà burúkú ló wà lọ́wọ́ ẹ̀ ọmọbìnrin nígbà tí wọ́n sọ̀rọ̀ lórí social media ń bìbà a lot of people brought his case nígbà tí mo tún bá tún gbọ́ case yẹ̀ ẹni àwọn ará ilé ẹ̀ gangan family, ẹ̀ ẹ́ eh? wọ́n ṣàlà kò ní ìdí ẹjọ́ àwọn nǹkan tó ṣe fẹ́mi Wàsíù ìkáyé àti ọ̀run ni nígbà tó máa ń sọ tipẹ́tipẹ́ pé Wàsíù máa ń ba ayé àwọn èèyàn jẹ́ ó máa ń ṣèkà fáwọn èèyàn á tún ràn wọ́n lọ sọ́run àrèmọ́bọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọn ló máa ń ràn wọ́n boys lọ iṣẹ́ tó ń ṣe tó ń sọ fọ́lọ́pàá pé wọ́n ṣe yẹn iṣẹ́ tóun náà ń ṣe ni o ó máa sọ fún wọn pé wọ́n jalè ó lè ní wọ́n ń gbé dúró ó lè ní wọ́n ń ṣe fraud a máa petition wọn tẹ́ bá ti gbó wá síwájú ẹ̀ tẹ́ ẹnu òun ló ní kọ́ pè yín wá o a wá rí bí ìpèsèlè fi ń bùgá òun a wá rí bí ìpèsèlè ń tẹ́ bá múra dáadáa níwájú Wàsíù ṣe ló máa rí pe pé ṣe lè ń tẹ́ tún ra nǹkan fún ṣe ló máa rí bíi pé ṣe lè ń bùgá òun a sọ pé that person must go down anyway ìwọ to wáyé tó bá tún sọ̀rọ̀ further I will block you I don't want you to talk again I will suspend you I'm fighting for myself and I'm fighting for people also. I'm ń bèrè because a lot of people One máa sọ pé gbogbo nǹkan tó ń sọ pa kí wọ́n pè ṣe láì. Mo sọ mo ló gba ilẹ̀ wọ́n ní kò gba nǹkan kan lọ́wọ́ ẹ̀. K1. Story K1 lẹ you know one thing K1 kàn ṣe ó possible pé tí ò bá tiẹ̀ it ìka me. Only Ó can't ṣe ìka yẹn títí ó máa fi dọjọ́ ogbó kó jẹ́ gbégbà tó bá on your share. You might máa gbọ̀n rẹpẹtẹ. Okay, Nigeria want to know what he 1 did to you, for you now. Okay, let's ẹ jẹ́ àgbọ́ eléyìí náà. Ẹ jẹ́ ká gbọ́. Eléyìí náà máa sọ. o ṣẹ̀ṣẹ̀ ń gbọ́ mi ni? Is it ṣé the first time tó ṣẹ̀ṣẹ̀ ń gbọ́rọ̀ mi lélẹ̀? Nàìjíríà fẹ́ gbọ́ nǹkan tó ṣe fún mi. Ta ni ẹnu? Ó tún máa lọ tún renew ni because ó ti rí pàṣírí ti ń tú. Gbogbo yín wá ń bọ́ta ẹ ń sọ pé kọ́gbọ́n nǹkan táwọn ọmọ ẹ sọ àṣàǹtí kọ́lọ́run bá mi fọ̀mù kẹ àṣàǹtí sọ̀rọ̀ nípa wàsíù títí títí tó fi kú wọ́n sọ pé kídìnì ló pa báwo la ṣe fẹ́ mọ̀. kídìnì kan ni wọ́n nínú inú ẹni tó wà ní Paris àwọn tó wà ní Paris àwọn tó wà ní Paris níbi tó ti kú ńgbà tó wà tí wọ́n fi gbé lọ wọ́n sọ kì í ṣe kídìnì ló pa àṣàǹtí àṣàǹtí ò ní kídìnì problem ó kàn nínú run fẹ́rẹ́fẹ́ ni and again mo ń fẹ́ sọ lẹ́ẹ̀kan ìgbà tí àṣàǹtì tí èmi wá bẹ̀rẹ̀ sí ń sọ̀rọ̀ ní gbogbo àyẹn àwọn èèyàn sọ wípé bọ̀bọ̀ kan wà ní Canada bíbẹ̀ ó sọ fún mi ó lẹ́nìkan ń sọ̀rọ̀ Wàsíù tipẹ́tipẹ́ lórí Facebook pé ó ní ó bá àdìgan kankan bẹ́ẹ̀ nǹkan tó ti ṣe experience ẹ̀ ó ní kí n pè mọ́ ráyè pé mi ò pé àṣántì fúnra rẹ̀ ó wá ọ̀pọ̀tọ́rí bọ̀ bọ̀bọ̀ bọ̀bọ̀ yẹn ó face mi ó follow mi lórí page mi now òun ló wá sọ fún àṣántì pé kó lọ wọnú chat bàbá pé nǹkan tóbìnrin kan ń sọ ní tí Wàsíù ń ṣe fún mi ni mò ń sọ yeah a ti kọ́ ọ̀pọ̀lọpọ̀ èèyàn a dẹ̀ dúpẹ́ pé ìjọba tó wà nílẹ̀ inú ọmọ náà la máa rán sí náà báwọn ṣe máa rán ara lé ẹ̀ sí ẹ̀ ni. Ashanti ìgbà tó wá bẹ̀rẹ̀ sí ń gbé kí nìyẹn tó wá boost Ashanti to support Ashanti bó ṣe wá rí pé wow torí gbogbo gbà yẹn wàásù ńgbà yẹn mi jẹ́ tí mo pé wọ́n máa ń flag show they restricted me you understand me they restricted me so ngbà tí kinní yẹn wá boost òun ló jẹ́ kí ẹ sábọ̀dù tó fi pè mí òun ló bẹ̀rẹ̀ èèyàn pè mí ọmọ Cairo ọmọ tó wà ní Egypt yẹn ló to. tó wà ní Egypt ló bẹ̀ sí mi pé gbogbo owó mi tó bá gbà ní wọn máa bá mi gbà gbogbo nǹkan tí wọn bá ti gbẹnu sí báyìí ó ti yé bẹ́yẹn nígbà tẹ́mi ń sọ̀rọ̀ ìgbà tó bá rí àṣẹ wọ́n ti jọ di wọ́n ti jọ plan before kémi dẹ̀ tó wá sórí Facebook kí n tó wá di ẹni tó ń speak gbà tó ń disturb mi tí mo wà lamẹ́ríkà mo pé àwọn tó mọ̀ mí wọ́n mọ̀ pé mo ti ń sọ̀rọ̀ Wàsíù tipẹ́tipẹ́ nǹkan tó ṣe nígbà tí mo wá dó mo kúrò Nàìjíríà mo wá pé Àbíkẹ́ kó tó di pé mo wá sórí Facebook kí n tó kúrò lamẹ́ríkà wọ́n ti ń disturb mi nì they followed me they do many things ọkùnrin kan wà ní Amẹ́ríkà wọ́n ń pe pásítọ̀ yẹn ó máa ń ṣe program politician program báyìí pásítọ̀ wa kan ni ó close mọ́ mi kí lorúkọ Mr. Fafi ó máa ń ṣe program yẹn ó wá ń pè mí ó máa ní kí wọ́n bá ń bá òun ṣe program a máa jọ wà lórí live ṣe ti yẹ tá bá ti bẹ̀rẹ̀ lọ́jọ́ Sunday mo dẹ̀ ní àwọn ọmọọṣẹ́ K1 kí lorúkọ ẹ o Clinton was my it was on my page Clinton ọmọṣẹ́kẹ́ wọ lára mánìjà ẹ̀ Ìdáyà àṣàkẹ́ ó wà lórí platform mi mo ń bọ̀ o ó fẹ́ kí n go deeper I don't want to talk much but I want to I will talk today is weekend. àṣàntì tó wà àṣàntì ṣòlè London bí ló wà mo máa gbé interview. tí má ti wà lórí program máa yẹn báyìí ṣé mo máa yẹn máa ń ṣe live báyìí ní lórí Facebook àti lórí kínní ṣe ti understand tí bá ti wà lórí program máa yẹn báyìí gbogbo àwọn boys yẹn tó jẹ́ boys Wàsíù one month mi and that time yẹn mi ò ti sọ̀rọ̀ mo ti fẹ́ mo ti mi ò sọ̀rọ̀ fáwọn yẹn mo kàn ti fẹ́ move on like just start my life again but gbogbo nǹkan tó ti ṣe fún mi ó máa máa mount yẹ á máa mount yẹ á máa mount yẹ kò ní fẹ́ kó sọ síta a máa disturb ayé a máa sọ gbogbo bó ṣe gbogbo àwọn tó bá ti lọ yẹn just like bí àyàn kúnlé ṣe sọ àyàn lọ́wọ́ àbí kúnlé mr kúnlé ṣe sọ tó ní tóun bá dúró pẹ̀lú àwọn èèyàn kan báyìí dáwọn lára àwọn band náà ni o a sọ fún wọn a sáré ó máa ń separate a máa fẹ́ ó ń disasole ó fẹ́ disole ó fẹ́ disasole tẹ̀ ṣá like ó fẹ́ máa lé àwọn èèyàn lára like kò fẹ́ kẹ́nibọ̀dì kó súnmọ́ because obìnrin pé tó bá súnmọ́ gbogbo nǹkan tóun ti ṣe kò dẹ̀ mọ́ pé gbogbo tóun ṣe yẹn náà wá ń ta but tó máa bìlí pé wọ́n máa easily to be convinced and again àwọn tó dúró pẹ̀lú ẹ̀yẹn náà á ti sọ̀rọ̀ fún wọn ṣé mo pé tó bá dúró púpọ̀ ìyẹn lè sọ pé ẹ̀yẹn ṣé nǹkan tọ́ga ṣe fún yín lè but nǹkan tó ń sọ ń pa yín rè so a máa fẹ́ tó bá ti wọn tó ń dúró pẹ̀lú èèyàn báyìí abẹ́lẹ́bọ̀ tó bá rí pẹ̀lú ẹ̀bà a máa go after those people a máa break away from people a máa break people away from them a máa break away from a dẹ̀ máa sọ nǹkan burúkú fún àwọn yẹn tó bá tún sọ nǹkan burúkú fún wọn To bá yá to bá jẹ́ pé what sense To bá ní kí ló dé tó ṣe kílì fún mi ó lè lóun save ẹni ṣótiyé as? wì ọmọ máa isolate ẹ Wàsíù wì isolate you Wàsíù wì do what a isolate ẹ kò ní jẹ́ kí anybody súnmọ́ ẹ in ti àyàn ọ̀yàn àyàn nù I mean Mr Kúnlé sọ yẹn Kúnlé ọ̀nà kí mo kọ orúkọ yín mi ò rántí orúkọ yín àyàn òkè àyàn lọ́wọ́ àyàn lọ́wọ́ Kúnlé Àyànnáwọ̀ ó ní tóun bá dúró pẹ̀lú èèyàn báyìí a máa lé a máa lé gbogbo wọn ni everybody gbogbo nǹkan tí kéwọ́n ṣe fún mi ni tó máa ń ṣe fáwọn èèyàn ni dára weapon yẹn nìyẹn and when you don't stay with people when they are spoiling everybody around even ètò ti mọ̀ pẹ̀lú ẹ go and check kí n tó mo ti ń ta mọ́tò mo ti ń ṣe owó mọ́tò mi kó tó di pé mo mọ mo mọ mọ kéwọ̀n náà I've been in it for long àtàwọn tó ṣe mọ̀ àtàwọn tó old àti new ìwì ó máa cut all of them away from you and kì í for good it's just for people to come come rí ẹ wọ́n máa everybody máa hate on you ọ̀rọ̀ tó ti sọ ni a máa sọ̀rọ̀ tó bá rojọ́ mọ́ ẹ kò sí o ò ní bìlì pé kéwọ̀ ló rojọ́ yẹn o ò ní bìlì pé ṣé wọ́n lè bìlì pé kéwọ̀ lè rojọ́ mọ́ ọmọ ba kó bá tiẹ̀ jẹ́ ìwọ́n lè bìlì pé kéwọ̀ a to ba tó bá fẹnu gbàálẹ̀ tó bá ti sọ̀rọ̀ fún tó bá fẹnu sọ àwọn èèyàn máa gba tiẹ̀ ẹni tó bá dẹ̀ fẹnu bàjẹ́ àwọn èèyàn máa gbàgbọ́ pé tòótọ́ ni àwa kọ́ agbọ́ scope yẹn agba many people le bẹ́ẹ̀ ni nígbà tó bẹ̀rẹ̀ pẹ̀lú aṣíwájú bí ó ṣe wà yẹn ọmọ tipẹ́tipẹ́ ló jẹ́ fún aṣíwájú president Bọ́lá Ahmed Tinubu ọ̀tọ̀ tá ayérayé tún ló jẹ́ fún wọn ó wà nínú àwọn tó instigate gbogbo àwọn tó tún jà tán bá aṣáájú jà pé tí gbogbo wọn jà tán wá dìde ogun ó wà nù wọn bọ kò ní ṣe bí pò wọn àbẹ á dẹ̀ máa kọrin fún wọn nítorí pé wọn olóńgbò ti ṣe òun á dẹ̀ sọ lójú tèmi ó sọ pé gbogbo pé wọn ní kóun máa da gbogbo Nàìjíríà rú pé tí tóun bá ti ṣe àṣegbé ni ẹ jọ o especially èkó ni wọ́n ní kò máa da gbogbo èkó rú gbogbo tó bá ti ṣe lẹ́kọ̀ọ́ àṣegbé ni kó ń gba nǹkan oníkan kó ń ba yé àwọn èèyàn jẹ́ ẹjọ́ ṣé wọ́n lè sọ bẹ́ẹ̀ ṣé aṣáájú lè mí o ẹjọ́ o ṣé wọ́n lè sọ bẹ́ẹ̀ níbi tí wọ́n gbé kán sọ pé òkè àwọn fẹ́ túbẹ̀ ẹ̀ ṣe o kán wá sọ pé kẹ́nìkan máa bàjẹ́ ṣó possible but tó fẹ́ fi lò as a weapon when you hear that kò sẹ́ni tí òun tó wá gbọ́ gbogbo nǹkan tó ń ṣe yẹn tó ń ṣe yẹn tí òun ní ti ẹni tó sọ pé ní kò máa ṣe yẹn the same thing tó ṣe fún mi tó ṣe fẹ́ ní bó ṣe máa ṣe fún everybody nìyẹn a máa bá gbogbo èèyàn jẹ́ a máa gbogbo èèyàn jẹ́ a ti save ọ̀pọ̀lọpọ̀ níbí báyìí ẹ̀ẹ̀kan mọ́ ni bàbá Sànni Adé bó ṣe wà yóò ní táìmù kan tó yẹ pé wọ́n pàdé l'Amẹ́ríkà tó yẹ pé láti gbà yẹn báyìí ó fẹ́ bà ti bàbá yẹn jẹ́ ẹ̀ẹ̀kan mọ́ ni ọ̀tẹ̀ ìyẹn kọ́ la fẹ́ sọ ẹ ṣáà jẹ́ ká màmá sọ títì mi adé kan máa jáwọn èèyàn so Ashanti gẹ́gẹ́ bí a ṣe ń sọ̀rọ̀ tí ó kò pẹ́ o kò jìnnà nígbà tọ́rọ̀ yẹn ti wá di nǹkan tó ti gba gbogbo Facebook tí gbogbo Facebook ti lànà ní two àbí nineteen early January bẹ́ẹ̀ 18 ni mo ti bẹ̀rẹ̀ but nígbà tó wá di January ó wá lànà sórí Facebook nígbà tó wá rí pé ó lànà yẹn wọ́n wá bẹ̀rẹ̀ game wọ́n wá rí pé òkè àṣántì ló gbé àṣántì wọ́n á bẹ̀rẹ̀ sí manipulate àṣántì bẹ́ẹ̀ ni wọ́n wá sọ fún àṣántì pé ẹ kó settle Eh, ẹ kò yàn kí n jà títí ayérayé ẹ nìkan kìnìún kan àṣántì kọ́kọ́ sọ fẹ́mi kó má bàa mi sọ̀rọ̀ mọ́ ó ní kí n o ní kí n yọ ọ̀rọ̀ ó ní kí n yọ ọ̀rọ̀ màláìkà kúrò nínú nǹkan tó ṣẹlẹ̀ yẹn ó lọ́mọ ni màláìkà torí ngbà yóò ti bìlí pé voice note ti bọ̀bọ́ yẹn tó kú yẹn ó wà nínú fóònù mi àwọn fóònù méjì kan jẹ́ ń gbé jáde kẹrin. see these two phone ṣẹ́rí two phone yìí <laughs> amẹ́ríkà fóònù mi ni tọmọ mi lélẹ̀ tọmọ mi lélẹ̀ tèmi lélẹ̀ mi ò sọnù a lot of voice notes voice notes. wà sí ìwà ń bí tí mo fi mọ̀ pé wàsíù a máa ṣe é a máa bẹ ẹ̀rẹ́rìn Wàsíù a máa ṣe é, a máa jẹ ẹ́, á dẹ̀ Now, nígbà tó ní kí n story Màláìkà sílẹ̀ ninu ẹ̀ mo wá sọ pé èmi ò kí ń parọ́ tí n story Màláìkà sílẹ̀ tí n bá story Màláìkà sílẹ̀ excuse me báwo ni mo ṣe fẹ́ sọ pé story yẹn bere. ṣó ti yẹ yín àǹtí má dẹ̀ gbé sílẹ̀ tí ti wá gbé ṣé story mi máa jọra lónìí ẹ torí ọlọ́run tí n bá gbé story mi tí mo gbé story màláìkà sílẹ̀ ẹ jọ̀ọ́ màá wá sọ pé òkè mi ò mọ̀ rí o nǹkan tó ń sọ fún mi kẹ́lẹ̀ mọ́ pé wọ́n máa ń twist nǹkan lórí ọ̀rọ̀ mi òtítọ́ mi mo dúró lé lórí kò mí pé bóyá mo èètì wọn bọ̀ tí èmi èètì ẹni tó fẹ́ bá tó lòun máa bá tèmi jẹ́ mi lè lọ fún wọn at this junction i can know mi èètì wọn with passion mo sọ in tó máa bayé wọn jẹ́ táwọn náà máa fì bí mo ṣe fì ni mo ń wá ni mo dẹ̀ ń gbàdúrà sọ́lọ́run kó ṣe fún wọn ọlọ́run elédìí ń gbọ́. ó ní kí n gbé story màláìkà sílẹ̀ mo ní pé wàsíù nìkan ni kí n jẹ́ ká jọ máa face pé òun mọ wàsíù dáadáa ipò ọmọ yẹn ọmọ kékeré ni yẹn màláìkà nǹkankan bẹ́ẹ̀ mo lọ́rọ̀ ọmọdé kan mò ń sọ i'm saying i'm telling story the way things happen bó ṣe wá dà tó wá ní òkè mo ní òkè kémi tó gbé e sílẹ̀ kí n má sọ̀rọ̀ mo ó lóun mọ̀ pé ó ṣe nǹkan tí mo ní tó ṣe ó ní bọ̀ tí n bá fẹ́ kó fún mi ní mo ní kémi tó forgive ẹ̀ àbí kí n má sọ̀rọ̀ ẹ̀ mọ́ kì í ṣe pé mi ní sọ pé ó ṣẹ̀ mí àbí ó ṣe nǹkan tó ṣe owó ni mo kàn sọ ń gbà mo ní kán jẹ́ kí n bẹ̀rẹ̀ life mi padà kí n bẹ̀rẹ̀ business mi owó ò tiẹ̀ ti lọ sókè báyìí èló ni mo bèrè mo ní tóun bá tiẹ̀ mú mo nítorí mo mọ̀ pé wọ́n ṣe wà yẹn wọ́n máa ń jagbà ni kò sówó púpọ̀ kan lẹ̀ ẹ̀ ṣàkárá nù ni wọ́n máa fi gbé ọ̀dọ̀ Facebook ti ní ẹ̀pùn àti YouTube gbogbo ọ̀dẹ̀ ló ti ní àkáǹtì wọ́n dẹ̀ ten thousand dollar fún mi ten thousand dollar ṣé ti yé yín mẹ́ẹ̀ ten thousand dollar nígbà Money, ní forget about everything ṣé thousand dollar ni wọ́n dúdú ni màláìka dúpin ni but ṣé mo pé téèyàn bá ti wà ní situation kan tense situation kan you just believe that okay let me just start my life with somewhere but ẹ mọ̀ kan tí ẹni yẹn sọ ó ní kí ni ten thousand owó kí ni as in mo kàn wò pé àbíwèrè làwọn eléyìí owó tí mo ti bá ní kí n calculate owó tí àwọn owó tó dọ́dọ̀ dọ́dọ̀ màláìka <laughs> mi I, I can't tell it all but I can give you brief but mi ò fẹ́ dá tí bá fẹ́ sọ màláìka máa sọ̀rọ̀ màláìka ọ̀rọ̀ wà sí ìlò trend nsìn ṣe ti yẹyin mẹ́ẹ̀. ìgbà tí eh, ẹni yẹn wá ní kí n stop ẹ̀ mọ́ ní mi ò mo ṣe máa stop bó ṣe dá sírọ̀fù nìyẹn wọ́n ti wá sọ fún mi pé kó gbaná ojú mi torí pé wọ́n rí mi bí soft person wọn ò dẹ̀ mọ̀ pé gentility of a tiger kò mí pé the tiger is a coward they always feel like a person that i'm a i'm a gentle and stop uh, i'm a very stuff i mean soft, sorry, not store me. Very soft. They see me like a soft and somebody that's like, even not soft, like a dense. That's what they think. In tọ́rọ̀ nìyẹn, wọ́n mọ̀ pé mo kò jọmọ Ọlọ́run ni. It's time for you to go. You are talking. You said now forgive, forget the bad. I block you. Okay? You are diverting the story already. And I'm trying to explain things. So you have to forget the story. I forget which story. This story will remain forever. He has come and stay. It will remain forever. A lè gbélé ní sometime o. Tó máa tún ti fẹ́ ṣẹ̀sìn. Torí ẹ̀sìn forever ẹ̀sìn ni. Wọ́n ma máa ṣẹ̀sìn ni. From Genesis to Revelation. Wọ́n máa ṣẹ̀sìn náà máa fi kú ni. Ọmọ wọn máa tún gbégbá ẹ̀sìn. èmi ò ṣiṣẹ́ tí wọ́n rò pé wọ́n máa ń ṣe fáwọn èèyàn tó máa rí pé tó máa ti gba ayé ẹ̀jẹ̀ wọ́n máa ṣọ́tọ̀ pé wọ́n máa gbé sára wọ́n máa kására tó máa fi wọ́n máa fẹ́ tó máa fi kú níwò mi ì ṣe burúkú mo ṣe ojú mi ló wà ń tà yìí ẹni tó bá sọ pé mo ṣe burúkú fún un àwọn èèyàn ló máa sọ pé Auto Bola rèé anyway ṣá let me continue the story. so wọ́n wá tó ní kí n gbé ọ̀rọ̀ màláìkà sílẹ̀ wọn á ní pé kò possible bó ṣe yarí mọ́ mi lọ́wọ́ nìyẹn ó wá fẹ́ torí bó ṣe ní kó ṣe nìyẹn because nígbà wọn ti wá wípé à ó sọ tó má ti yarí mọ́ mi lọ́wọ́ ń sìn torí bó ṣe ṣe fún mi dùbà ńgbà yẹn tó má ti ṣe fún mi màá máa sunkún tó má ti ṣe lé fún mi màá máa sunkún tó má ti ṣe fún mi ẹtàn sáà torí mo débi ọlọ́pàá mo dé léwé ran ọlọ́pàá ò dá sí wọn ò jẹ́ kọ́lọ́pàá dá sí wàsíù má ti gbèkó tó ti gbé mo dé ìṣẹ́ gbogbo ọlọ́pàá bẹ́ẹ̀ ni wàsíù is a terrorist kí ni mo sọ fún yín wàsíù burú ju àwọn èèyàn tó ń pààyàn yẹn wọ́n bímọ náà àwọn náà fẹ́ kọ́ ọmọ wọn dàgbà náà wọ́n dẹ̀ pọ̀ ọmọ lọ́mọ Wàsíù fẹ́ sọ̀sídìí láyé ló ṣe ń ba tẹlòmíì jẹ́ ló ṣe ń ba ayé ẹlòmíì jẹ́ kò fẹ́ sunkún kò fẹ́ jìyà ló ṣe ń jẹ́ káwọn ẹlòmíì jìyà nínú ayé ló ṣe àwọn èèyàn tó lọ ṣiṣẹ́ wá make wọn kọ́ máa suffer òun á máa enjoy nǹkan tí wọ́n ṣe Wàsíù is a terrible man. nígbà tó dẹ̀ sọ̀rọ̀ yẹn fún mi tó wá ní kí n fi tẹ̀ mo ní no I cannot do that èmi ò ń parọ́ ṣe kí n bá mo ní wá bèè lọ́wọ́ pé kí ni wá ní kí n ṣe mo ní owó tẹ bá fún mi yẹn gan mo kàn máa fi sọ fún wọn pé ó fún mi lélẹ̀ ó dẹ̀ ní kí n má sọ̀rọ̀ mo just to ask for forgiveness yìí ṣe pé bóyá ó tó nǹkan tí wọ́n gbà lọ́wọ́ mi but ó wá ní wọn ò ní fún mi ní nǹkan kan òun ti wá rí wọn kéwọn ọ̀dẹ̀ ló máa máa ṣiṣẹ́ wọn ti wá dà sínú game ó ti wá rí wọn kò mọ̀ pé ẹni kéwọn ò kì í forgive ó ti wá rí kéwọn wọn ti wá bẹ̀rẹ̀ sí pé ọ̀gá kìnìkan kìnìkan wọn ti á settle kéwọn ti bẹ̀yàn sí bó ṣe wá fẹ́ kojú ìjà tì mí nìyẹn ló wá sọ fún mi lórí láìṣe àtijọ́ yẹn pé ẹ̀mí sọ pé mi ò ní gbà bó ṣe sọ̀rọ̀ yẹn mo ṣá pariwo mọ́ pé mi ò lè mi bó ṣe cut me off bí mo ṣe cut ẹ̀ off yẹn mo ní voice note yẹn so ó wá lọ sórí láìṣe ló wá ní èmi ló wá bẹ̀rẹ̀ sí í ṣépè fún mi ó wá ń ṣépè fún mi bíi pé mo jẹ́ ìkókó ó wá ń sọ̀rọ̀ sí mi játijàti ló ní orí ẹ̀ la dẹ̀ máa wá dà sí bóun ṣe ti ń sọ̀rọ̀ kéwọ́n orí ẹ̀ la máa wá dà sí bí àṣà ti ṣe sọ nìyẹn ẹ̀ẹ́ mo ní ẹ̀ẹ́ orí mi lè máa dà sí ìgbà yẹn ó sì hot ó sì ń hot dáadáa orí ẹ̀ la máa dà sí bó ṣe wá bẹ̀rẹ̀ bó ṣe torí pé mi yọ ọtí màláìka kúrò yẹn bó ṣe bẹ̀rẹ̀ pẹ̀lú mi nìyẹn ó wá step down lórí ọ̀rọ̀ Wàsíù ó wá bẹ̀rẹ̀ sí ń bú mi ó wá bẹ̀rẹ̀ sí ń ṣe ṣáàtì fún mi kò dẹ̀ mọ́ pé wọ́n ń play wọn ni <laughs> èmi náà dá padà fún gbogbo ìpè tó ṣẹ́ mo dá padà fún mo lórí yín lẹ́nu orí ẹ̀ ló ń da sí mi lo mi lo mi lo ẹ̀fùn because kò ń ṣe pé ó máa jù like that ṣé ti yín. wọ́n dẹ̀ ti gbé ọ̀rọ̀ lọ sọ wọ́n dẹ̀ ti lọ sọ́dọ̀ Esabod náà ṣé ti yín wọ́n ti lọ sọ́dọ̀ Esabod Esabod already ti send èèyàn sẹ́mi kémi pé òun bó ṣe di njọ́ Sunday bá ṣe ní ẹ nígbà tó bá mi sọ òun ló ní kí n pè o ló fi mí nọ́mbà ẹ̀ nọ́mbà méjì mẹ́sẹ̀gì yẹn sì wà lórí mẹ́sẹ̀njà fóònù yìí lórí mẹ́sẹ̀njà Princess Bola. mi se mi se mo nǹkan tẹ́ ń ṣe nǹkan tèmi lọ́jọ́ Sunday yẹn ni lẹ́ẹ̀kan náà lẹ́ni ẹni tó ní kó pè mí àwọn ọmọ Cairo ọmọ yẹn ọmọ Egypt àwọn ọmọ Pharaoh yẹn ló bá ní kó pè mí àwọn ọmọ Nàìjíríà tó wà mẹ́mọ̀ sọ ẹ ṣáà ti mọ̀ ló bá pè mí ló bá ní ẹ màmá ti wà lórí láṣà tí ń sìn màmá òṣì wọ́n máa ń pákéjì ara wọn láti ṣiṣẹ́ burúkú fún yàn ni wọn ò mọ̀ pé iṣan máa pọ̀ tó yìí iṣan Ọlọ́run lágbára ju gbogbo èèyàn lọ ó ní màmá wà lórí láṣà ẹ mú kí ni kí wọ́n ṣe ó ní ẹ pè wọ́n sìn ẹ pè wọ́n ṣe set up o Wàsíù náà ti bá sọ̀rọ̀ Wàsíù kan ló bá sọ̀rọ̀ direct ọmọṣẹ́ mi ò mọ ẹnìkan tó ní mídíà kìíní ẹ̀kan pàṣánẹ́ òun ló ti bá ẹ sábọ́ọ̀dù sọ̀rọ̀ bó ṣe ní kémi pè nìyẹn kó wá ní kémi pè wọ́n ti pè èmi ò tí mọ̀ létà ni létà létà nígbà tí Wasiu àmì ìyẹn sábọ̀ tó tún wá dojú ìjà kọ ni wọ́n ṣẹ̀gbà gbé voice note yẹn jáde ṣó ti ẹyin wọ́n play game wọ́n wá fẹ́ wò pé gbogbo everybody lórí Facebook kó dààbò mi Wasiu is a terrible man tó bá jẹ́ irọ́ ni mo pa kí ló máa gbé wọn lọ sí Nàìjíríà fún ẹ sábọ̀ tó wá sọ pé ẹsẹ̀ APC ló fẹ́ gbé òun lọ nígbà yẹn APC ti wọlé wọ́n ti dìbò wọ́n ti wọlé o ó ní nígbà tó wá ní ẹ wọ́n gbé òun lọ Nàìjíríà nítorí election election kọ́ election ni irọ́ mà ni so bó ṣe ní kí n pè é sábọ̀d ìyẹn ṣáà sọ pé màmá ti wà ń bẹ̀ mo tún wò pé màmá wo but èmi máa ń respect èèyàn múmi náà lèmi náà pè lọ́jọ́ fótó fótó ẹgbẹ́ ẹ̀gbọ́n mi ni ẹgbẹ́ jùmọ̀kẹ́ ni tó bá wo story tí mo ti ń sọ láti eighty something kí ni èjì kí ni mi ò ń ṣọmọ ten years ó ti yẹyin mi ò ń ṣọmọ twenty years ṣó ti yẹyin so tó bá nígbà tí mo ti ń sọ láti eighty something kí ni èjì tàwọn náà mo dúpẹ́ fọlọ́run o torí ọlọ́run ni mo gbàdúrà débẹ̀ ọlọ́run dẹ̀ ló mọ̀ mọ́ ṣàánú mi mo dẹ̀ pè by fire by force ní ẹ̀yẹ ní kí n pè níjọ́ ẹ̀ mo dẹ̀ pè wọ́n mo ṣe pè wọlé bàbá ti set sí mi bí àṣántì ṣe ṣe fún mi lòun náà gbaná ojú mi bẹ́ẹ̀ ló bá ní ẹṣẹ́ lè ṣàlẹ̀ lẹ́ẹ̀kan náà ló bá ní mi ò tẹ̀ tí sọ̀rọ̀ bá ó ní kí n kí wọn mo wà lórí láṣà tí ń sè wọn kí n kí wọn síbẹ̀ mo dẹ̀ kí wọn nígbà tó dẹ̀ ní kí n sọ̀rọ̀ ló bá dẹ̀ bẹ̀rẹ̀ sí pariwo mi ní ah, ẹjọ́ mà kí ló tẹ̀ ń pariwo mi ló bá ní no ó bá béèrè two thousand dollar lọ́wọ́ mi lónìí kò sọ fún mi o ẹni tó ránṣẹ́ fún mi ẹ kí n bá gbé kéèsì yẹn fóun ó fẹ́ fi boost page ẹ̀ mi o ẹ òun máa ẹmí tí òun máa bá mi tí bá tó ń gbàsí bẹ́nu sí òun máa rúgbò máa mọ̀ wọ́n máa fún mi lọ́wọ́ mi kíákíá wọ́n máa ṣe dáadáa fún mi màá rí sísìn mo bá ní mo ti gbọ́ o àṣọ fẹ́ fi boost page tiẹ̀ ni gbogbo àyẹn kẹ̀dẹ̀rẹ́ ló ti dáhùn náà ti dáhùn tó ti ṣe wàsíù dáadáa tí wàsíù máa ti strike page ẹ̀ tí wàsíù ti bi àwọn èèyàn sí lórí social media tó ti strike gbogbo nǹkan tó ń ṣe bí fẹ́ western union tó lóun ṣe àbí nǹkan kan oríṣiríṣi nǹkan tán ti strike ẹ̀ later ló wá sọ ló ń sọ ọ̀rọ̀ yẹn lèmi náà ṣe tán sáà ṣọmọ pé mi pàmò ṣẹ̀ṣẹ̀ dé so lẹ́ẹ̀kan náà ló wá ní ẹ èmi máa san ẹni tó bẹ̀bẹ̀ wá bá mi ni o tó ń bẹ̀bẹ̀ pé kí n pè é I don't want because already I started talking láti two thousand and eighteen ni mo ti ń sọ̀rọ̀ mi lórí Facebook mo ti ń dẹ̀ ti wà lọ́dọ̀ àṣántì àmẹ́yìn kí má wà lọ́dọ̀ àṣántì àṣántì ti ń gbé ṣáàdì mi ò gbé fàṣántì àṣántì ló lọ sórí wọ́n ní ń pè àṣántì wọ́n ní mi ò pẹ́ anybody àṣántì ló lọ sórí platform ló lọ gbé sórí yẹn ló dẹ̀ ń bẹ̀ mí pé kí n jọ ẹ kó má bẹ̀ mí mọ́ ẹ kí n wá àwọn fẹ́ interview mi àwọn èèyàn fẹ́ gbọ́rọ̀ lẹ́nu mi nǹkan kankan bẹ́ẹ̀ yẹn bájá ṣe bí àṣántì ṣe ṣe tó ti wá fẹ́ bẹ́ẹ̀ gbaná ojú mi bóun náà ṣe gbẹ́sàbọ̀d náà ṣe bẹ̀rẹ̀ sí máa pariwo mọ́ mi lórí láìṣà tó nǹkan tó ní kàn ṣe fún mi nìyẹn mọ́ àwò mọ́ àwò mọ́ bí ṣe jáde nìyẹn mo kàn kúrò bẹ́ẹ̀ mi mo ṣe mo kò já kúrò lórí fóònù ni mo ì ní fídíò yẹn lórí lórí page mi òun náà ní lọ́wọ́ mo èmi náà ní lórí áíkà mi mo wá jáde mo wá wò ó mo lóde pé woman in craze ṣé tó pé mo ti ń pè ẹ mọ́ mi àbí tó pé wọ́n sọ pé wọ́n ní ẹ mọ́ mi ní o nìkan kiri kan ó máa ṣe kíní kan bí fóònù ẹ bí page ẹ níjọ́ ẹ bó ṣe skyrocket yẹn àwọn èèyàn ìgbà tẹ́mi tí mo ti dé tó sọ pé kọ́kọ́ wo èmo lọ́ní kí lọ́wọ́ page ẹ three hundred ẹni ẹni ẹ tó bá ń ṣe chat báyìí bíi three hundred five hundred people gbà míì ìgbà míì ọjọ́ tí mo dẹ̀ lọ wò mo rí pé ó ní like three hundred two eighty bí page ẹ ṣe wà ń gbà yẹn nìyẹn bọ̀ ní ọjọ́ yẹn ọjọ́ sunday yẹn bí fóònù ẹ bí kìíní ẹ page ẹ ṣe skyrocket nìyẹn ó wọ two thousand plus ó kọ́kọ́ wọ one five ó maintain ẹ̀ bẹ́ẹ̀ ó dúró ó bẹ̀rẹ̀ sí ń bòs one thousand five ló ń wò ni mo ṣe mọ̀ pé wọ́n ra crowd ń bí wọ́n ń control ẹ̀ ni wọ́n bá ṣe fẹ́ kó o feel ṣé ti yẹ yín I know all this ìgbà tó dẹ̀ wá sọ pé kí n san two thousand dollar money à ṣé mo sọ pé mo ń wá mo ní wọ́n jí mi lówó mo ń pariwo fún owó ó tún wá ní kí n kó two thousand dollar wá ìyẹn sábọ̀dù o torí nǹkan tán ni wọ́n ti mọ̀ pé wọ́n jà mí lólè ń sìn màá tó máa kówó fún ẹ bí Wàsíù ṣe ń ṣe nàìjíríà náà ní gbogbo àtó ti jà mí lólè wọ́n ní ẹ lọ rí ọba tó bá ti lọ rí ọba yẹn o ra aṣọ dání kọ́lọ́hún bá mi fọ̀run kẹ́ Olúbàdàn tó kú ọba Sálísù ra pọ́lọ̀ méjì mo fi kẹ́rù lọ́bẹ̀ ìkan ni mo gbà padà wálé Ebe bèè lọ́wọ́ wọn rafu polo original wọn ni ní àwọn sample rafu polo yẹn bíbá rafu polo mo lè gbé mo á gbé rafu polo mo ti gbé máa kó rafu polo jáde fún yẹn rafu polo lára rafu polo mi torí rafu polo ni máa ń lò tí ti lo loose piston rafu polo ni máa ń lò ṣé ti eyín fún dọ́gẹ̀jì àwọn travelling kìíní mi ni mo kọ́ àwọn léèsì àtàwọn tọkùnrin àti tàwọn obìnrin ìyàwó méjì náà máa ní kó lọ ìyẹn náà ni wọ́n tún sọ so ti ẹ̀yin wọ́n bi ni pé wọ́n ní fún mi ní kankan wá sí Àyìndé ó máa ṣe síkú ni èpè ó máa sọ gbogbo babaláwo ẹ gbogbo àṣeyàn níbo ó mọ ní Ọlọ́run ń attack ẹ seriously àtàwọn to bá tún súnmọ́ ẹ àtàwọn tó ń fún ẹ lágbára àtàwọn tó ń fún ẹ ní ní ní spiritual power gbogbo àwọn tó ń support ẹ fún iṣẹ́ burúkú tó ń tó I don't want to be angry and I don't mean the ìdẹ̀fẹ́ kó gbẹ́mìí mi sókè mi ìfẹ́ kó gbẹ́mìí mi gbóná púpọ̀. mo wá kúrò mbẹ̀ àní gbogbo ìgbà yẹn àwọn èèyàn ti wá ń wá sọ́dà platform mi kí n máa wà lórí live chat kérò pọ̀ mbẹ̀ ẹ̀sà pọ̀ gbogbo èèyàn tí bá ti wá ń ṣe chat yẹn tó máa ní kí n explain mo wá explain so my platform will be full so bó ṣe ti rí kó ń fún yẹn ni ẹsàbọọdù fẹ́ fi sísítẹmù kọlẹẹtì èrò yẹn pò ń fẹ́ bá mi ṣe bó ṣe paná ojú mi báyìí tán ṣe ní kó ṣe fún mi lórí láṣà wọ́n dẹ̀ ti arrange kò ju bíi few days ó kàn bẹ̀rẹ̀ sí í ṣakọni àwọn ń dúpẹ́ fọlọ́run o òun ò tiẹ̀ mọ̀ pé at this age póun tún lè lọ́kọ mọ́ torí pé Wàsíù máa lo kọ́ màmá rẹ̀ fún o báìbù rẹ̀ tí Wàsíù ò bá lo kọ́ màmá rẹ̀ tí ò bá sí Esabod ò bá bìlìfì gbà pé òun fẹ́ fẹ́ Esabod òun fẹ́ fẹ́ Wàsíù Àyìndé báìbù rẹ̀ bó bá ṣe bẹ̀rẹ̀ sí sọ nìyẹn ẹ òun ò mọ̀ pé òun máa fọ́kọ láyé òun gbogbo àyíbá mo ti ń wò báyìí bí irọ́ mo ti ń wò bí idán mo ti ń wò bí idán pé hmm ló ní ọjọ́ tọ́lọ́run dẹ̀ ti ń ṣọkọ fóun náà bíi pé kóun fẹ́ bíi wàsíù kóun fẹ́ bíi àwọn gíní kan muslim kóun fẹ́ bíi àwọn abudu ó ṣàbẹ̀ sí sọ gbogbo tó ń sọ ti wáyé nígbà yẹn á wá jókòó sórí mídíà á máa jẹjà wọ́n ti fún lówó wọ́n ti fún lówó so ní gbogbo àyẹn kẹ̀dẹ̀rẹ́ wọ́n ṣàmọ́ máa sọ fún yẹn ánimẹ́rì sùn àrídán nígbà tí mo ti wá yarí fún yẹn bó ṣe bẹ̀rẹ̀ pẹ̀lú mi nìyẹn ẹ sábọ̀ òun yẹn ló ṣe bẹ̀rẹ̀ sí ní kọ orúkọ mi á lọ gbé wèrè á máa ní òun ni a ní Auto Bola Ajale pòun ló ràn Ajale I wasn't living in Nigeria àwọn náà lè gbọ́ pẹ̀lú onílù Wàsíù yẹn Wàsíù á mú àwọn èèyàn lọ sílé babaláwa ní kó máa ń gba ìsìnkì wọn kó máa ń dè wọn mọ́lẹ̀ kó máa ba Baba. yé ẹ̀jẹ̀ mi ò sọ fẹ́nìbọ̀dì pé mo fẹ́ lọ lé babaláwo mi ò ṣe babaláwo freak honestly speaking I don't I don't do that because èkó tí mo gbé ilé babaláwo ni wọ́n bí mi sí Mama mi bí abaláwo ni Mama láwo ni Mama mi àwọn tó bí wọ́n mọwọ́ gbé padà wọ́n mọ egbò gbé padà ó gbé lọ́dọ̀ alágbára ayé ó ti jẹ regent ó ṣe oríṣiríṣi ẹ̀mí èṣù ló wà nú wọn they are not anything they are not new things to me you understand me so i don't look for them it's a thing that i've seen they are in my home i don't like it ó ti wá rí mi torí pé gbogbo mo ṣe jà mí ló lè ń gbà yẹn tí mi ò ní justin nobody because wàsíù wọn fún wàsíù ní agbára dé pé ó máa ń kọ̀ǹtò ọlọ́pàá wọn amrọ̀bà àti gbogbo àwọn evil people yìí wọ́n máa ń kọ̀ǹtò ọlọ́pàá mo dẹ̀ gbàdúrà kan má rí ọlọ́pàá kọ̀ǹtò mọ́ ní orílẹ̀ wa and that's why you see the corruption not corruption the evil tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè wa ṣe pọ̀ gan jaburẹ́ta ṣó ti yé bẹ́yẹn. ó ní hà lórí irọ́ okay so. I will put I will put uh, eh, Esabod that that video also on my platform. I have it. Tí bá ní mo ni. Tó play voice here eh, e eh, Wasiu and I will play it for you. But I don't have time for now. And I will play it. I will put it for you. And tó sùn mí sí court. Wasiu sọ fún mi pé kí n bú dáadáa. Òun náà ló ó dẹ̀ ti plan fún mi bọ́n ṣe máa sùn mí sí court. Wasiu ó ní mo ṣe ń sọ fáwọn story Bobo tán máa No nẹ́ẹ̀lì náà máa fi báyé ń jẹ́ ló máa ṣe wàtí ò be doing things wàá máa rí pé ṣe ló ń ṣe dáadáa fún ẹ ó ní ìtẹ́ sí lójú ṣó sọ bẹ́ẹ̀ gbà tí mo ń sọ wọ́n ní wàtí ò lè sọ gbà tí àwọn èèyàn fetí gbọ́ àwọn èèyàn fi etí gbọ́ wọ́n ní play it I'll play it but wait. ẹ jẹ́ àgbọ̀ ṣe bó ti jẹ́ tẹ̀. àṣà tí ṣòlè mọ wàsíù náà òun náà sọ iná ti pa wàsíù kó tó kú and we are talking about two three years ago làṣà tí ṣòlè ti ṣe fídíò yẹn another another man tó bá Wasiu ṣiṣẹ́ òun náà ti bọ́ta sọ̀rọ̀ náà tí ò ṣiṣẹ́ pẹ̀lú Wasiu mọ́ what are you people saying please ẹ jẹ́ ká ṣe kódà àwọn làwọn change àwọn làwọn kí Nàìjíríà dá but tá bá ń fi gbá burúkú tá bá ń fi òótọ́ borọ́ àbí tá bá lè sọ fún àwọn tó ṣe pé wọ́n ṣe ẹ lè àwọn politician fẹ́ sọ pé wọ́n dá ṣùgbọ́n ẹ lè bo Wasiu tẹ bá bo Wasiu báwo ló ṣe fẹ́ change Wasiu is all shades of evil towards its bad boys. Let's call a spade a spade. Tábà wí a máa kú. Tá a bá wí, ọmọ Now Mama can talk of fún yín láàárọ̀ The more you people are coming for that guy, I have a lot of evidences èmi kò jẹ́ nìkan tí bá ti sọ̀rọ̀ mo ti kó nbẹ̀ ọ̀rọ̀ Mohbad ìtòwó tí ó ti la èmi lọ ni ni mo ṣe jókòó tì gbogbo àwọn èèyàn mọ̀ ni pé tí bá ti sọ. see this one do you see this video this is when the tó gbé sábọ̀ lọ sí nàìjíríà kò wo déètì yẹn ṣé ti yẹ yín ẹ̀yẹn mhm. torí ìwọ tó sọ pé lórí irọ́ yẹn ìwọ tó ní lórí ìròyìn me i don't want to look at you okay you can see whatever you like. ẹlẹ́ẹ̀kan mo ti kó mẹ́ but the more you people are coming out to debunk nonsense the more tẹ́ ń bọ́ta láti wá sọ pé irọ́ ló pamọ́ Wàsíù ilẹ̀ ti kún with evidence Wàsíù ò ṣe dáadáa rárá ilẹ̀ ti kún gan but the more you people are coming out to tell. ẹ má bínú o mi fẹ́ wo torí mi fẹ́ máa play a lot of voice note ló wà níbí èyí tí mo gbé sí lédè kan London voice oríṣiríṣi ló wà níbí báyìí ó ti yẹ ó dẹ̀ tí ò bá dẹ̀ dẹ́sẹ̀ I don't want to play tiwa sí òní mò ń wá ní ilẹ̀ lè sọ bóyá orílẹ̀ èdè wa bọ̀ tiwa sí òní wà níbí báyìí òun tó mọ̀ sọ fún so ìgbà tí mo padà tí a wá padà sẹ́tù ó sọ fún mi nà ń pé ó bẹ̀ mí nà ń iṣẹ́ òkè kọ́lọ̀ ń dáríjì òun ó dẹ̀ sọ fún mi pé kí n máa lo platform mi kí máa fi ṣe iṣẹ́ wọ́n máa gbé iṣẹ́ oríṣiríṣi wá fún ẹ iṣẹ́ tó máa gbé fún ẹ nẹ́ẹ̀sì iṣẹ́ tó máa dayé ẹ̀rú ni tó máa bayé ẹ jẹ́ tí gbogbo ayé máa fi hate ẹ Wàsíù that's the way he fight he use people to fight his battle he use he use Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu very well o for battle but that one that man will not know that they are using him to fight the battle and if he will be fighting the person will be fighting wrong people because he want me you don't maybe you are just seeing me for the first time go and be checking my video or go to my platform, go to Otobola TV on the social, I mean on the YouTube. You will see part of it. Okay? On it. Ẹ jẹ́ ká gbé ilé tán People that eh, wọ́n parọ́ mọ́ wà sí òní. Ṣé ẹ gbọ́ mi? The more ni mo ní evidence, ó ti kún inú mi already. Mo kàn wọ́n pé wọ́n ẹ jẹ́ kí wàá o máa lọ mo ti sọ nǹkan tí mo fe sọ but the more tí gbogbo yín wá bọ́tà báwọn ọmọ olórin àwọn to yẹ pé they are suffering and smiling they are suffering and smiling ẹ wọ́n gbọ́ tẹ̀ sọ pé wọ́n parọ́ mọ́ ni wàsíù ṣe dáadáa sí ìgbà tí mo ń tẹ̀lé ni mo kọ́lé mẹ́ta bàbá yẹn sọ náà ẹ lọ wo bàbá yẹn náà ó ní gbogbo wọn nìyà ń jẹ gbogbo wọn back to back àbíkọ yẹn wọ́n dẹ̀ ń bọ́ta wọ́n dẹ̀ ń who does that you people are suffering and smiling wọ́n fẹ́ gba èrò mọ́ yín lọ́wọ́ ikú àbíkò yẹn yín i'm gonna be reading something for you this morning ṣé ń gbọ́ mi màá kà kọ́kọ́ fún yín láàárọ̀ yìí ẹ bá mi dì í mú mi ní ká ju bẹ́ẹ̀ lọ màá bọ́ sórí ọ̀rọ̀ ya Mohbad màá fílẹ̀ bẹ́ẹ̀ yẹn dìmọ́ ọ̀tẹ́ bá ṣe ń bọ́ta ẹ bá ṣe wá ń sọ fún mi pé èèyàn dáadáa ni Wàsíù ìyá tí Wàsíù kọ sí wọn ó yàtọ̀ sí ìyá tí Wàsíù kọ sáwọn ọmọ tó ń ṣiṣẹ́ fún adani níta má dání lé nírú àwọn Wàsíù yẹn mo mọrú wọn dáadáa wọn máa ń da níta ṣùgbọ́n wọn ń da nínú ilé àbí kò yẹ yín ṣèbí pásítọ̀ kan tí mo súnmọ́ ń jọ sí inú church ẹ̀ ni tẹ bá wá definition of poverty ní sẹ̀lẹ̀ inú church ẹ̀ ló wà gbogbo àwọn aráàlú òyìnbó ló máa ń ṣò ó kàn fi ń ṣe kàríkàṣọ ni tẹ bá ṣe ń wọlé lọ́sùn máa tọrọ owó lọ́wọ́ yín tẹ bá ṣe ń wọlé sùtánà wọn pọ́n bí ó pọ́n bí bí ilé ilẹ̀ ni ṣé ń gbọ́ mi but the same pastor yìí náà ló máa ní kán wá dáwó just because he want to show the world ó ń wá followers ó wá kó máa sọ pé he is a good pastor he is a good pastor ṣé ń gbọ́ mi gbogbo àwọn wọ́kà sí ẹ̀ méjì méjì mẹ́ta mẹ́rin márùn ní èmi yìí fún lówó kan fi gbalé ní èmi yìí fún lówó back to back lóṣooṣù nínú chọ́ọ̀chì yẹn ń gbà yẹn àwọn tó ń tẹ̀lé lẹ́yìn ebi ń pa wọ́n àwọn ará chọ́ọ̀chì ẹ̀ ebi ń pa wọ́n òun kẹ̀ ló máa ní kó wá dáwọ́ ló máa máa pèèyàn láti tàkọ́ wa kó meanwhile àpapín lówó yẹn I have seen a lot so when you see people that are close to pe these people talking please allow them to vex allow them to pour out their mind ẹ má shut wọn up so that ẹlòmíràn ní jẹ́ victim. ṣé láwọn èèyàn bẹ́ẹ̀ yẹn àwọn ló máa ń da nílé ẹgbẹ́jọ́ tí pásítọ̀ yẹn sọ pé òun lọ títì òun ìyá tó ń gbálẹ̀ kan olówó kó five hundred thousand fún ẹ lọ wo containers àwọn tó ń tẹ̀lé lẹ́yìn they are hungry they are hungry i am telling you this for free eléyìí ò ṣe pé yàn ń báyàn jẹ́ àwọn pípù yìí àwọn tó ń ṣiṣẹ́ fún wọn ebi ń pa wọ́n ìní òrí skul owó ọmọ sọ́nu wọn ẹ̀yin dẹ̀lẹ́bà bọ́ta lẹ́bà ní wàsíù dá wàsíù dá wàsíù ṣe dáadáa ń ta lóòótọ́ but ṣó ṣe dáadáa sáwọn tó jẹ́ kó jẹ́ wàsíù àwọn tó gbé débi tó délé ní wàsíù lè dá débi tó dé igi kò ń dágbó ṣe èèyàn kò ń jẹ́ àwádé wọ́n máa sọ pé àwádé ni without these bad boys there is nothing called Wasiu. Am I communicating? So why are we changing the narrative? Ẹ jẹ́ kí Wasiu bọ́tà kó wá sọ̀rọ̀ náà. Kí ló dé ló ń gbé àwọn ọmọọṣẹ́ kó wá máa sọ̀rọ̀? Àní mo béèrè pé olórin mélòó ni Wasiu fà lọ́wọ́ sókè láyé ẹ̀? Kò sí náà nítú táwọn ọmọ yẹn tún manage àwọn nítú nítú support àwọn àwọn àwọn fans wọn tó lówó lọ́wọ́ Wasiu àtújàgbà ìjọ wo la fẹ́ ṣe léyìí dà ẹ jẹ́ kí sáré gbẹ̀yìn débẹ̀ mo ń bọ̀. mo ń bọ̀. mi fẹ́ jẹ́ kẹ́ mi fẹ́ ẹ má wọ ẹ jẹ́ kí n sọ this is the family of Wasiu mi fẹ́ disclose family ẹ̀ tó jẹ́ ni but family ẹ̀ jẹ́ Wàsíù gidi gan ni yẹ́ um, Wasiu's father had a few children ṣẹ́gbọ́n Wasiu's father had a few children mostly men and women yeah? when he started his music career in Lagos Enowa and its environment. The brothers, that is Wasu's brothers, blood brothers, the brothers supported him with all they had. They were always at his shows to support him. Namely, Akim aka 909, Muka aka Tunde, Lekon aka Lokoso, and their cousins and friends, like the Baby, Alatiche, Kanimodo, etc. He stopped identifying with them when they were broke. Ìgbà táwọn ẹ̀gbọ́n yìí tán broke, he stopped identifying with them. Ẹ lọ wo Wàsíù dáadáa, ẹ lè rí Wàsíù kó bá tálákà ṣe. Ẹ lè rí Wàsíù kó súnmọ́ ẹni tí ò ní. Ẹ jẹ́ kí n máa kà lọ. So when he became big, he dropped their, last their last name, and Anifowose. When Wàsíù became big, He dropped their last name, which is their surname. Ọmọ Anífowóṣe, Anífowóṣe. Ẹ̀yin dẹ̀ notice pé Wàsíù òkín ondayọkọ Anífowóṣe yẹn mọ́ lóòótọ́. He ditched the family house at Odiolowo Street, ìjẹ̀bú He stopped relating with his brothers. He abandoned his brother. He abandoned his brothers for the big boys. His brothers had financial difficulties and medical situations. Ṣé ń gbọ́? Ẹni tó bá lè treat àwọn blood brothers ẹ̀. Eh? tó financial difficulties a medical situation His his brothers had financial difficulties and medical situations and Wasiu turned his face away from them as I speak his brothers are dead one after the other the last one of them died last month Akin nine oh nine ẹ lọ confam last brother was you. he died last month they call him Akin nine oh nine. Wasiu took Yetunde Anifowose, Lekan Lokoso's first daughter. He took her in to help him raise all his children by different women. Yetunde served Wasiu and his children. Yetunde Omo ẹ̀gbọ́n ẹ̀ ó mú ipò ń fẹ́ tọ́jú Yetunde served Wasiu and his children. We all expected Wasiu to at least set Yetunde up after serving him and his children. Wàsíù kò kò kò help ọmọ Yétúndé yẹn ṣe ń gbọ́ ẹni tí ò help ọmọ ẹ̀gbọ́n ẹ̀ pẹ̀lú bó ṣe sáàbù ẹ̀ tó. Hmm. anyway this video tí mo ti Bukky sọ nísìn ó ní kò help àwọn ọmọ ẹ̀gbọ́n ẹ̀ Wàsíù doesn't help anybody yes Wasiu kò help anybody Wasiu ò kì í help àwọn ọmọ ẹ̀ débi pé àwọn ọmọ ẹbí ẹ̀ ṣé ti yé Wasiu ò kì í help àwọn ọmọ ẹ̀ débi pé ó fẹ́ help àwọn ọmọ ẹbí ẹ̀ Wasiu always use people okay so let me delete it ó ti yé on this field on this place alright so. Actually, this voice, this one. You said I should play something. Um, if I want to play video of K1, eh? Mo ti rí I saw two voice note there, but it will be here also ẹ jẹ́ ká fèsì tu gbàjàmí àmìlá yẹn eléyìí full video of this gbàjàmí àmìlá ó ti yé bẹ́yẹn this is not the full video of it I have the full video but ó ti jìnnà lórí Princess Bola and I play it I analyse it that time that's two thousand and it's been long also like two thousand and twenty or twenty-one ni voice note eléyìí ti jáde this one is more than three years yes this voice note but mi wá lè sọ bóyá wọ́n tún ṣe short one but that's not the full video of it okay so the full video this man explained everything he mentioned the name of the person he how he got the money to go to America the person ẹnìyẹn ló bá ènìyàn láláwùsá ẹjà bọ ẹjà bọ. ẹ ṣe ṣe ṣe mọ ṣe mọ ẹkú ẹmu ẹmu ẹtẹ ní you understand ẹ tó bá wà pẹ̀lú ẹ lọ́wọ́lọ́wọ́ ò lè sọ pé ọ̀rọ̀ tó ń sọ ọ̀rọ̀ tó ń sọ yìí ò lè sọ irọ́ ló ń pa. Hmm. you understand? <laughs> ọ máa ń sọ ọ máa ń pa lówe pé ẹni tó ń purọ́ fún ọba mọ́ ẹni tó ń pa lọ́pọ̀ ààrẹ mọ́ purọ́ lòun pa. Hmm. Hmm. torí ẹni barista náà fi sọ ó ní àgbà ìtọ́ lórí ilẹ̀ tẹ́ni ẹ̀ eh, ó ní ẹni tó bá ń parọ́ wọ́n á sọ fún un ẹ pé tọpọlọwọ bá mọ ẹni tó parọ́ mọ́ lọ́kàn rẹ̀ ohun tó ń tán lọ́dún eégún. anyway ẹ jẹ́ ká lọ báyìí nígbà tẹ kú lọ́dọ̀ barista ìgbà ń gbọ́ngbọ́n ní ó wá di pé ẹ bá aláàjì Wàsíù ẹ fi bá wọn ṣiṣẹ́ torí sí nǹkan tá à ń gbọ́ngbọ́n ni pé Amẹ́ríkà fẹ́ wà gan wọn náà yẹn jẹ́ bí máa. aṣojú wọn ní lóòrè tó bá ti wọ́n sí. òye rí ìyá ẹ̀ka bọ́ọ̀lù ìgbà gbọ́dọ̀ lọ jẹ́rí gbogbo àwọn èèyàn wọn ò mọ nǹkan tó máa ń ṣẹlẹ̀ ní ọ̀rọ̀ àwọn ará ìlú nàìjíríà ìwà àmì ni pé àtìyítọ́ mọ̀ àtìyítọ́ mọ̀ ọmọ máa sọ inú mi kò sí bá ti gbọ́ kẹ̀kẹ́ kí àkíní náà ti sọ́dà ìpẹ́sọ̀ àlẹ́ ìjọ pé wọ́n níbi tẹ́nu dé ẹsẹ̀ òde bẹ́ẹ̀ àǹfààní náà ló máa ń káwọn èèyàn mọ́ à pé èrí situation of things. Hmm. tí o bá tiẹ̀ sí ní ẹ ṣe pè mí pé mi pé kẹ́yìn nǹkan tó fẹ́ dàbí ẹni tí mo mọ̀ òun ló ti lọ ẹ̀ nǹkan tó fẹ́ dàbí ọ̀rọ̀ olórin. Hmm music ìjà mi ìjẹ́ mi ìjẹ́ mi ìjẹ́ mi ìjẹ́ mi ìgbésí ayé mi mọ́ òun ọkùnrin lè bàbá tèmi òun ọkùnrin lè yá mi òun lẹ́nu tá a bá ṣorogún tí ò bá mọ̀ gbogbo ń tọ̀ ọpọlọ ní bí ṣe wà yìí mo ṣe Alhaji Wasiu náà contemporary men bikini you understand hmm. but wọ́n máa ń sọ pé ọ̀gá máa ń gùnyàn hmm. ọ̀gá wọ́n máa gùnyàn mo hmm. sì gbà tí ọlọ́run ọba tó nífẹ̀ẹ́ ìmí fún ara mi ọlọ́run ọba ní àsìkò tó èkúrò níbẹ̀ níjọ́ náà tí mo wá gba visa gẹ́gẹ́ bẹ́ẹ̀ tí an ba hyɛ obisu sa yɛ wɔ gbogbo nipa bi sa àwọn ọdẹ sọ fún mi náà wàsíù wọn wàsíù wọn àwọn wàsíù àwọn kan tí a sọ fún mi jọlọ pé ẹ bá má fò wọn ẹ bá jẹ ẹ bá yẹ ẹ ṣe mú ẹ̀fọ́ bí ẹ̀jẹ̀ bí ẹ̀jẹ̀ fún ọ̀rọ̀ yẹn síkùn gbẹ̀jẹ̀ kìíní ẹ̀kọ́ ni wọ́n ní kò ní ìdílé nǹkan tí ó burú nù ẹ̀ jẹ́ ọ̀nà sàn. so wá fún ọ wá fún ọ̀gá mi ní pẹ́ṣọ̀ pé màá travel màá travel ó kọ̀ọ̀kan nígbà ọ̀yọ́dábílá náà ti dára wá kàlàsí organisation ìdíkan nǹkan nǹkan bla bla bla bla bla àjọ àjọ máa lọ sí Amẹ́ríkà ni àjọ máa lọ sí London ni àjọ máa bọ̀ ni hmm. gẹ́gẹ́ gẹ́gẹ́ ó ń dè mí sílẹ̀ nìyẹn you understand ládìjọ́ ló ti sọ yẹn ọládìjọ́ ló ti sọ yẹn up till this moment kò tí ì mú mẹ́mbẹ́ yẹn ọ̀kan ṣe wá sí nàìjíríà sí amẹ́ríkà yìí látọ̀tún tó ti sọ yẹn tẹ́mi náà bá dúkúrò Did you say bí jísà yẹn ti máa bàjẹ́ mọ́ mi lọ́wọ́ nìyẹn you understand I I want want to àwa lọ ṣeré ní àwa lọ ṣeré ọ̀gbọ̀n táìmù ẹ̀mú ìjìnlẹ̀ tó àmú àwọn wọ́n gbà mí pressure pé kó fún mi lówó tíkẹ́ kó ra tíkẹ́ẹ̀tì fún mi èlò ní tíkẹ́ẹ̀tì kékeré nínú ọlá tó láwọn ṣe fún ó tiẹ̀ tún wá ro ó tiẹ̀ tún wá ro bá ṣe dídọ́ wà láti lẹ̀ ṣe é gbọ́ mi kó tún wá ro bá ṣe dídọ́ wà pẹ́ ká ẹni àwọn ṣe àwọn àwọn jọ ṣiṣẹ́ lábẹ́ rúfù kan náà rèé òun ní ìgbẹ́kọ̀wó kan. bóyá ẹ̀ tí ìgbà yẹn bóyá ẹ̀ tí ìgbà yẹn bẹ́ẹ̀ lọ́dọ̀ ní òwúrọ̀. àgbẹ̀ka àgbẹ̀ yẹn tí mo bá ṣe máa gbìn hmm. tí ó tí ó pé tó pé kó bẹ́ ṣe nìkan pàdàbí àmì náà súnmọ́ mi ni. Hmm. ṣe ọ̀nà ṣàṣẹ ra àwọn àgbẹ̀ yẹn tó dẹ̀ sáàgbẹ̀ tó wálẹ̀ gbìn. Hmm. ọ̀gá mi mo ń travel mo fẹ́ ṣe kí ní ìgbẹ́kọ̀wó kan kó ra tíkẹ́ẹ̀tì fún mi. lọ́dọ̀ ẹ̀sìn náà mi ríbo ríbo ríbo ríbo ríbo ríbo gbà ah, wẹ́ a jẹ́ pé kò hmm. yes mo ní gbogbo ẹni mo sọ kò sọ̀rọ̀ mi lọ́wọ́ ẹ̀ gbàtí mo dẹ̀ ní dúdú lé tí mo ti jáde tó bá gbìyàn rí wọn bí mi rí èmi lè mi èmi lè gbígbà tèmi ọlọ́dẹ sọ pé mi ṣe máa rìnrìn àjò ilé ayé tèmi ni hmm. mo understand hmm. even Sweetheart, no sweetheart, present sweetheart, listen. Hmm. He's my junior brother, Abu Mene. Hmm. Yes, Femi, Bàbá hmm. Positive Sin. Hmm. Yes, àbúrò tèmi, àbúrò mi ni, torí bàbá tó bí, pẹ̀lú bàbá the same father, the same mother Allah Allahu Akbar. the same father, the same mother. Fourth cousin mi ni. Bàbá cousin Mene, thank you so first cousin mi ni bàbá mi ò dẹ̀ ṣe kí ni bàbá bàbá mi ò dẹ̀ fẹ́yàwó méjì èèyàn kan ṣe ló fẹ́ èèyàn kan ṣe náà ló dùn ló dùn gbogbo wọn. so bàbá eh, grandpa nísìnyìí ìyá kan náà ló bí bàbá ti ní àti bàbá síkà ìyá kan náà bàbá kan náà. bàbá ti ní pẹ̀lú bàbá síkà hmm? ìyá kan náà. bàbá kan náà. Ah, ah, yes alájà raliat abẹ̀dù ọmọdé sùlábù lọ ni nígboro sàlẹ̀kù ọmọ ni ìyá bàbá mi bàbá mi bàbá bàbá mi bóyá mi gbàjàbí àgbẹ̀là ló ń jẹ́ bóyá mi táwọn èèyàn ń pè ní bílámínú sí bóyá mẹ́rin hmm. gbàjàbí àgbẹ̀là ni bàbá bàbá mi ń jẹ́ so the same bóyá mẹ́rin gbàgàdì àgbélà yẹn ló bí bàbá fẹ́ mi. Hmm. the same alájà raliat abẹbí gbàgàdì àgbélà yẹn náà alájà wáyéwá kiri òun náà ló bí màá bàbá fẹ́ mi òun ló bí bàbá mi. ṣèṣọ́ yín ẹ̀ ẹ̀ so ọ̀sán ọ̀sán ọmọ níbi ìran nìyí ọmọ eléyìí hàn láwọn ará èkó ti wá ń pè. lẹ́kọ̀ọ́ ìbọ̀lù ẹ̀ pé gbàpà òkun alọ́ṣeré alọ́ṣeré ní ibi ibi ìyànà pàjá yìí wọ́n máa ń ṣeré fáwọn ọmọ ọkọ ní ọdọọdún bẹ́ẹ̀ wọ́n máa ń ṣe kíní ẹ̀ alimusodi thank you alimusodi twenty twenty sixteen tẹ́ bá lọ sórí YouTube tẹ́ bá wò ó ń pe dàdí yẹn èyí tó ń pè dájú ọkọ òkú yẹn dàdí tó dé nígbẹ̀yìn nígbẹ̀yìn gbẹ̀yìn díà ló ń ṣe díà ló ń ṣe ní gáréjì kejì díà ló ń ṣe nínú gáréjì kejì yẹ́sì hmm. ó ń pè pé kó lọ gba apá kó lọ tẹ bá lọ sórí youtube tí mo sọ fún yìí kó lọ gba pálí mi kó gbé kọfí dúdú dání tó bá ti gba pálí mi kó jù sínú ẹ̀ mi ò mú aláìtàláì pé kó lọ bá kọfí dúdú kò bá èwo tún ní kọfí dúdú. pé kó yọrọ pé tó bá mú tó bá mú tíì dúdú kọfí tó bá mú kọfí àjò nǹkan sínú ọba ó máa jẹ́ kíkí ní ẹ̀kọ́ blank ni. kí ló dé tí kí ló máa bọ̀ parí alẹ́ bàjẹ́. sáyẹn sọ̀rọ̀ ni wọ́n sọ fún ọ̀fẹ́ yìí lẹ́yìn. àìsọ̀rọ̀ báwo nǹkan tó wà nínú nǹkan tó wà nínú sound mo yẹn mo yẹn ní ìtẹ́lọ sórí àdémọ̀ṣọ́ tó ká twenty sixteen ẹ lọ pé ìbẹ̀. ẹ ní ẹni ẹ fẹ́ gba pálí yín báwo ni jàdí ti fẹ́ gba pálí yín tẹ́yìn náà lè fi lẹ̀ tán. ẹ ẹ máa gbọ́ ṣé pé ṣé ọ̀hún gbogbo èrò ọkàn wọn ni pé èmi mo lo pálí mi sára ṣe rí nǹkan tí mo ti sọ mo ti ṣe ṣóyìn mo ti analyze. Mr. Uh, eh, Gbajabi for long time maybe eh, four years ago three and a half years ago nígbà tí kinní yẹn jáde ṣe ti yẹn so ṣe ti gbọ́ passport tiwọn kò ń ṣàwọn ló gba passport fún wọn because wọn kì í gbé àwọn travel àwọn ò travel rè àwọn gba passport wọn wá gba visa America kì í ṣe ọlá wọn o wọn kàn gbà Ọlọ́run bá wọn gbà nígbà tí wọn dẹ̀ gbà tán ẹ mọ̀ wọn ti ń bá wọn ṣiṣẹ́ ìyẹn mi pé that time yẹn owó tíkẹ́ẹ̀tì owó tíkẹ́ẹ̀tì o. Oh, owó tíkẹ́ẹ̀tì òun o kò wọ one thousand dollar o ṣe ti eyín owó tíkẹ́ẹ̀tì ò tí wọ́n o nígbà two thousand and sixteen tí wọ́n ti gba visa yẹn I think I have my visa two thousand and the same sixteen I think is it sixteen or fifteen no I think I have my own fifteen I have my own fifteen and they always they always hold me down you know ó wá ní kí gàjí lọ gbà gbogbo àwọn ọmọ tí wàásù kó sẹ́yìn ó ń lò wọ́n láti ṣèkà ni ó ti kọ́ wọn ló lè gàjí yẹn the same gàjí yẹn náà ni mo sọ wípé ó sọ pé ah màmá ẹ sẹ́yìn tẹ bẹ ṣe náìsì tó yìí tẹ máa wá sẹ́nìkan máa ṣe kinní kan fún yín fámìlì yín ẹ ẹ lè máa sọ pé kinní kan tẹ mọ̀ wá tó gba nọ́mbà ẹni tó gbowó lọ àmọ́ ìṣẹ̀bẹ̀ sí gbowó bàbá ọmọ mi gàjí yẹn gbogbo àwọn tó wà lẹ́yìn wàsíù yẹn tẹ́nìkan bá máa complain èyí tí ẹ bá ti rí pé ó wà favourite tó dẹ̀ ń sọ gúrùn wàsíù ó ti kọ́ wọn ní nǹkan burúkú tó máa fi jẹun láyé wọn irú gàjí yẹn sìn gàjígàjọ kò kú ó máa mú kọ́kọ́rọ́ mọ́ṣúárì orin yẹn máa ó ní ìtumọ̀ ó ní ìtumọ̀ kọ́kọ́rọ́ mọ́ṣúárì but àwọn èèyàn máa rò bóyá ẹ obìnrin ní kọ́kọ́rọ́ mọ́ṣúárì wọ́n ní ẹ yàrá hòtẹ́ẹ̀lì ló ń jẹ́ mọ́ṣúárì yẹn ó ní ìtumọ̀ ó ní nǹkan tí ó ní slang nǹkan tó ń ṣe nǹkan burúkú ni ṣètìyẹ gàjí yẹn náà ló sọ ń sìn pé kó gba passport wọn kó lọ jù sínú kọfí toróbìlì pé wọ́n máa lọ káàkiri láti wá ó gbogbo ọ̀nà ló máa fẹ́ lò láti má jẹ́ kí wọ́n lè rí visa gbà àmì ìkọ́lọ́kọ́ má bàa rí tó bá jẹ́ pé mọ̀gbà tán fẹ́ gba visa yẹn ó lè má jẹ́ kán rí gbà ó lè petition wọn but bóyá wọn gbà tán ó wá kówó kán wá lọ ó dẹ̀ fi nú wọn tó bá dẹ̀ fún wọn lówó ń gbà yẹn náà bóyá ẹni àkàn lọ àkàn padà wá tó bá lọ sí ìsìnmọ̀ tán tún padà wálé kò fún wọn wọn máa lọ káàkiri káàkiri káàkiri ẹnìkan ló wá help wọn láláwúsá ṣé ti yẹ yín mẹ́rin ọ̀rọ̀ yẹn fa ìjà rẹpẹtẹ o ó fa ìjà wàhálà àwọn yẹn people yẹn lára àwọn tó help wọn láti jẹ́ pé wọ́n jápa yẹn the man is in America now ẹni yẹn ní problem gbogbo kàrí àwọn majority of them ti bàjẹ́ a lot of things like that à ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan pé Wàsíù ti ń lo àwọn ó máa ń lo àwọn èèyàn láti ja ìjà ẹni á máa lẹ́ni ẹlẹ́ni ló rẹrù sán ni ẹni ẹlẹ́ni á lòun ló rẹrù sán ni Wàsíù ń ṣe kàṣẹ́ we just want um, a better life a better Nigeria but with the Wàsíù with the attitude of these ones we cannot have a better Yorùbá nínú Nàìjíríà ẹ tá bá dárúkọ Nàìjíríà ní Yorùbá side ti wá yẹn àwọn nǹkan a ní àwọn problem kan àwọn kan pariwo wọn máa ní à eléyìí o ẹ rí ẹ àwọn kinní kan fúlàní bíbí sọ pé kò sí fúlàní o fúlàní wà <laughs> àwọn yorùbá fúlàní náà wà yíbó fúlàní wà haúsá fúlàní wà fúlàní wà káàkiri both east west and north and south. ó ní kán lọ gba passport yẹn ṣé eléyìí sì ẹni yìí ti sọ̀rọ̀ síwájú bọ́ni mi sakunlé o I think àwọn bọ́ọ̀ yẹn Joel yẹ̀wò ló kú bóyá two thousand and sixteen yẹn náà ni àbí seventeen seventeen yẹn náà ló kú àbí nǹkan kan ṣó ti yẹ yín bẹ́yẹn àbí yẹ̀wò ló kú mo já mọ̀ pé wọ́n kú tẹ̀léra wọn bọ̀dé yẹn àti kan lẹ́sẹ̀kẹsẹ̀ tíyẹn náà kú àwọn méjì kan náà tó jápa lẹ́yìn wọ́n kú wọ́n wà lamẹ́ríkà wọ́n kú. Yeah.

Are you getting me? This is, you know, I was saying it the other day that Gbajabi kan, I want to put, this Gbaja, this person that is working with him is related to this person. Yeah, I'm telling you that Wasi is a wicked soul. Oh, gba passport you torí pé ẹni yẹn òun kọ́ passport fún yẹn fún yẹn. Òun kọ́ ló ṣe visa fún yẹn. Èyí tó tún ẹni yẹn tún struggle láti gbà fúnra rẹ̀ kó meet up Lie ye. wọ́n bá lo tẹ́ low lo fifty years Lenny Wasiu. Àjọ yìí máa pọ́n kú ẹ máa tọrọ bárà kú ẹ máa tọrọ jẹ kú ni. Kì tẹ bá rí kan tó bá sọ pé wọ́n gbélé ẹ mọ̀ pé mo fún wọn challenge pé kí wọ́n gbélé wọn jáde wọ́n lè lọ moderate kan pé kó dẹ̀ gbé àwọn ìyàwó wọn jáde kárí mo dẹ̀ tún béèrè pé gbogbo àwọn tó bímọ fún àti gbogbo jáde àwọn èèyàn ń ṣẹ́bùn speak fúnra mi àbí mo ṣe Wasiu have been in this business for long time destroying people's life báyọ̀ obìnrin jẹ́ báyọ̀ ọkùnrin jẹ́ báyọ̀ ọmọdé jẹ́ there was a time bible kan nílé mi ò rúdù ságbàlagbà o bible mi rèé níbi ìbàyí kẹ̀dẹ̀ dash mi ní àlùkùránì ni wàláì oore wọ́n dash mi ni ní tí mo gbàgbọ́ jù ọ̀rọ̀ Ọlọ́run ni mo gbàgbọ́ jù mo wá mo ni ala mo lálàá mo de ma respect ala mi gan mo ma respect ala mi wá sí ẹ̀dẹ́ i try many things nínú gbogbo àwọn family mi tó jọ ń na na na na jáde àti tó máa ń ṣe yamayama mi yẹn i do good to them why tó máa fi ṣe good fún àwọn tó máa ṣe yama. wá sí ẹ̀dẹ́ owó ẹ̀ wà ń bẹ́ẹ̀ àwọn ló ń hold wọn àníṣe wọn hold bàbá wọn mi títí títí wọn máa ní kò gbúdọ̀ pé ọmọ ẹ̀ nígbà yẹn mama wo yẹn máa bì lọ́mi pé ṣé o ṣe tí ìpọn mi ṣe nǹkan this what what Wasiu do to people a máa dẹ̀ sọ pé a máa lóun kọ́ ọ gbogbo nǹkan tó ṣẹlẹ̀ tí mo ṣe ń dárúkọ gàjí pé gàjí ṣe báyìí gàjí tibẹ̀ yẹn tó wà nílé olóníkì lọ́ọ́ filẹ̀ wọ́n o olóníkì máa bẹ gàjí sí ṣẹ́rí gàjí tó to gbowó bàbá ọmọ mi tí tí mo sọ̀rọ̀ ẹ̀ tó jẹ́lé kan yẹn ó tún ní gàjí kan nulẹ̀ àbúrò gàjí ti bí yẹn ni ìyẹn máa ń ṣiṣẹ́ nínú ilé á ti ṣe ń gáràjì báyìí ojú ẹ̀ báyìí bó ṣe o máa o gáràjì tẹ bá tiẹ̀ rí kẹ́ẹ̀tì ẹ̀ lè rí wọn gan kẹ́ má bẹ̀rù bí èrìkì náà bí gbọ́mọgbọ́mọ làwọn yẹn wọ́n máa ṣe rí wọ́n sì máa máa ọlọ́run gbọ́ olórí máa orí máa ránṣẹ́ o kó lọ gbé mọ́tò wá onímọ̀ ní wọ́n lọ gbé mọ́tò wá gbogbo mọ́tò tó lọ gbé máa yẹn gbogbo ẹ̀ ló máa nọ́ọ̀kì torí pé ó máa ní kó lọ òun náà ló máa lóun fẹ́ lọ rẹ́ńjì ẹ̀yìn tó máa ń tà ní one twenty àbí eighty thousand gbà yẹn ó lè sọ pé five hundred thousand ó tiẹ̀ ní kan tí mo rántí fífi mọ́tò yẹn ẹ́ńjì rẹ̀ gbà tí mo wá lọ rí fúnra mi it was eighty thousand ó dẹ̀ gba four hundred thousand ó tún gba one twenty thousand tó máa fi gbé mọ́tò tó máa fi gbé drop wá sínú ilé kò sí mọ́tò tí wà tí tọ́mọ adé aló ti nọ́ọ̀kì tọ́mọ adé gbogbo mi tá a bá dẹ̀ ń pààkẹ́ sí yẹn náà náà tún gbé mẹkáníìkì wá mẹkáníìkì wọ̀nyẹn náà wọ́n tún máa sọ mẹkáníìkì mẹkáníìkì ló ṣe ẹnu fúnlọ́fún pé wọ́n ti ní káwọn báyé ẹ̀jẹ̀ ta ló sọ bẹ́ẹ̀ Wàsíù ni kí ni mo ṣe fún oníkan báyé mi jẹ́ bó ṣe ń ṣe fúnlọ nìyẹn tó bá rí èèyàn obìnrin tó bá ń lọ instead of kó gbé sókè a máa gbé wálẹ̀ ni tó bá rẹ́nìkan àwọn èèyàn máa ló ń ṣe dáadáa Wàsíù máa ń ṣe kinní kan fáwọn obìnrin kan o ó lè wà ní London tó bá rí ẹ tó bá rí pé ó fẹ́ jẹ iṣẹ́ yẹn ó lè ra tíkẹ́ẹ̀tì fẹ́ kó ní kó máa bọ̀ nílé ó lè tún fún ẹ lówó tó bá ṣiṣẹ́ yẹn tán wàá máa wò pé Wàsíù ó ṣe dá nìyẹn kò dá bẹ́ẹ̀ ó níṣẹ́ kan tó ṣe ó dẹ̀ ní nǹkan kan tó lò tó ṣe tó bá jèrè ẹ̀ ní múmẹ́tì yẹn wàá jẹ́ létà Wàsíù ò ṣoore kankan fún epo kàn ṣe torí Ọlọ́run torí Ọlọ́run ẹ̀ ò dé Saudi ó ti yẹ yín ó gba passport lọ́wọ́ èèyàn ó fẹ́ jù sínú kọfí Oni ní kí Kaji yẹn gba passport man yìí man yẹn wà lamẹ́ríkà sí tí màá jẹ́ ọ̀pọ̀lọpọ̀ ọlọ́run tó fún àwọn yẹn lamẹ́ríkà táwọn yẹn tí a máa ma gbàdúrà fún amẹ́ríkà God bless America o God save country Canada no God bless you God bless you o tí màá jẹ́ pé ọ̀pọ̀lọpẹ́ ipa àwọn yẹn jápa wọ́n kàn máa kú sínú iṣẹ́ àtòṣì ni tí Wàsíù bá rí ẹnìkan tó bá girlfriend ẹ̀ sùn o kò fẹ́ nìyẹn mọ́ o tó kàn fẹ́ kò síbẹ̀ nìyẹn ṣe ga tó láyé ó máa mẹ́sọ̀ pé òun sọ́ dilẹ̀ ni I'm telling you that ma tell people that be careful about that wọ́n budget. ni budget. all these people share wages or nsọ kọ̀ọ̀kan fún yín it take grace of God for us to speak out it take grace of God for these people to speak wọ́n be aláyẹ anybody wọ́n rí àwọn méjì tẹ̀ ṣìṣì tó sọ̀rọ̀ yẹn wọ́n kàn ní wọ́n kàn ti sọjú ni wọ́n fọ̀parin ni pé whatever will happen will happen because káwọn come máa kọ́ máa tọ́jú àwọn Wàsíù Àyìndé wọ́n ní money yẹn ó máa padà wá We pé Mr Kúnlé padà wá sọ́dọ̀ ẹ̀ tí ò bá padà lọ kí ló fẹ́ jẹ kò ní jẹ́ kẹ́nìbọ̀dì súnmọ́ ẹnikẹ́ni tó bá súnmọ́ á máa àmọ́ dà wọ́n láàmú tí ó bá bá yín sọ tẹ́ ẹ̀ bá gbọ́ lẹ́rọ̀ ẹ̀ kò máa rí pé kan burúkú ṣẹlẹ̀ sí ẹni ẹ̀ lè kú á ní kọ́ lọ pa ni gbogbo nǹkan ni wà tí ò ń ṣe àpúrọ́ mọ́ wọn ò púrọ́ mọ́ ọlọ́ọ̀ ilé ìmọ̀ràn ìpọ̀kọ̀ sẹ́ni tó purọ́ mọ́ kí lè máa máa wò tó máa máa sọ pé òkè ẹnìkan ṣóò nìkan ni mo kọ́kọ́ fẹ́ rí ni tó máa gbowó lọ́ọ̀ mi àbí tẹ́yọ̀ máa fún lówó àbí tẹ́yọ̀ máa ṣàánú fún kò sẹ́kùnrin tí mo pàdé rí láyé mi tí mi ò ṣe dáadáa fún bọ̀ mi tí ì rí terrible man like Wàsíù lọ́jọ́ tí mo ti rìn Ọlọ́run dẹ̀ ní jẹ́ mọ̀ mi pàdé rẹ̀ láyé mi dẹ̀ ní pàdé rẹ̀ mọ́ lọ́jọ́ tí mo láyé mi àwọn èèyàn míì wọ́n jókòó wọn lè sọ ni tẹ́ bá rẹ́lòmíì gan tó bá kàn padà wá tó máa bá dì mí kiri kan kiri kan torí pé ó máa fún wọn níjẹ́ obìnrin pé ó máa fún wọn níjẹ́ díẹ̀ rẹ̀ tó bá bínú òní jẹ́ mẹ́ akúkú bá yí ẹ̀jẹ̀ pátápátá ó mọ kó bá yí ẹ̀jẹ̀ tó some level tó bá bàjẹ́ á tún á tú ẹ sign na a máa lò ẹ̀ fún instrument a máa lò ẹ̀ fún instrument a máa lò ẹ̀ fún instrument a lè mí mi ní body tí wọ́n lè lò mí wọn lè nobody no even can use me no bí ṣe wà mo ti wà used by God ọlọ́run ti lò mí bí ṣe wà yìí so evil tó bá lóun fẹ́ lóun lè ṣe rí pé ó contradict ara wọn tó pé ọlọ́run ò tí lò mí wàsíù àti lò mí mi nílé sọ̀rọ̀ bí àwọn others ò ṣe lè sọ̀rọ̀ wọn kàn máa mí sínú ni mi ì ṣe lò ọlọ́run ti lò mí. wọn wá ní wọn burúkọ wàsíù jẹ ni nǹkan tó kàn ṣẹlẹ̀ náà ni pé fún mi lówó ẹ̀ka gbọ́ tó bá ti fún mi lówó màá gbọ́rọ̀ ẹ̀ sílẹ̀ wàá dẹ̀ tú mi sílẹ̀ gbogbo mi tó bá jẹ́ ọ̀rọ̀ mi mọ́ àtọmọ mi wàá tú sílẹ̀ kọ̀kọ̀ gbúdọ̀ ṣe mi kò gbúdọ̀ ṣọmọ mi O ti yé bẹ́ẹ̀ yẹn kọ̀kọ̀ gbúdọ̀ mi kò gbúdọ̀ ṣọmọ mi ó ti yé because tó bá náà ń to tó bá ràn wọ̀nyàn kọ́ ló máa jẹ poison tí máa jẹ tó oníkọ́ ló máa fún wọn poison jẹ kó máa ní kó máa fún wọn lóògùn jẹ èyí tó máa lọ flit monu le, oríṣiríṣi ìwà burúkú lówó kún ọwọ́ wọn Wàsíù ti pẹ́ ní ìgboro fún crime Wàsíù ń ṣèkà kó bá dèèyàn jẹ́ kó lọ́gà ọkùnrin tó bá wà èmi ò tí ah, anyway o anyway ṣe ṣe àtúnfẹ́ ti ara yín gbé léyìn sìn eléyìí ò ṣe fún fídíò tẹ́ bá gbọ́ fún fídíò yẹn ó máa fa another story To máa connect story tí màá sọ story Ambode tẹ́ni yẹn dárúkọ Ambode ní oríṣiríṣi tó jẹ́ pé wọn ò ní fẹ́ kó connect because eni tó wà ní tó jẹ́ bíi cousin first cousin má nìyín ó wà ní power òun ní ADC àbí aṣáájú president Nigeria So eyín mẹ́yẹn àwọn dẹ̀ ni former speaker of um, rep ń gbà yẹn ṣùtì eyín so it's a story some story èmi kẹ̀dẹ̀ ẹ̀ mọ̀ pé mi ò mi ò ṣẹ́nu kò tó ní máa fẹ́ ṣàlàyé kí n ṣe pé máa búyàn bọ̀ máa fẹ́ ṣàlàyé tó dìdí sẹ́wọ́n dẹ̀lẹ̀ yẹn some people and àwọn náà kẹ̀dẹ̀ wọn ni ẹni pé wọ́n court. cut ibìkan wọ́n fi ibìkan mi ibìkan sílẹ̀ but that's not the full video of that man but they kàn gbọ́ bí passport yẹn lásán pé ẹni yẹn ti struggle láti gba passport o ò lè help ẹni yẹn ìyá ń jẹ wọn ẹlòmíì nínú wọn ìyá ọmọ wọn máa tọwọ́ owó school ọmọ wọn ni gbogbo wọn máa ń tọrọ owó skul ọmọ wọn wọn fẹ́ tọrọ owó ilé wọn fẹ́ ra kinní kan wọn fẹ́ ṣe kinní kan wọn máa ń tọrọ ni kò dẹ̀ sílẹ̀ kí wọn fi pretend kò sílẹ̀ kò sí wọn wọn fi pretend and this man have opportunity a lot of do you know that he has Wasiu is doing money laundry àwọn politician tó kówó sọ́wọ́ Wasiu wà kì í ṣe rọ́ man kan tó wà níbàdàn tó ń jà jùmọ̀ bí yẹn man yẹn ó ní wọ́n fẹ́ ṣe mọ́tò Wàsíù ó gbé súnmọ́ ó ní wọ́n fẹ́ ṣe mọ́tò kí ló ṣẹlẹ̀ sí táwọn èèyàn náà tó máa save owó máa sọ fún wọn kán save owó a lot of politicians ló save owó sí lọ́wọ́. Niba ṣé ni Wàsíù fẹ́ di olówó Ìjẹ̀bú gbogbo olówó Ìjẹ̀bú tẹ owó mi kò sí tó kàn mí ọmọ Ìjẹ̀bú o kò sí tó kàn mí pẹ̀lú Ìjẹ̀bú o ṣùgbọ́n mo kàn sọ fún yín ó fẹ́ di olówó Ìjẹ̀bú ni pé ní Ìjẹ̀bú yẹn kò sí ẹni tó ni ní nǹkan tó bá ní target nìyẹn mi pé any other person wọ́n máa finish wọn dànù ni Wasiu Ayinde has dealt with many people níjẹ̀bóde yẹn àwọn èèyàn gbé sínú wọn lè sọ̀rọ̀ ní àwọn tó sọ̀rọ̀ yẹn wọ́n kàn ti kálá ni wọ́n di kálá mú ni wọ́n dẹ̀ wọ́n máa lẹ́rí ẹ̀sìn nítorí ẹ̀ tí màá jẹ́ pé ẹnu pọ̀ lórí ẹ̀ lẹ́jọ́ mẹ́ta àmọ́ pé ìlérò kankan lè ra o tẹ́lẹ̀ yanrun yanrun lẹ́nu because ó bìí pé òun ní àwọn èèyàn ó ní crowd ó ní ó tó bá ti sọ̀rọ̀ jù á kàn pa ìdànù ni tó bá sọ̀rọ̀ jù á pa ìdànù ni people are now afraid àwọn ènìyàn náà kẹ̀dẹ̀ wọ́n yìí ń pa àwọn èèyàn. in tí mo ṣe ń sọ̀rọ̀ lọ nípa ọ̀rọ̀ ṣàṣàtì lẹ́ǹkan àṣàtì yẹn ṣẹ̀mọ̀ tó bá jẹ́ pé àṣántì wọn wá lo dojú ẹ̀kọ́ mi gbà ẹ̀ ẹ́ gbogbo géèmù tó play lọ́dọ̀ ẹ sábọ̀dù náà ṣe mo pé tí ẹ sábọ̀dù bá rí lì tí ò bá ní kó béèrè owó lọ́ọ̀mì tó bá rí lì gbé kéèsì yẹn tí gbogbo èèyàn wá gbé kéèsì yẹn ṣe mo pé Wàsíù is finished so he has to use ó gbọ́dọ̀ lo um, ó gbọ́dọ̀ play on everybody is intelligent you know he has to play on those people intelligent for all of them to face me so conf I mean confusion will be there everybody will hate me they will decide wọ́n máa sọ pé irọ́ ni mo pa wọ́n tún gbé ọmọ mi wá ó tún wá hold ọmọ mi ransom ẹ lọ bèrè question tí Esabod ń bèrè lọ́wọ́ ọmọ mi bó sọ pé ẹ lọ bèrè nínú ọ̀rọ̀ tí ọmọ mi sọ níjọ́ yẹn you will see some things ó ní gbọ́ ńgbà tí Esabod máa bèrè ó ní gbọ́ ní Wàsíù ó ní mọ́mí um, ẹ̀ máa ṣe pò ń bímọ fún Wàsíù ṣe bí Wàsíù ló sọ bẹ́ẹ̀ pàtó dẹ̀ ya mo dẹ̀ ní mo bímọ fún mo lẹ́mi tí mo bí ìbejì fún tí bá fẹ́ sọ̀rọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ nígbà tí ẹnu tí mi bá kọ̀rọ̀ mania ẹni tí mo bí ìbejì fún mo bí ìbejì ìbejì odidi ìbejì torí nǹkan tó ń bèèrè mi nìyẹn ṣojú oorun mo ti bí àbójú ayé ọlọ́run jẹ́ bíbèjì lójú oorun you understand what I mean ẹ lọ bèrè question yẹn ìgbà tó lọ yẹ mẹ́pọ̀ nígbà tó to ó ní ẹ wọn náà fẹ́ ṣe election ni tí ó yẹ pé sábò ti ń jubilate níbà pé àjọ ń lọ ni táàmì Me, ní language yẹn jáde àjọ ń lọ ni àjọ ń lọ ni gbogbo ẹ̀yin ọmọ ìwé àjọ ń lọ ni bọ́nà àjọ ń lọ toro ti promise wọn ní heaven and earth simply because he will fight my battle ó máa promise ó máa fi apc promise gbogbo wọn á dẹ̀ máa sọ pé wọ́n máa ṣe báyìí wọ́n máa ṣe báyìí wọ́n máa ṣe báyìí ọdún gbogbo iṣẹ́ tó ṣe fún wọn náà ń sìn tó ṣe owó tó ń sẹ́ẹ̀dì because of influence Wàsíù ni tí Wàsíù ò bá fẹ́ kẹ́ anybody fún Esabod tí Wàsíù ò bá fẹ́ fún Esabod ní owó anybody wọn bí aláyẹ anybody kò fún ní advert Wàsíù náà ló fi system pump owó fún àtàwọn kan politician kan tó ń fún ni bẹ́ẹ̀ ni mo sọ just to mount people on the social media kan ma sọ pé irọ́ ni wọ́n pa fún nǹkan tó bá ṣe kan ma ní ń gbogbo bá yẹn wọ́n máa mi wọ́n ní irọ́ mo pa wọ́n ni kò sí nǹkan kan tí mo sọ pé wọ́n ní mi pọ̀ jù. ó o ó good evening ma ọmọ wọn ni kàrẹ́ àkókò ọmọ loke méjì takotabo my sister from Ondo state thank you God bless you èmi nìyẹn o. ọmọlókè méjì takọtabo ọmọ ọrùn àkókò ọmọ arógun máṣe aṣọtẹ márùn àtijọ́ aláṣejù bọmi gbómúná ọmọ òrùlé barí ọ̀kọ̀rọ̀kọ̀rọ̀ ọkọ̀ dúdú ọkọ̀ pupa ọkọ̀ yìí bọ̀rọ̀gbọ̀rọ̀ tí máa ń ta sílẹ̀ lọ́jà ọba ọmọ ẹlẹ́yìn kùlé àdéwúre wọ́n ní mo purọ́ mu àmọ́ mo purọ́ gbogbo ẹnìbọ̀ tó bá ti introduce àmì tó bá ní á lọ bá ẹni àwa kàn mú yẹn mọ́ra ni á ní kó máa tọ́ṣọ ẹ̀ wá sí ò máa ń pààyàn wá sí ọ̀fíìsì ẹ̀ mo fẹ́ sọ nǹkan kan lẹ́ẹ̀kan ọ̀rọ̀ àṣántì yẹn bó ṣe dá confusion sílẹ̀ if not àṣántì gan ìbá má kúkú ìyàbẹ̀ yẹn ǹbá já tán nígbà yẹn torí bó ṣe wá sẹ́tù pẹ̀lú ẹ̀ bá bó ṣe bẹ̀rẹ̀ sí fún níṣò ní pé ẹnìkan fẹ́ wá sí UK àwọn máa bẹ̀rẹ̀ sí ẹ̀kọ́ wọ́n wá sọ fún ẹ̀wọ̀n wọn máa play fún UK tó bá dẹ̀ wá Nàìjíríà wọ́n fún ṣò wọ́n wá ti fún níṣò méjì kan ibi tí wọ́n ti fún ṣò méjì yẹn ibẹ̀ náà ti fún ní poison jẹ poison ni wọ́n fún jẹ ìjọ tí poison yẹn heart ọjọ́ ìlú kú ó dẹ̀ lọ Nàìjíríà ó ṣàṣe wọ́n fún poison nígbà tó ti ń báyà tí Wàsíù bá ń ba ẹ̀jà tó bá tó bá ti bú Wàsíù kò kí ń forgive tó bá lọ tó bá tó wá ń fún ẹ níṣẹ́ tó ń bá ẹ rẹ́rìn ó ì máa bẹ̀yàn sí ẹ lábẹ́lẹ̀ wá ṣe ń bá ẹ rẹ́rìn òun nímọ̀ pé òun ló ń ṣe ẹ́ èmi àti Wàsíù ń sọ̀rọ̀ bá nígbà tí wọ́n yá tí ẹni tó sùn mí sí kọ̀tù gbé gbogbo kéèsì tó sọ fún mi ó bẹ̀rẹ̀ sí send kìíní sí mi mi ò fẹ́ máa tẹ voice note yẹn I don't want to because voice note wọn yẹn ó yàtọ̀ sí sin tó ń ṣẹlẹ̀ báyìí báyìí you understand me so kò kókó má dàbí bóyá ìnáwó ní voice mo voice tune a thousand of times i have it here evergreen ni ṣó ti yé yín ṣùgbọ́n bó ti nǹkan tí mò ń sọ lélẹ̀ bọ̀ nígbà tí mo sọ pé send you iCloud me, sí wọ́n ti ń sẹ́ndì icloud mi àwọn kan ti ń but you cannot wipe my icloud lie. Canada no one ń pè bí Canada no one ń pè so wọ́n wá play lórí intelligent àṣántì àṣántì wá dojú ìjà kọ mí wá lórí ẹ̀ la máa da ọ̀rọ̀ yẹn lé torí wọ́n ti promise ẹ̀ lówó ṣé gbogbo tán promise àti lítù tán fún ṣódúró ìjẹ́ báyìí you got to careful mo tún máa ń bẹ àwọn èèyàn máa ń já wọn tán pé careful about what they, they promise you you understand me tí mo fi mọ̀ pé àwọn géèmù kan náà ń lọ lọ́dọ̀ Bukky Jesse ńgbà yẹn mo kàn ń sọ fún náà ni because by the time tó bá finish pẹ̀lú ẹ̀ kò ní mọ̀ be careful èmi àti Wàsíù bó ṣe bó ṣe bí mọ̀ yẹn ṣe bẹ̀rẹ̀ sí ṣe gbogbo sẹ́ni gbogbo nǹkan simply because mo ti ṣe àwọn iṣẹ́ kan iṣẹ́ yẹn dẹ̀ ti mi ò up to date àti APC àti gbogbo pátì kan kò sí wàsẹ́ni tí Wàsíù ò lè jà fún kò sẹ́ni tí ò ń bá ṣe tó bá kàn bá ẹ ṣe tó bá rò pé bóyá ó kàn bá ẹ ṣe bákan irọ́ ni ó kàn tàn ẹ̀jẹ̀ ni ó kàn gbẹ sórí scale he fight with everybody secretly and we make friend ó lè ó lè bá kí ẹ ìyá mi nígbà yẹn tó kọ́kọ́ sọ̀rọ̀ yẹn fún mi pé ó ń dààmú mi n bá ti dọ́dọ̀ ẹ̀ báyìí máa ní ah, aláàjì mi ìmọ̀ àwọn ohun tó ń dààmú mi a ní ah, ọlọ́run máa fún ohun ẹ̀ wá rí wọn nídààmú ẹ̀ mo ní tí wọn bá tiẹ̀ ah, a ẹlẹ́dàá ohun ẹ̀ ẹlẹ́dàá ohun ẹ̀ á fẹ́ ṣẹ́gun ọlọ́run á tún sì mí débi mọ́tò wàsíù àṣẹ gbogbo mọ́tò tí wọ́n dá ni ní airport steel port yẹn òun ló wà ní díẹ̀ ètò ní tí mo ti sanwó tán tún ní kí n wá san seven thousand extra tí mo ti sanwó tán òun ló wà ní díẹ̀ ètò wọ demorage wọ́n máa sọ pé oye kan báyìí ni wọ́n máa gbà fún demorage ọ̀rẹ́ ẹ̀sìn kan kúkú máa gbé mọ́tò lọ meanwhile mọ́tò ẹnìkan tó jẹ́ one thousand dollars tí mo ba ti mo kon help ẹ̀ tí mo lift ẹ̀ Ti mo help ẹ̀ ní o láti bá gbé dé nàìjíríà ọwọ́ mi ló tirẹ̀ mo ta fún ní ní ọ̀fẹ́ mo kàn ta fún bí pé mo fẹ́ kí mọ́tò ẹ̀ wa wájú ilé mi mo kàn ta fún one thousand dollars mo ta fún ó tún kọ́ lọ fọlọ́pàá àṣẹ wọn jọjọ́ mú ṣẹ́ ni àwọn four one nine Nigeria ọba rọ tó torí mọ́tò máa yẹn mi lè wá fi mọ́tò yẹn bá nígbà yẹn bá sọ pé kán kàn máa gbé àwọn demurrage kán kàn máa gbé àwọn custom kán máa gbé mọ́tò yẹn lọ torí bẹ́ẹ̀ nísìnyí náà tí n bá sọ̀rọ̀ custom mo ní right láti sọ wọ́n fún mi license wọn ni torí wickedness everybody ti róòlù any part tẹ́ bá ti pé mo tẹra mọ́ dáadáa wọ́n ti fún mi license nítorí ẹ̀ ti ṣìkà fún mi wọ́n ti fún mi license láti tẹnu mọ́ tí bá sọ pé kí efcc go after you you must not be angry because ìgbà tí gòdòbí ń jẹ lébò kò sẹ́ńtórí tẹ́lẹ̀gbọ́ bá ti wá mú gòdòbí tó lóun fẹ́ jẹ́ tó wá mú eṣinṣin tó lóun fẹ́ jẹ́ ẹ wá máa lóde ó ṣe nǹkan tí ò dáa àjọ ń ṣe fúnra wa ni o dúmi àdúyù àkọ́dá orókò dẹ̀dà bí àdàgbẹ̀yìn ìgbà ta ló dùn yín sí èmi lẹ ṣe burúkú fún sí ó dùn mí pé mo lose àwọn many things I couldn't get my comfort any longer but you know what you are you are share sins and anything can you can lose your comfort and lose whatever whatever whatever because nǹkan tẹ́ ṣe sílẹ̀ Ọlọ́run á san fún yín àwọn èèyàn á tún san fún yín lágbára ilé ìdùnmọ̀ rẹ̀ wọ́n wá sọ bí ó ṣe da ẹ̀yin àṣà ń tì wá pa mí gbà yẹn ó wá bẹ̀rẹ̀ sí ń bú mi ṣépè fún mi ṣe oríṣiríṣi fún mi èmi dẹ̀ ń gbàdúrà ó mọ̀ torí pé òkàn rí mi bíi pé mo sluggish lójú ẹ̀ mi sluggish nígbà mi tẹ bá rí láyọ̀ ó máa kò ń ṣe gbogbo àló máa ń sọ̀rọ̀ ó máa look sluggish wọ́n ló ní mọ́zù kì í physical báyìí náà ó ní extra strength torí gbogbo ìgbà táwọn èèyàn bá ń bẹ̀bẹ̀ bẹ̀bẹ̀ To tó ń bẹ̀bẹ̀ bẹ̀bẹ̀ scout ó máa ó ń fi ó strength ó ń relax ẹ máa rí pé ó ń sùn ní kí ṣe gbogbo àní elephant ẹni láyọ̀ máa ń sùn but ó kàn máa wà pe pé kò lágbára but torí ẹ̀ ló ṣe jó lórí ọ ó ní strength ọlọ́run ọ̀run òun náà máa ń ní sùúrù mo look like coward and look like a fool to you you do it to everybody kò sí ìyáláyẹ obìnrin tó ń gbé jáde tó máa lè kojú Wàsíù ní ìtí mo ṣe they will just avoid him àtàwọn tó ti bímọ fún tó bá gbọ́ pé ń bọ̀ ń bì kan báyìí ètò tí wàá bẹ̀rẹ̀ sí ń píkì díẹ̀díẹ̀ wọ́n máa ń gbére wọn sápamọ́ fún ni tó bá gbọ́ pé ń bọ̀ tó bá fẹ́ wá bíbà wọ́n máa ságbà bí ni mo sọ fún yín ọjọ́ tí ọmọ ẹ̀yẹn tó ṣe tó ní yunifásitì tó lọ ṣe tó ṣe tó ní law school tó lọ ṣe tó lòun celebrate ẹ̀ ń gbà yẹn ok Wàsíù Àyìndé o àníyàwó ẹ̀yẹn ìyàwó tó ìyá tó bí Dámilọ́lá yẹn ó sá ni <laughs> bó ṣe ń bọ̀ tó lòun fẹ́ bá ya fọ́tò kó má fọgbọ́n kọ́kọ́ lóun ó sábà yìí ni kámẹ́rà tún gbé ẹnìyẹn gbà tó sáńgbà yẹn meanwhile ìyá Dámilọ́lá yẹn lórí ilé ìtìmọ̀ títí máṣà ìyá Dámilọ́lá yẹn lórí ilé ìtìmọ̀ títí máṣà ẹ mú ọkọ tó set kì í ṣe family such long bẹ́yẹn but wọ́n relate one way or the other títí ìyá adámilọ́lá yẹn tó pè wá yẹn òun títí bá ìjáde lórí nígbà yẹn tó gbé wá ó gbé àwọn méjèèjì gógó ṣóṣó méjì ìfojú kọra wọn just imagine what was you have caused in families in relationship in homes láàrin àwọn èèyàn friends láàrin obìnrin just imagine gbogbo wàhálà àti ìṣòro tó ń ṣẹlẹ̀ lórí social media majority of it tó bá ti ń ṣẹlẹ̀ nínú fúráka Wasiu ló wà behind látọjọ́ tí ẹ sábọ̀dù dẹ̀ ti gbé story ẹ̀ wá ni ipò máa ń bóbìnrin tó ti gbé sórí ẹ̀ wá fún pé tó bá ti bá àwọn obìnrin sọ ó máa bọ́kọ wọn tó wá báyé wọn jápa ẹ sábà ló kọ́kọ́ gbé wá mo rí story yẹn nígbà yẹn tẹ́nìkan kàn tiẹ̀ sẹ́ndì sí mi ní but mi ò fún gbogbo ara wo because ojú woman yẹn gbà yẹn ojú ló dàbí ọkùnrin i don't like it the face is like you know kò dẹ̀ ó dẹ̀ kò look funny to me and i'm always busy mi ìwò bọ̀ later mo wá wò pé eh. so láti ìgbà yẹn báyìí kò pẹ́ kò jìnnà náà ni bí eh, àbíkẹ́ ṣe wá sórí mídíà nìyẹn to counter this person nígbà tó dẹ̀ máa wá lábàáyé ó kàn dárúkọ lóun jẹ́ Àbíkẹ́ Jagaban ó lóun jẹ́ Àbíkẹ́ Jagaban ṣó ti yẹn láti ìgbà yẹn wọn ò tí ì politician gan ẹ sábà lòkùn tí ì sọ̀rọ̀ politician ọ̀rọ̀ Wàsíù ló sọ pé ó máa ń tóbìnrin olóbìnrin bá wọn sùn bá yé wọn jẹ́ ṣé ẹ ti gbọ́ eléyìí tó gba kọ́fì ní táìmù tí ó fi gba pásítọ̀tù tó fẹ́ ṣe ìkà fún Gbajabiamila yìí fámìlì Gbajabiamila wà lórí oyè o àbúrò àbúrò ẹni yẹn wà ní orí oyè o ṣó ti yẹyìn Wàsíù ń jẹ owó Gbajabiamila Fẹ́mi Gbajabiamila Wàsíù ń gba owó lọ́wọ́ ẹ̀ ó ń sanṣu tó ń sọ pé gbajani gbajani gbajani gbajani gbajani kò lè fún ẹni tó jẹ́ ẹ̀gbọ́n ẹ̀ tó jẹ́ fámìlì kó sọ pé òun jẹ ọ̀rọ̀ ẹ̀ o ọmọ ọmọ tó tún jẹ́ Fẹ́mi

ẹni tó bá rí Wàsíù bíi pé nǹkan tó ṣe fáwọn èèyàn ipò fọ́nì tù yù ìfù ni ó yẹ kó sọ̀kò pa ẹni kó dájọ́ ọkú fún ẹ Nàìjíríà. kò fẹ́ kí anybody progress kò rí mi nínú òṣì ó mọ kó báyọ̀ kó máa ṣe dáadáa i'm working a hard working person a dimora a di abamora ẹ jẹ a business ẹ jẹ a career ẹ jẹ a ba everything jẹ a wá máa sọ ọkọ tó fẹ́ ṣe fún ẹ a máa sọ pé lọ go and do this she's a lazy person lẹ́ni tó bá tó ti wà okay ṣé lazy person tí o rẹ̀ ṣe gbogbo um, investigation àti feasibility studies tó ṣe ṣó bá mi pé o ti gbọ́ pé wọ́n sọ pé Auto Bola jalè àbóṣe nǹkan burúkú rí mi ní charisma ẹ̀ mi láyé ẹ̀ ṣó ti wọ́n rí o ò lè gbọ́ but still yẹ tí mo fẹ́ rẹ̀ wàá máa báyé wàá kàn máa change destiny èèyàn wàá máa change àkàríà lọ́kọ́ bó ṣe ń tẹ̀wà àti iṣu wàsíù àbí kó lọ́kọ́ bó ṣe ń ta ìbìrìkù àti mọ́mọ́ kó lọ́kọ́ bó lọ́ máa ṣe ìbìrìkù kó mọ bó ṣe ń ta ìbìrìkù àti mọ́mọ́ bí wọn náà ṣe ń ṣe fáwọn èèyàn nìyẹn tí ọ̀dọ́ to wọ́n bá fún ẹ tàbí tó bá pé àwọn ìjọba nàìjíríà fẹ́ ṣe dáadáa fún ẹ sìn tó bá jẹ́ pé wọ́n lè bá wa ṣe tó bá pé wọ́n tó bẹ́ẹ̀ kún kàn investigate ẹ kún lọ́wọ́ gbogbo inú ilé ẹ̀yẹn yín tó máa sọ ẹ́ sẹ́wọ̀n ayérayé tó máa àbí kán pa ẹ́ firing square wọ́n máa bá lọ́wọ́ ẹ̀ àbí kán investigate account ẹ̀ kán wọ́n investigate gbogbo fóònù ẹ̀ to ti lò láti bí six seven years ago wọ́n máa rí tí nàìjíríà bá lè ṣe bẹ́ẹ̀ a máa tiẹ̀ sinmi tí ìjọba ìbá lè bá wa ṣe ìfọ̀ dádì mi ẹ pẹ̀lẹ́ sà ẹ jọ̀ọ́ ẹ torí ọlọ́run ẹ má bínú o aṣáájú Bọ́lá Ahmed Tinubu ọkọ olúrẹ̀mí fúnra ra wọn ẹ pẹ̀lẹ́ sá ẹ kọjọ́ mẹ́ta sá ẹ jẹ́ mú ẹjọ́ tí ẹ ní ẹ ṣe kọlọ́run kí ẹ̀mí túbọ̀ ṣe ọ̀pọ̀lọpọ̀ orí oyè yẹn o kọlọ́run kó ràn yín lọ́wọ́ gbogbo tẹ́ bá lè ṣe mo rí pé ẹ ń gbìyànjú bọ́ tó mi ti pọ̀jọ́ kà lọ ìjọba náà orílẹ̀-èdè nàìjíríà ò ní wó àwọn náà àgbè dúró wọn náà dẹ̀ bá náà dúró ṣùgbọ́n tó bá jẹ́ pé hmm, mo sọ pé kẹ́ break record o ẹ break ẹ sì ń break ẹ̀dẹ̀ ẹ break record o ṣó ti yẹ break record ẹ ṣáà ti pé ọmọ náà wọ́n rán ọmọ mi sí mi táwa ó ti wọ́n ti ó ṣèkà fún yín náà ẹ̀yin náà dẹ́ mọ̀ bọ̀tì ìyàwó wọn ni wọ́n fi oró ya oró bọ̀tì kì í ṣe oró ya oró lè ká tiẹ̀ lè nísìnyí ká lè mọ̀ pòkè o abọ́ ní oko ẹrú àwọn kéwọ̀nù o ṣó ti ẹ̀yin abọ́ lóko ẹrú wọn o ẹ̀dẹ̀ tí wọ́n bá ṣe nǹkan kan dádì ẹ jọ̀ọ́ àwọn ti east náà mo ti ẹ̀ wo nǹkan wọn nípa Nnamdi Kanu ó mà ní tóun bá jáde òun máa bá yín hold east yẹn ọkọ̀ yín máa tún balẹ̀ lọ́nà east yẹn àwọn Wàsíù má burú ju Nnamdi Kanu lọ ẹ̀yà fi Nnamdi Kanu lẹ̀ ẹ̀yà fi lẹ̀ Wàsíù ó burú ju Nnamdi Kanu Wàsíù <sighs> ó burú ju Nnamdi Kanu Nnamdi Kanu lòun máa bá yín pé wọn ò ní dá yín láàmú mọ́ níbẹ̀ ẹ̀yà filẹ̀ Wàsíù tó ń tètè pé wọ́n ń kiri fún yín tẹ́ bá ti wọlé ẹlẹ́ẹ̀dẹ́jì àpamọ́ mi ọkọ mi ọ̀gá mi ọ̀gá mi ẹ̀ máa ṣọ̀gá ẹ̀ ó máa mọ̀ nínú pò máa ń kọ́ tọ̀ yín máa ní <laughs> oríṣiríṣi ìjà ló fi yín já ọpẹ́lọpẹ́ pé wọn ọba kan ti dájú bò yín wọn ti dájú bò ọ̀tá yín wọn ti dọyín pàjọ sí wàsíù mà ni. Ah. ẹ wo wàsíù ọjọ́ hmm, àfẹsẹ̀nu dákẹ́ máa lọ ó fi iná kíkà mi ló máa bá yín dìbẹ̀ yẹn ẹ̀rí bí mo dẹ̀ mọ̀ pé àwọn máa máa ó ti yẹ yín bẹ̀rẹ̀ ẹ máa fi lẹ́ o ẹ ráhùn wàsíù yẹn. Hmm mi ì tí ì rí káwọn èèyàn máa kán máa kí ẹ kán dẹ̀ máa fọ́gi mọ́ ẹ lórí wàsíù gbogbo àwọn tó wà lẹ́yìn ẹ̀yẹn nígbà tó bá lọ àwa ò dájọ́ ogún fún yàn o ṣùgbọ́n wọ́n gbúdọ̀ kó wọn lọ édà kan kó wọn lọ sọ́gbà ẹ̀wọ̀n àbí wọ́n kó wọn lọ sọ́gbà wèrè torí pé torí wickedness òun ló bí mental illness wickedness ló bí mental illness ohun tí tí kéènì tó tó tó Hmm, tí kéènì tó practice wickedness ẹ̀ ni ni mẹ́ta ló tó ní ló tó lárùn ọpọlọ wickedness ló máa ń bí mental illness nígbà tí wọn àwọn èèyàn bá ti tí wà sí ọ̀gá ọ̀gá bá ti bá gbogbo àwọn ọmọọṣẹ́ ìyàwó àwọn ọmọọṣẹ́ ẹ̀fùn àti gbogbo àwọn fáǹsì àtàwọn tó bá ti náwó fún ẹ tó dẹ̀ máa padà wá tí gbogbo wọn máa everybody bá máa ṣe wọ́nranwọ̀nran ilé ẹ̀ máa ẹ wo no be small thing o no be small thing o wọn ní ìyẹn síbẹ̀ kí wọ́n dìde di àwọn kan kẹ̀dẹ̀ wọ́n máa ń lo píchọ̀ aṣíwájú wọ́n wá gbé wọ́n wá sẹ́ ẹnìkan irú píchọ̀ tí mo play lánàá ó ní you know I like aṣíwá I like Wasiu Ayinde ó gbé píchọ̀ aṣíwájú ṣé nígbà tí mi gbé píchọ̀ aṣíwájú sí ṣé yẹn wá sọ mí di aṣíwájú ni tí n bá fi píchọ̀ aṣíwájú display lórí gbogbo mídíà tí mo fi ṣe kíní mi ẹnìkan gbé wálànà ló wá fi ń sọ̀rọ̀ gbé jù náà i like aṣíwájú i like wàsíù mo ní wàsíù àbúrò ẹ̀ ti yé mi ló fẹ́ máa fi picture yẹn ṣe kíní fún pé wọn balẹ̀ sọ pé aṣíwájú aṣíwájú ò lè fi kíní yẹn yóò ti yé mo pé mo dá lóhùn síbẹ̀ pé aṣíwájú mo ní pé ìwọ òrùlé jọ lọ gbé picture aṣíwájú wá rèé pé bóyá hmm. tíṣà yìí ti dáràn o kí ló tún ṣe. inú wọn ba ilé ìwé ló ti fipá bá ọmọ ọdún mẹ́ta tó ń kọ́ lò. wòye pọ̀ nàìjíríà gan wòye pọ̀ wòye pọ̀ wòye pọ̀ oríṣi hmm. ìwé tó wá gbópo oríṣiríṣi ìwé ló wà nílẹ̀ hmm. ó ti yé so gbogbo orí Facebook bíjà ṣe ń lọ bí ṣe ogun ṣe ń lọ dálalálálá. Wàsíù ní seventy five percent <tsk> no seventy five báwo eighty five fifteen péré ni òun mọ̀ ń pa Wàsíù. <sighs> kó máa fi yín bára yín jà kó fi lè bẹ́lẹ̀ ìjà kó fi lè bẹ́lẹ̀ ìjà kó sọ̀rọ̀ ẹ̀dá gbò Wàsíù. Hmm. anyway. love you too thank you hmm. mélòó la fẹ́ sọ mélòó la fẹ́ sọ bí ọ̀gbẹ́ni yẹn ṣe bó ṣe compromise ni ìyìn tó àṣírí alájà sàláwá o alájà sàláwá gbà yẹn nígbà tó wá mọ̀ mí ni ah, kí ló sọ ẹ dọ́dọ̀ wá sí irú ayé wo ni irú ní ìmọ̀ mi ì máa ṣe gbajúmọ̀ dọ́dọ̀ jẹ́jẹ́ mi máa mọ jókòó tó bá pé pé na jẹ́jẹ́ jẹ́jẹ́ I sit down for my house. ṣé mo pé bí alájà sàláwá ṣe sí kìngbà ẹ̀ ṣé mo pé wà sí ọmọ nǹpa ẹ̀. Hmm. àwọn ló sọ fún mi o ọtí ẹ̀yìn apẹsẹgbẹ wọn ni wọn gbé kọńtàtì kan fún wọn ọba òjàlẹ gbé iṣẹ́ kan fún wọn báyìí wá sí wábìlì pé òun nìkan ló yẹ kó gbé fún ìyẹn tún dọjọ́ mi ọjọ́ orí gbogbo àwọn <laughs> gbogbo àwọn celebrate yẹn àbí kán máa ẹ̀dán bá bìrè kó sọ̀rọ̀ nínú àwọn cortism nàìjíríà tí wọ́n ti sọ pé cortism tó ń yẹ wọ́n ní wàsíù jẹ́ olórí méjì ní ibi méjì olórí ló ṣe ń ní kàpó gbogbo àwọn mi ò fẹ́ máa já sáwọn torí gbogbo àwọn gbà tí mo fẹ́ máa já sáwọn voice notes níbí báyìí sìn àwọn voice notes pé mo ṣe gbọ́ mi ó sad sí mi ó sad èyí tó tiẹ̀ tí woman yìí ebony tó sọ fún mi ń jọ yẹn pé tíwà tí ò ní kí n lọ bu tó ń dẹ̀ ti plan fún mi bó ṣe máa rope mi bó ṣe máa sún mi sí court Wàsíù ò ní ṣan tó dájẹ́ ẹlẹ́sìn wicked soul wá san owó mi fún mi o iye tó bá lè san mẹ́ two hundred million ni mo bèrè níjọ́ yẹn two hundred million ni mo bèrè Canada dọ́là ní o èyí tó bá ti lè san mẹ́ tètè san sìn kó tó pẹ́ bẹ́ẹ̀ ni two hundred yóò mọ̀ two hundred million àwọn ẹgbẹ́ mi àwọn tó ṣe bí mo ṣe ń gbá speed mi lọ àti bí mo ṣe ń ṣòwò mi àwọn ẹgbẹ́ mi míì wọ́n ti make more than that but at least business mi kò sí owó san four hundred million gan kò lè jí bàbá ọmọ mi tó waste apààyàn. àtọwó tó jí gbogbo ìgbà yẹn tá a ṣe ń sọ̀rọ̀ yẹn tó bá yẹ pé bó ṣe introduce èèyàn sí wa ń sì tó yẹ pé wọ́n ń ṣèkà fún wa tá a sọ fún tá a bá sọ fún má rojọ́ fún mi o ìlú mi má rojọ́ fún mi akọ̀dá sírọ̀fù ni Wàsíù bó ṣe ń ṣe kinní yẹn ni o gbogbo àwọn ọmọ tó bá ṣe kinní yẹn tó ní kán bá ń bá fi ṣe tó bá ti complain fún mi ráyéjọ ó kò lè pariwo mọ́ ẹ àbí kó fi ìyẹn kàn ṣí ẹ dànù kó kàn ṣí ẹ lẹ̀ tó bá wá sọ̀rọ̀ kó ó kàn lè rọ́pò ẹ ó lè ní aṣẹ́wó ni ẹ ó lè ní o lọ sùn pẹ̀lẹ́ nìkan ó ti plan fún mi jọkan nígbà tó ti bó ti gba alẹ̀ mi tó ti pé mò ń complain máa send message mo kàn máa rí ló pè mí ní kinní ìyẹn ló fi wá fi ló fi bí pé ó máa fi ọmọ nà mí pa ló ṣe bílípò máa lọ ọmọ mi láti nà nípa pé mi ní jèrè ọmọ òun ló wà nídìí ẹ̀ tó pé mo ṣépè fún níjọ́ kan báyìí èpè yẹn kẹlẹ̀rẹ́ mi ò sọ wípé mi ò ṣe fún mi mọ̀ pé ṣe ló kàn purọ́ mọ́ mi ó dédé mú irọ́ ńlá ló bá fọmọ́ mi lórí ló fẹ́ róòpù mi mo ṣe ló róòpù wẹ́ndì bí ó róòpù wẹ́ndì wọ́n sọ fún mi ẹni tó sọ ọ̀rọ̀ yẹn fún mi wọ̀ ṣẹ̀ eh, ọmọ oko ló sọ fún mi bó ṣe róòpù wẹ́ndì ó ní kẹ́nìkan lọ kí wẹ́ndì mọ́lé gbà tó dẹ̀ ń bọ̀ ló wá rẹ́ nìyẹn ah, ẹni tó mọ̀ ni o bó ṣe bínú nìyẹn ipẹ́ nìkan bọ́n ṣe sọ fún mi ni mo sọ yìí o ẹni yẹn kì í ṣe kó bá witness o òun ló plan ẹ o bó ṣe plan fún mi náà ń gbà yẹn tó ní kí fele máa wá tọrọ mọ́tò lọ́wọ́ mi òun ló gbé fele fún mi o ṣé ti yẹ yín ẹ̀hìn yòó gbà tó wáyá náà ló sọ fún mi pé ló sẹ́mi mẹ́sẹ̀sì mi ló pè mí ní aṣẹ́wó ìyàwó ìfẹ́lẹ́ mo lẹ́yìn inú bí mi I was crossing my spirit mo wá jáde mo wá ṣépè ránṣẹ́ sínú mo wá ṣépè kì í ṣe voice mo wá ṣépè mo kọ́ mo kọ́ english mo kọ́ yorùbá mo kọ́ gbọ́ ẹ̀ papọ̀ ó gùn pé tó bá jẹ́ pé mo fẹ́ ìfẹ́ rí ìwà bó tiẹ̀ kẹnu sí mi rí o kí n má jèrè ọmọ ṣùgbọ́n ẹni tó sọ ilé ìmọ̀ mi àbẹ́ni tó bá purọ́ mọ́ mi o mo ní kò ní jèrè ọmọ bó ti kú mọ́ ó wá wò pé Wasiu doesn't want anybody to challenge him even tó bá ń parọ́ mọ́ ẹ ó fẹ́ kó shut up kó dákẹ́ tó bá ba yé ẹ jẹ́ kó kàn dákẹ́ kó kàn kú kó kàn pa ẹ kó dẹ̀ sọ pé ó ti lọ àti ọjọ́ yẹn ló ti èmi ò dẹ̀ mọ̀ i was thinking that maybe somebody was telling him or they tried to because gbogbo ẹ̀gbẹ̀gbẹ́ mi náà bó ṣe ṣe yẹn àwọn obìnrin to bá wá sẹ́gbẹ̀ẹ́ mi girlfriend ẹ̀ ni wọ́n á ní kọ́ máa bo ìbèrè owó lọ́wọ́ ẹ̀ kọ́ máa sọ pé àbúrò òun family náà jẹ́ sóun you understand the way he play things tí wọ́n máa fi fún ẹ májèlé jẹ́ tí wọ́n fi finish ẹ̀ dànù be careful mi ò fẹ́ sọ̀rọ̀ nípa àwọn tó lágbára láyé ni àwọn tó fẹ́ girlfriend ẹ̀ tó lágbára láyé kì í ṣe dino àwọn kan tó lágbára láyé tó yẹ pé wọ́n kú dànù ó ti yẹ yín tó fẹ́ lára àwọn ìyá àtàwọn màmá àtàwọn tó ìwà ní gbòòrò tán ti wọ bíi tó ń going to sixty tó ti fẹ́ rí yẹn tán ti wá di àǹtí mi àbúrò mi àǹtí mi àbúrò mi tó ń dẹ̀ jẹ́ politicians tó jẹ́ pé politicians ló máa gbé wọn fún ó ti pẹ́ tó ti ń ṣe o What is evil? Ẹ jẹ́ ká pẹnupọ̀ ká sọ pé say no to evil. Put stop to evil. Kí ló orílẹ̀-èdè ṣe máa wà tó máa máa produce evil fáwọn orílẹ̀ tó máa kọ́ńkọ́ máa ṣe burúkú fórílẹ̀-èdè. Ó ṣe evil ẹ̀dẹ́ international. Wo Nigeria Nigeria we we believe one thing in ní Nigeria. I believe wípé olè jíjà àti kán ba ayé èèyàn jẹ́ kán pààyàn. Some they believe percentage seventy percent of Nigeria believe is right it's a normal thing they don't see it like a like anything wrong they don't wọn ò rí bí wrong I tell you killing people destroying people's lives stealing things ṣe ayé yamayama look at people the way they are supporting Wasiu bí Wasiu ṣe ba ayé ẹ̀dẹ́ bó ṣe ṣe tó láyé yìí fún àwọn èèyàn tó ti ṣe ìkà Wasiu kàn dàbí ọmọ tí wọ́n mú tí wọ́n sọ pé ó ti pa obìnrin mẹ́wàá láàrin oṣù kan mẹ́wàá èyí èyí tí wọn ò rí ń kọ́ tí wọn ò rí báàgì wọn tí wọn ò gbé báàgì wá bí Wàsíù ṣe ń ṣe bó ṣe ń bó ṣe ń pa èèyàn spiritually and physical lójoojúmọ́ nìyẹn ó máa gbé obìnrin lè afọ́rí ẹ̀ mógùn agbè bẹ́ẹ̀ ó ti lọ nìyẹn afọ́rí agbélé afọ́rí ẹ̀ mọ́lẹ̀ ó ti lọ nìyẹn agbélé afọ́rí ẹ̀ mọ́lẹ̀ ó ti lọ nìyẹn a crash gbogbo wọn a jókòó sójú kan a máa ní ó pìlì gbé mi ò mọ kò yẹ ṣe pé tó bá tọ́jú ọmọ yẹn gan bóyá tó tó àti ẹ̀sọ́ pé òkè o ó jẹ́ obìnrin o fẹ́ tọ́jú ọmọ fọ̀ sí kò ní jẹ́ káyé yẹ o kò ní jẹ́ káyé tẹ́ ẹ lọ́rùn o kán rí ẹ báyìí kán máa mi rí fún ẹ pé àwọn ah, dẹ̀ ti lówó rí o bẹ́ẹ̀ ni Wàsíù ẹni obìnrin majority obìnrin tẹ bá rí nílẹ̀ Yorùbá tó ń sọ pé ah ó ti wà òkè rí Wàsíù ló wà nídìí wọn ẹ lọ àmì nílẹ̀ Yíbo àmì nílẹ̀ Haúsá ni wàsíù àmọ́ sọ pé obìnrin tóun ò lè bá sùn nìkan nìyàwó president Bọ́lá Ahmed Tinubu what a lie ìyẹn pé tíyàwó Ọ̀ṣínbàjò gan vice president àná tó bá tó bá ṣojú fẹ́rẹ́ tó bá rí ó máa bá sùn tíyàwó anybody ó ní kò sí ó ní ṣoṣo tóun ò lè bá yàwó ẹ̀sùn Nàìjíríà òun náà ni vice president àmì president Bọ́lá Ahmed Tinubu gbogbo àwọn tó wà lẹ́yìn ẹ̀yẹ̀ yẹn máa bínú pé ó fẹ́ yàwó òun òun ló ba márèjì òun jẹ́ òun ló slow ayé òun dáhùn ẹ wọ́n kàn lè fọwọ́ aago sẹ́yìn ni wọn ò lè bá kádà rárá kí lẹ́ ń fọwọ́ aago sẹ́yìn fún kí lẹ́ ń fọwọ́ aago alágo sẹ́yìn fún. it did that to everybody it did that to everybody tó bá gbé ọmọ tó bá dàgbà tó ti dàgbà tẹ́ díẹ̀ bíi ten years twelve years lọ sílé wàásù bó bá bá ọmọ yẹn bó bá ìyá sùn wá what a life ṣé life nìyẹn àwọn èèyàn kan máa sọ pé ó ń kọrin fún yín orin yẹn múnú yín dùn orin yẹn kan létí so tó bá ti oh owó orin tá bá tiẹ̀ bá gbọ̀ngàn ahẹ́pù ẹ̀ láti bọ̀ ni àwọn tó ń bá gbọ́ orin yẹn kì í ṣe orin in Nigeria. wà lórí èdè Nàìjíríà tó bá dẹ̀ tiẹ̀ láìpẹ́ obìnrin tó bá fail fẹ́ obìnrin tó bá fẹ́ fẹ́ wọn ò ní báyé wọn jẹ́ tó bá jẹ́ pé o níṣòro wàá maintain ẹ̀ he has nothing to maintain kò maintain obìnrin kò maintain anything just want to see this one èyí tó bá da dá gan á fọwọ́ bí ọwọ́ elégbèdè ọwọ́ ìdọ̀tí á fi gba gba papapapapa wàsíù bá mi sọ báyìí mo ní ẹjọ́ obìnrin yóò gbé kọ́ọ̀lù mi mú ẹ mo yẹ bá mi bá sọ̀rọ̀ lóun mọ̀ tí ò tọ̀ àbúrò òun ni ọ̀rẹ́ àbúrò òun ni ẹ ṣùgbọ́n òun ò lè bá sọ̀rọ̀ o ẹ ìta tí mo ti rí yẹn náà ní kí n tó lọ bá mo ní ẹ pé kẹ lọ tẹ̀ sí ni jẹ́ kó mọ̀ tẹ̀ lójú tí bá ti tẹ̀ sójú yẹn báyìí ó dẹ̀ ń plan fún yẹn tó bá yẹ pé obìnrin yẹn ò ṣe yẹn máa sí mi lónìí ẹ̀ṣẹ̀ wọn gan àti gbogbo ìwà wọn ó lè in mi sọ pé àdúrà àdúrà torí èmi máa kọ́ wọn ní nǹkan tó dára bọ̀ torí pé wọ́n kọ́ wọn torí pé wọ́n fẹ́ ba ayé wọn jẹ́ nísìnyí báyìí àmọ́ wẹ́rà bá dùn mọ́ bóyá wà lẹ́wọ̀n bóyá wọ́n ti jẹ́lẹ̀ bóyá dẹ̀ ti jáde àmọ́ EFCC níbo ni bọ̀ àǹtí dúpẹ́ àmì àǹtí kí lórúkẹ títí ẹbó níbo ni wọ́n wà ṣé wọ́n wà ní police station abẹ́ ti fi wọ́n sílẹ̀ torí àgbọ̀n kankan nípa àwọn wọn and the case is billion ó tún ní ṣe pẹ̀lú amẹ́ríkà dọ́là àti nàìjíríà owó bẹ́ẹ̀ lóríṣiríṣi. ẹ lọ wọlé nàìjíríà ẹ lọ wọlé wàsíù ẹ̀ǹdẹ́ tẹ́bá ti tẹ́bá tí wàsíù bá ti fún tó bá ti ṣe gbogbo àwọn obìnrin tó crash down yẹn tẹ́bá ti lọ wọlé wàsíù ẹ̀ǹdẹ́ tẹ́lẹ̀ ti wo gbogbo ohun tẹ́ ṣe investigation lórí gbogbo àwọn kinní ẹ̀ kó sanwó owó mi fún kó san owó fún mi àti gbogbo wọn yẹn ẹ ó dà wọn kó san owó fún mi èèyàn máa fi owó èèyàn èèyàn máa ṣiṣẹ́ fún ẹ wàá gbowó ẹ ò ní sanwó fún wàá máa kówó wàá máa wàá máa ní káwọn olórí burúkú kan tó ń ta ilẹ̀ tó máa wó ilé tó máa wó sọnù wàá máa ní kó máa kó fún olórí Facebook wọ́n máa fi oppress àwa tó máa sọ pé kéèyàn support èèyàn lórí social media yìí kí n rówó kí n get back to my feet ta ló yẹ kó ń ṣe bẹ́ẹ̀ fún torí pé mo sọ̀rọ̀ pé wọ́n ṣèkà fún yẹn mi náà máa gbà kápá máa tẹ̀ mí wọ́n fẹ́ tẹ̀ rí ó lè tẹ̀ mí rí o gbogbo èèyàn ló máa kú ṣùgbọ́n èmi ò ní kú báyìí mi ti dájọ́ mi wáyé mi kánjú wáyé torí iṣẹ́ tí mo fẹ́ ṣe mi ti bẹ̀rẹ̀ mo ti bẹ̀rẹ̀ ṣùgbọ́n mi ti ṣe débi kankan ọlọ́run dẹ̀ ṣe rán mi lọ síbi tó pọ̀ iṣẹ́ tó pọ̀ la ṣe fẹ́ ṣe ẹni ó gba ó passport ẹ̀ wá kàn máa ṣèkà fún yàn ok tí àwọn politician tó tiẹ̀ help ẹ̀ ṣe bó sọ fún mi àwọn politician aṣáájú yẹn tó gba ìjà ìjà lóríṣiríṣi tó play lórí intelligence wọn tó fẹ́ bà ayé wọn jẹ́ systematically tí wọ́n dẹ̀ tó ń help ẹ̀ ṣé tó bá jẹ́ pé àwọn wà ó ṣiṣẹ́ fún wọn tí ayé tiẹ̀ kò ṣe ṣe ṣe ṣe ṣé òun lè rí bẹ́ẹ̀ yẹn ó lè rí lẹ́kọ́ ṣó lè ṣe dáadáa òun wá ríyàn òun ò ṣe good example ẹni tó bá ti wà tí ẹ jẹ́ good example tó òun ò jẹ́ good example fáwọn èèyàn yorùbá yé ẹ máa ẹ tíráṣì ẹ ó ti sọ ayé di àwàlò ó sọ ó sọ̀rọ̀ ẹ di a máa sọ ẹni ẹlẹ́wọ̀n fẹ́ lọ́mọ ènìyàn ń fẹ́ òun ló ń kírètì o a máa sọ fún yín pé èyí lọ́lọ́run fẹ́ ẹni tó lọ́run fẹ́ lọ́mọ èèyàn ń fẹ́ tó bá ti báyọ̀ jàbáyọ̀ ọlọ́run o fẹ́ nìyẹn mọ́ òun lọ́lọ́run wá ń fẹ́ gbogbo ẹni tó bá nígbà tí kọ́nìyàn ba bá ẹ kó tó pàdé ẹ ọlọ́run kò fẹ́ báwo ló ṣe wá pàdé ẹ ògbà tó pàdé ẹni òwò ọlọ́run ò fẹ́ fẹ́ ẹni yẹn mọ́ nígbà tó bá ti tábà pẹ̀lú destiny àwọn èèyàn lọ́lọ́run ò fẹ́ wọn mọ́ wà á máa fẹnu ṣe wà á máa dẹ gbogbo àwọn gúrùpù àwọn ọmọ òṣì tó kó síta tó yẹ pé ẹ ti bá yé wọn jẹ́ ten thousand five thousand three thousand owó ńlá ló máa jẹ́ lọ́wọ́ pé wọ́n ti ẹ̀ mọ̀ yín lásán kẹ má ti ẹ̀ sanwó pé wọ́n ti ẹ̀ wò mọ̀ ẹ́ wá ní àkéwà ah, ni òṣìṣẹ́ tán bàbá kò sí ẹ̀ nọ́mbẹ̀ yín tẹ̀ ní jẹ́ tó máa jẹ wọ́n lójú pọ̀ kó jẹ́ àwa òṣàbọ̀ bá gbèmí wá ṣe mi bó ṣe bá mi ni gba tí ìṣe pé bóyá mo sọ pé mo fẹ́ mọ̀ yín mo fẹ́ fẹ́ yín o a má bàa sọ pé ẹ dẹ̀ tí máa ń sọ pé ẹ ti kọrin ká má bàa sọ pé ṣe la nǹkan tá a jẹ lọ́yọ̀ wá sí lára mi ìbẹ̀ yín náà. anyway mo sọ pé mi ní time púpọ̀ fifty minutes i mean ten minutes to three i got to do something. Show me your ò bá gbowó bí ó ṣe wà ní tẹ́ bá sọ pé kò nice during that time covid during the covid à complain pé kò nice wọn bá bàa ṣe ṣebí you see ó kówó fún gbogbo àwọn èèyàn gbogbo àwọn ọmọ obìnrin kan báyìí ó ra mọ́tò ẹnìkan máa sọ pé ra mọ́tò fún un ó ṣe kíní gbà yẹn gbogbo owó kí lorúkọ bọ̀bọ̀ tó wà ní ìjẹ̀bú náà ah bọ̀bọ̀ kí lorúkọ sínétọ̀ tó wá láti ìjẹ̀bú yìí ah máa ṣèyàn léṣe Wàsíù sínétọ̀ tó wá young young person kan báyìí gbogbo ilẹ̀ tó wá tó ti ní náà àti property tó máa ti ní gbogbo tó máa ti hmm. wọ́n ní family ẹ̀ kan ó bá kọ ó bá kọ́rí sísun ó bá ọmọ ẹ̀ sùn gbogbo àwọn ọ̀rẹ́ tó bá rí pẹ̀lú ẹ̀ báyìí tó bá rí pẹ̀lú ẹ̀ báyìí bíbá sùn ni ìbá wọ́ọ̀tì ìbá máa wọ́ọ̀tì bíbá sùn ló máa ṣàbá sùn tí bá sùn yẹn ó kàn kì í ṣe pé kó bá wọn sùn pé ó enjoy ó kàn ó lè enjoy but ó lè ní nǹkan tó ó ní nǹkan tó fi ṣe ẹ̀fọ́rí but ó tún fi separate yín ni because wàá kàn rí pé ọmọ ọ̀dọ̀ ẹ tó bá lọ́mọ ọ̀dọ̀ àbí tó bá lẹ́nìkan tó kàn tó tó wá discover pé ó tún lọ bá sùn relationship yẹn ṣe máa wà òkè mu ó ti set ìjà sáàrin yín for real ẹni tó ṣe gbà ó promise <laughs> ó promise ẹ sábọ̀ ní fífẹ́ náà tíyẹn máa wá sórí bíbà tó máa tó máa dùnnú tó máa jẹjà tó máa sọ̀rọ̀ abájọ ó máa support Esabod very well now anyway ó máa support ẹ very well because ìyàwó ọkọ Esabod ti support Kúnlé yẹn rí Kúnlé àyàn lọ́wọ́ yẹn yes eh, that one came to my he came to jẹ́ ìwò náà ṣe mo screenshot ẹ̀ ìyẹn Mr Gaddafi sọ fún mi pé I know Kunle very well he came to pé I helped him when he came to um, Dublin when he was in Dublin then you know him very well so ìgbà tí mo wá rìn mo ní ah. mo ní bí sá mo ló máa dì pẹ̀lú support ẹ sábọ̀dù against you because it's like ó ti rí rí pé support ẹni tí òun bá jà you anyway ṣá tó bá ní ká máa wí lọ àkàn máa àṣẹṣẹ máa sọ But ṣá bọ̀ to nǹkan tí <laughs> hmm c'est nécessaire hmm kí n tó máa lọ mo mo rí fídíò chier fẹ́ ṣe ẹ̀ mo fẹ́ podía subir. clear. Um, interstate, like these things, they are exhibits and they look. I don't know what is inside, but a lot of people share it on the media, on YouTube, on Facebook. They said it's uh, firearms. I don't know how firearm. I don't know how they used to pack firearm because I've not done one before and I will not do it. So, but what I suggest huh, is It's, a, it's an exhibit, but we don't know kind of exhibit it is. And um, it's interstate, Lele. Okay? They cannot, this one cannot come, I mean, it's not going far. Like uh, maybe a a contraband that going from one state that is not also far to another because if a custom if a vehicle is going somewhere or excuse me ah. ẹ máa gbọ́ like it's not possible for somebody to be taking even sand you can take sand from Ogun State to Lagos State you can take sand from Lagos State to Ibadan because they are neighboring states you can take it the Ogun State also to Abeokuta, but not to a place that is so far. And a lot of people said, oh, they are, this is a firearms. This is a firearm. That's what they said. But I don't know how firearm normally look like. I don't know. Maybe that's where they used to pack firearm. But the firearms, I don't know me. Mo bá ṣe pack But I know before they could pack things like this, you know, it's estimates for real. But interstate ni, like state that place that is not far to each other okay and place those places that has a seaport those places that has a close to irú it can also be be a weed You go to ń tàwọn yẹn ṣe ti yé bẹ́ẹ̀ wọ́n lè kó àwọn yẹ̀pẹ̀ yìí láti irú port This one will be SB that SB that been produced. Okay? Produced in the state. You understand? Because a lot of people say, ah, the Fulani are bringing a lot of firearms to the state and Yoruba are doing kriko kriko ìgbà tí mo rí bẹ́ẹ̀ yẹn mo ní máa máa sọ̀rọ̀ nípa ẹ̀ and even men looking at it men looking at this exhibit tí wọ́n sọ yìí you can tell that they are all packed in Nigeria okay all these There's nothing from abroad the way it looks like. Bó ṣe rí bí àpò fako bag bí àwọn nylon black and white combine náà you know all things don fi park àwọn kìíní are made in Nigeria bóyá kó jẹ́ igbó kó jẹ́ other hospital I don't know apart from kó jẹ́ igbó àbáwọn kìíní yẹn but at the same time see custom tí àwọn mọ́tò yìí bá kọjá if they are going from express common custom that know how to do investigate his job they know definitely ẹ eh, lè páàkì yẹ̀pẹ̀ láti Edo state kẹlẹ ń gbé lọ sí Anambra ẹ eh, lè páàkì yẹ̀pẹ̀ láti Ondo state kẹsẹ pé máa gbé lọ sí Abuja yẹ̀pẹ̀ torí yẹ̀pẹ̀ ò tí ì tán láwọn ọbẹ understand so yẹ̀pẹ̀ nǹkan tí àwọn orúkọ báyìí Feel àwọn iyẹ̀pẹ̀ yìí bíi kì í ṣe red sand just this is just a sand eléyìí iyẹ̀pẹ̀ bíi plaster iyẹ̀pẹ̀ yìí wọn ò lè rí iyẹ̀pẹ̀ yìí kí wọ́n sọ pé wọ́n fẹ́ kó yẹ̀pẹ̀ láti ibì kan tó jìnnà so nínú ìlú ni so tí ẹnìkan bá kó yẹ̀pẹ̀ tó bá sọ pé where are you going to tó pàdé ẹ̀ níjọ́ Ìjẹ̀bú Òde tó wá sọ pé i'm going to Onitsha tó dẹ̀ kó yẹ̀pẹ̀ you should ask him your number six should tell you that why should you take this sand èló ni sand of yẹ̀pẹ̀ yẹn èló lè wó epo tó máa lò débi tó lóun lọ you understand me so nínú ibẹ̀ yẹn bóyá àwọn tó ń tagbó tó ní ẹ́sìpìtì ilé tó ń fẹ́ lọ supply sáwọn ibì kan ṣé ti yẹyìn tó yẹ pé wọ́n kó wọ́n máa pàdé ọlọ́pàá lọ́nà ọlọ́pàá wà nígboro wọ́n suspect wọ́n suspect wọn wọ́n máa believe pé wọ́n kì í kí ni wọ́n kó wọ́n fẹ́ já yẹ wọ́n tó wà tẹ̀tí pé yẹ̀pẹ̀ wọn ní sọ but thank God wọ́n tún ṣe ṣe eléyìí síta ṣùgbọ́n eléyìí kò lè jẹ́ láti port kò lè jẹ́ láti any port ó ti yẹ yín it's not from port it's the, an exhibit that been found I mean found or created have been planted have been generated from the state from the country themselves so ìyẹn bó ṣe jẹ́ táwọn ilé ẹ̀ sọ pé wọ́n kó firearm wọlé this is not I don't think it this is the way they pack firearms but me, ti páàkì kan rí ṣó ti yé yín ah, ṣé wọ́n máa kó torí láti èkó tó máa fẹ́ lòdù nǹkan sìn ṣé wọ́n máa kó ẹrù wọ́n á sọ pé mọ́tò this guy i mean this um, um, man diesel ṣé man diesel ni àbí uh, this ṣé twenty five tons thirty tons ṣé lè yòó tó thirty tons bíi fifteen mo ye tons ó jẹ́ àbí twenty five kó wá sọ pé bo ló ń lọ tó ń gbé yẹ̀pẹ̀ lọ so tẹ́ bá bá àwọn mọ́tò yìí pàdé ní àwọn ìlú tó yẹ pé ibi igbó tó yẹ pé long distance wà wọ́n bá kó yẹ̀pẹ̀ yìí they should be they should be suspected hmm, tí wọ́n tó ń bá tẹ́ bá bá nínú example like tẹ́ bá pàdé wọn ní àwọn tó yẹ pé ìlú máa pọ̀ ó máa jìnnà tó bá jẹ́ abúlé gan tábúlé bá wà láwọn ọ̀nà ọbẹ̀ yẹn tí wọ́n ń kọ́ ilé tó tóbi tí wọ́n ń kọ́ ilé tó wà eh, fashion house tí wọ́n ń kọ́ àwọn house when you see them also tó má ṣe ń kọjá tó ṣe ń lọ jìnnà they should be query as well ó ti yẹ bẹ́ẹ̀ mi ṣe wo kinní yìí o so àwọn eh, currency tó máa ń kó láti one state uh, láti one village to the other i mean láti one place to the other torí bí tẹ́ ẹ bá dẹ̀ pé wọ́n já sí ẹ bá wo i mean surroundings ẹ̀dá surrounding eh, nínú ilé àwọn ilé tó tó tó ní fence tó ga their fence is very solid and very okay so èdè tí wọ́n dẹ̀ ń sọ kò sí ẹnìkankan kò sí kéè kò sí èdè haúsá kankan mbẹ̀ ẹ máa rí èdè bí èdè yíbò kódà kò sí yorùbá mbẹ̀ àti èdè bẹ́ndẹ̀ so ti yẹ mẹ́rin bí àwọn binami bí delta state bí àwọn edo state bí èdè yíbò àwọn tó wà lọ́ndà ohun tó jáde láti ibẹ̀ yẹn nìyẹn ebi ọmọ bọ́n ṣe ń kó bọ́n ṣá ṣé ti yẹ yín hmm, but eléyìí ò kì í ṣe iṣẹ́ fúlàní torí wọ́n ti gbé wọ́n ti táàgì wọ́n níṣẹ́ fúlàní nípa àwọn fúlàní ń kó gùn wọlé irọ́ èmi ò kí láìkí irọ́ eléyìí ò ṣiṣẹ́ fúlàní bye for now ẹ ṣe. I will share it. I will post it in my platform too. You have been watching trend for a long time, and màá ti post ẹ̀ sí màá dẹ̀ sọ pé please can you tell us nǹkan tí ẹ bá sọ̀jẹ́ ìkílẹ̀ fi ipò wà ń bẹ̀ èmi ò kóró ẹ̀rù bẹ́ẹ̀ mi rí rí o àwọn oúnjẹ òkèrèkà lójú mi bọ̀tọ̀ òkèrèkà kì í ṣe bọ́n ṣe ń di òkèrèkà láti bíbà yìí lọ sí ilé àbí ṣó ti yẹ ilé yẹn mi ì dẹ̀rí pé ó jọ òkèrèkà lójú mi ṣùgbọ́n kì í ṣe nǹkan tó fi ń di òkèrèkà ń bí nìyẹn bọ̀tí gbogbo nǹkan tó tún dì sínú sako bag black bag mi ò mọ nǹkan tó jẹ́ o mi ò mọ nǹkan tó lè jẹ́ so wọ́n ṣàsmọ́gù smọ́gù àwọn smọ́gù làṣà lónìí anyway the custom should look should be at láti also again Come out, dada. dáadáa kán dẹ̀ crime pọ̀ gan ẹ Nigeria everywhere in the, in, the, in the world we have crime but if you don't fight it they will continue to be more but when you fight it they reduce and I pray God will help us to reduce our problem because crime in a city in a country is a problem every yoke ni so yeah, bó ṣe jẹ́. ẹ mọ̀ pé mo fẹ́ sọ̀rọ̀ Cain nígbà yẹn tí ẹ bá ka ìtàn Abel àti Cain that's uh, Genesis chapter four ẹ jẹ́ nǹkan ẹ̀sìn málẹ̀ka akademi Adam made love to his wife Eve and she became pregnant and gave birth to Cain. Hmm ìṣòro wọ́n get back to first born they get back to problem. She said, with the help of the Lord, I have brought forth a man. Later, she gave back to his brother Abel. Now Abel kept flock, and Cain worked the soil. àgbẹ̀ àtúnṣẹ́ lórí ilẹ̀ flock ìyẹn ń darun iṣẹ́ àgbẹ̀ náà ni àwọn méjèèjì ń ṣe ṣùgbọ́n in different way in the cause of the cane I mean, in the course of time Cain brought some some of the fruits of the soil as a offering to the Lord and Abel also brought offering fat portion fat portion ṣe fat portion from some of the firstborn of the flock gbogbo ẹranko ẹ̀ tó bí àkọ́bí ibi tí wọ́n máa ń lò tó máa sọ pé kẹ́ first fruit wá nìyẹn the Lord look with favour on Abel ọlọ́run wá fojú ìfẹ́ àti ojú rere wò and his offering but on Cain his offering he did not look with favour ojú wọn fojú rere wo ti Kéènì nítorí pé èṣù ló ní. So Ken was very angry and his face was downcast. Then the Lord said to the Cain, why are you angry? Eh, iṣẹ́ owó ẹ̀ ló jẹ́ why is your face downcast? ọlọ́lọ́run ló béèrè lọ́wọ́ ẹ bẹ́ẹ̀ if you don't if you do what is right if you do what is right will you not be accepted but if you do not do what is right sin is cashing at your door crushing is cashing at your door it desire to be have you but you must rule over it it desire to, to catch over it Or do you I mean? Now Cain said to his brother, Abel, let's go out to the flock. Where I mean, let's go out to the field. Where they were in the field. When they were in the field, Cain attacked his brother Abel and kill him. Hmm. Ẹ máa And kill him. Then the Lord said to Cain, where is your brother hmm, kábíyèsí i don't know he reply i am no brother, skipper. arrogance Obilipo, smart and family Wasiu ni the Lord said what have you done listen your brother blood cry out to to me from the ground What ti waste and waste our blood àwọn mi jẹranjẹran jẹyànjẹyàn àwọn apààyàn mm, àwọn ritualist àwọn alájàlẹ àwọn tó bẹ̀rẹ̀ nìyẹn mo sọ yìí kéènì ló bẹ̀rẹ̀ o ẹ máa gbọ́ o now you are under a cause ṣó ti rí apààyàn wà lọ́ndà cause o and drive and even from the ground which open it is its mouth to receive your brother's blood ègún àti ilẹ̀ náà tó tẹ́wọ́ gba ẹ̀jẹ̀ náà náà gbogbo wọn bínú yes from your head when you walk the ground it will not longer yield ṣètìrì ẹ máa gbé láṣálẹ̀ gbogbo apààyàn bẹ́ẹ̀ ni tó bá ló máa bà tèmi jẹ́ long year i mean no longer year it scroll for you yes you will yes àwọn politician wọn ní support gbogbo ẹ̀yin ti bá mi jà mọ́ wọ́n bá yín jà ní bẹ́ẹ̀ ni bí tẹ́ ti ń jẹ tẹ́ yóò tẹ́lẹ̀ ní yóò mọ́ ẹ fi mí lọ́rùn lẹ̀ yóò àwọn family kéènì hmm, you will be a restless wanderer on the earth gbogbo ẹ̀yin tẹ́ yọ lẹ́nu nìyẹn ọkàn yóò ní balẹ̀ ṣó balẹ̀ fún yín báyìí bó tẹ̀lé pé wà lórílẹ̀‐èdè nàìjíríà your mind no touch ground. you be restless wanderer on the earth Cain said to the Lord my punishment is more than I can bear. ó pariwo pé a kí ló dé ẹbẹ ẹhán ní kiri ó mọ nǹkan tó ṣe ni àkọ́bí èṣù I mean èṣù èṣù nìyẹn today you are driving òun ló sọ bẹ́ẹ̀ yẹn ò kì í ṣe òun oye kéde ló sọ̀rọ̀ you are driving òun from the land and mi ò fẹ́ sọ síra mi I will you will be you will be hidden kéde will be hidden from your Cain will be restless. He will be hidden from God's presence. He will be a wanderer on the earth. And wh whoever finds Cain will kill Cain. But the Lord said to him, Not so anymore who kill Cain will suffer ìyẹn mi pé <laughs> ẹ̀jẹ̀ kan máa ṣe kútakúti káàkiri <laughs> will suffer vengeance seven times ìyẹn mi pé punishment ẹ̀ tó ń bá kú gan wọ́n fi kúkú ẹ̀ láṣìírí ni over the Lord put his mark on Cain so that no one will find him will kill him so yes because òun gan ti apààyàn they don't kick killers easily because they lose, you know, people run away from them. They don't bear them. it takes grace of God people to face them. Mm. Because they carry, there's a mark on them that you'll be thinking that the mark is scary. Yeah. So Cain went out from the land. I mean, went from the Lord, from the Lord present, and live in the land of Nod nude nod nude eh, nude east of Eden Eden Eden Cain made side ibẹ̀ yẹn ibi tí ìwòwò bẹ́ẹ̀ ni inú ìwòrán ti bẹ́ẹ̀ ṣó ti yé bẹ́ẹ̀ hmm. Cain made love to his wife wọ́n filẹ̀ ó bímọ alábòsí apanilẹ́kún aláàbòsí alówó a máa jí wọn ní gbogbo nǹkan pé apanisáyé alówó wọn tún bímọ wọn tún láyà o ṣùgbọ́n ìgbẹ̀yìn àwọn apààyàn yìí kò ní dáa bẹ́ẹ̀ ni and his i mean Ken made love to his wife and she became pregnant and gave birth to Enoch ṣé Enoch ló bí. Eh. Mm. Enoch. No, Enoch. Cain was the pu Cain was then building a city and he named it after his son. You see? Àwọn apààyàn náà wọ́n ń kọ́lé, wọ́n á kọ́ resort oríṣiríṣi. Hmm. He named it after his son, Enoch to Enoch was born Ireland. Ah, Ireland. Ṣé W nǹkan náà bí sí yìí? Oh, Ireland. Ireland was the father of <laughs> Maljud Ma, Ma, Meujael Me, hmm. and Meujael. Mehu Jel. Bel was the father of Metusel. Ṣẹ̀rí àwọn ìran kéènì nìyẹn ò Metusela ẹ̀mí gígùn fat ẹ̀mí gígùn kan tó ń bá ní ẹ̀mí gígùn so kì í ṣe pé torí pé Ọlọ́run fẹ́ràn ẹlòmíì ló ṣe ní Metusela torí Metusel Metusel is the òun ló ó lẹ́mí gígùn and Metusel was the father of Lamesh o oh, lamesh náà wà nbẹ àwọn family àwọn presenter tó máa ṣiṣẹ́ fún kí wọn nìyẹn lamesh àbí lamesh náà ni kí ló dé torúkọ yín wà ń bíbà orúkọ àwọn pípì wà nù níṣà metusel and <laughs> and metusel was the father of lamesh lamesh married two ó níbi tí mò ń lọ two women ibẹ̀ náà ni àwọn náà ni kéènì náà ló ni polygamy kan máa ṣe ah ó ga o ó gbàdúrà àkọ́kà tó tẹ̀síwájú ẹ̀mí polygamy ẹ̀mí kéènì because torí ìtòbí rí ṣiṣẹ́ the spirit of Cain the power family of Cain are in existence tòótọ́ ni o <laughs> tòótọ́ ni o it's not a joke they are in existence Lamel married two women one name Ada okay Ada Ada Ada Ada. Ada, ada, ada. And the other, Sila. Ada gave birth to J Jabez. Okay. Jabal. Jabal. Abi Kabani. Jabal. He was the father of those who live in tents and rise livestock. Okay. Livestock. Àwọn tó ń darun darun nìyẹn okay kìnìní okay irun kìnìní everybody apààyàn everything ah mm. thank you mú hmm, bọ̀. the brother name was Juba he was the father of the, of all who play emagbo. He was the father of all who play hmm, strange instruments. <laughs> Àwọn tó ń lùlù pápápá, àwọn tó kọrin pápápá, àwọn tí òjò nílùú gidi o, kì í ṣe àyàn, kì í ṣe àwọn tàyàn o, kì í ṣe àwọn olórin gidi o. <laughs> That is strange instruments and pets. Uh, eh, and Pipes. Ishmael and Pipes. Sila also had a son, Tuba Cain. Eh? Sila also has a son, Tuba Cain. Hmm. <laughs> Look at look where at go. Who forgot all kind of truth out of bronze and iron, Tubal Tubal-Cain's sister was Naaman. Naaman. Tubal-Cain's sister was Naaman. Lamech said to his wife, "Okay, Ada and Sila, listen to me, wives of Lamech. Hear my word. I have, mm, God forbid, not me. Oh. I want to put it, I don't want to see about it. Man. He has killed a man for wanting wanting wanting me. He had killed a, I mean, he had killed a man wounded him, wounding him. Ó ti pààyàn, àpààyàn wà ní system yẹn. A young man for injury òun, ó tún ṣàlàyé fún wọn. A young man for ó tún ṣàlàyé fún àwọn ìyàwó he loved to talk to his wife ìyẹn àwọn ìran kéènì so apààyàn wọn ṣàlàyé it's nothing to them it's nothing if Cain is a I mean if the Cain is avenged seven times the Lamech seventy times you know even Cain himself you know he was talking to his uh, Cain was talking that time that God, even the punishment, he put himself also punishment because he know that he did more. He know what he have done. He judged himself again. And that one was saying that if he killed his father was judged for seven times, he himself will be judged 70 times. Okay? 70 seven times. 77 times. Mm-hmm. And Adam, ibi tí mo wá fẹ́ dèrè, story Kéènì nìyẹn ẹ ti rí nǹkan tí iṣẹ́ burúkú tí kẹ́ni ṣe ẹ ti rí hmm. ẹ ti rí generation ẹ ti rí gbogbo àwọn tó bí so tó bá ti fáànì ara ẹ ní gbogbo àwọn instrument àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn tó bá ti sọ wọn ò ní láti ṣàlàyé fún ẹ kẹ́ni ni ìran kẹ́ni ló ti wá and fourth generation yẹ <laughs> nǹkan kan máa yẹ máa kà lọ. Adam made love to his wife ibi tí àwa ti dé nìyẹn ibi táwa ṣe ti ṣàn wá nìyẹn ó ti yẹ yín ẹ ibi tí àwa ṣe ìwà ti dé ibẹ̀ ládé ibi táwọn èèyàn rẹ̀ ta ti dé àwọn ọmọ ọlọ́run bí tá a Adam love Adam I mean Adam made love to his wife again and she gave birth to his son ìgbà yẹn ni àwọn dáàdi wa ṣẹ̀ṣẹ̀ and name him Seth Seth ó ti get started Seth Seth Seth saying God has granted me another child another chance another blessed one àwa nìyẹn <laughs> àtàwọn ọmọ wa àtàwọn èèyàn rere in peace of i mean in the place of Abel mm. since Cain kill him mm. aláyé bàjẹ́ kẹ́ni o gbọ́rọ̀ olúwa o ní pa ọmọ mi ìran kẹ́ni o tó máa ń pa èèyàn o ní pa mí gbàdúrà fúnra rẹ ọ̀fẹ́ ló bá dé o ìran kẹ́ni o ẹ gbọ́rọ̀ olúwa tẹ́ ẹ máa ń pààyàn ẹ ò ní pa mí ẹ ò ní rọ́mọ mi pa ìran kẹ́ni o gbọ́rọ̀ olúwa ẹ ò ní rí mi pa o kẹ́ni o kò ní pa ẹbẹ̀lì mi o kẹ́ni o ẹ ò ní pa ẹbẹ̀lì mi o kẹ́ni o ẹ ní pa ẹbẹ̀lì ọmọ mi o kẹ́ni o ò ní pa mí o bẹ́ẹ̀ lórí pray for yourself kẹ́ni ò ní pa wá o. Jẹ́ come kà bẹ̀rẹ̀ again. Adam loved, made love to his wife again and she gave birth to his son and named him Seth. Shet, Shet. Ó fẹ́ jẹ́ Shetima, Shet. Èmi pè Seth? Shet. Saying God has granted me another child in the place of Abel since Cain killed him. Seth also had a son, and his name is Enoch. Enoch. At the time, people began to call on the Lord. That is the time. Well, at that time, people begin to call on the name of the Lord. Since the time Before the K, nobody calling God. They doing atrocity. They using people blood to bath. We know they kill the fucking money lórí. Ṣùgbọ́n since this eléyìí nígbà tí Ọlọ́run gbé tó dé to shed tó set to shed to shed set then that's when they start calling God. The fear of God is the beginning of wisdom. Yes, So for Ọlọ́run. a yìí tí mo wà yìí lọ́lọ́run ṣẹ̀ṣẹ̀ ni ọlọ́run ṣẹ̀ṣẹ̀ ṣe tán láti ṣe kíni this is time during that time yẹn ẹ rí ẹ bá lọ sọ pé àkọ́bí kan ẹni tó kó bẹ̀yìn àkọ́bí rèé o mo dúpẹ́ pé mi ì sí lákọ́bí ṣá hmm, mi ì ṣàkọ́bí kankan mi ṣe wà ọlọ́run nìkan ni àkọ́bí náà nínú àwọn àkọ́bí àwọn òkú mi ì ṣàkọ́bí jésù làkọ́bí àtàwọn àkọ́bí kéènì wọ̀nyí hmm, àkọ́bí tó bá jẹ́ àkọ́bí gbá orí ẹ̀ mú anointi kéènì kò ní ṣiṣẹ́ láyé mi pray o oh, don't joke with it anointi kéènì kò ní ṣiṣẹ́ láyé mi anointi kéènì kò ní ṣiṣẹ́ láyé mi anointi kéènì kò ní ṣiṣẹ́ láyé mi anointi kéènì kò ní ṣiṣẹ́ láyé mi ẹni tó kó bá àwọn ìjọ́jọ́ àkọ́bí nìyẹn. ṣùgbọ́n láti ìgbà tó ti wẹ̀ tó ń padà bí ẹni tó wá replay eh, kínní yẹn àtìgbà náà ti bẹ̀rẹ̀ sí ń pe ọlọ́run orúkọ olúwa ilé ìṣọ́ agbára ni o olódodo ọ̀nà rẹ̀ ó sì yé olódodo ọ̀nà rẹ̀ ó sì yé kéènì ó gbàrọ̀ olúwa gbogbo ẹ̀yin tẹ́ ẹ gbógun tì mí o kéènì nìyí o ẹ gbàrọ̀ olúwa èmi kì í ṣe bẹ́ẹ̀lì tẹ́ ẹ lè pa èmi kì í ṣe bẹ́ẹ̀lì tẹ́ ẹ lè kà o gbàrọ̀ olúwa kéènì ó gbọ́rọ̀ olúwa ẹ̀yin kéènì ó gbọ́rọ̀ olúwa o kéènì ó gbọ́rọ̀ olúwa èmi ò mà kí ṣe ébẹ́lì tẹ̀lé pa ọmọ mi ò kí ṣe ébẹ́lì pa kéènì ó kéènì ó gbọ́rọ̀ olúwa. I will not be wasted by Cain. I will not be wasted by evil family. I will not be wasted by evil siblings. I will not be wasted by Cain, a senior brother or sister that have a spirit of Cain. I will not be wasted. If your husband have a spirit of Cain, then he will finish you. It's about, he's not, the, you know, some people who finish people. Like, I don't I don't have one. Kò gbúdọ̀ díjú àná kí ni pọ̀ rẹpẹtẹ tó bá gbọ́ pé ó ti pọ̀ rẹpẹtẹ ó ti pọ̀ rẹpẹtẹ ó ti pọ̀ rẹpẹtẹ ó ti pọ̀ rẹpẹtẹ ó ti pọ̀. He built towers. You read it. You can go and study it from one to the end. That's Genesis chapter four, right? Genesis chapter four. The last verse is 25. That is, read it from 1 to 25. Cain built a towers. He has a resort. He has a he built a Babylon. He, last, he have a lot of castle. He has a lot of villa. But he, despite that, he's a Cain. <laughs> kí là máa ń kọ́lé kí là máa ń lò ṣùgbọ́n ìgbẹ̀yìn wọn àti tí àwọn ọmọ ọba the way their generation going to be in the street ìwọ náà ló máa fi gbẹgbẹ kí ènìyàn ó ti bẹ́ẹ̀ kí ló ń ṣe what are you doing to your nation what are you doing to people what are you doing your surrounding are you kidding hmm. ìran kéènì wà tó tọ́ ẹ ti rí ọmọ tí àwọn kéènì yìí tí ìran kéènì bí orúkọ wọn ìnáwó gbogbo orúkọ yẹn ibi tó ti kọ́ ìnáwó àwọn kan wà sọ̀rí ni ìran kéènì ni wọ́n ti wá wọ́n ṣe sọ pé ó da lárìnká yẹn ṣe wọ́n rò pé àwọn èèyàn rò bóyá ṣe ni yóò sùn sẹ́gbẹ̀ẹ́ títì ó kọ́lé tó máa sọ pé kéènì ṣe ló da lárìnká wọ́n lówó they go when they go like this they build here they go like that they quickly they no maneuver like that you know but they produce things that is terrible. Oh, when you want to talk about, if you want to talk about polygamy, you want to talk about one who do strengthening, who do batting, they just find themselves. It's not like they, they, they, they, they, it's the planning. It's already in this blood. The DNA is carrying evil. Yari kaposo tayaba. Their DNA carry evil. Yeah. My DNA will not carry evil. Any evil DNA anything that is evil in my DNA oh no. take it away take evil away from my DNA take evil away from my daughter's DNA take evil away from our DNA your system also when you have a lot of this firstborn of Cain that call themselves Cain you understand me you know they do things even they know they know they will tell you <laughs> where some people like anyone when you're 30 so your mama if anybody judge me they should just leave him for God because they know themselves that I am one. bí táwọn bá yé jẹ́dé láyé táwọn ṣe ọlọ́run nìkan ló lè gbà wọn wọn ò dẹ̀ tí rẹ́dí láti ronú kúwàdà ṣùgbọ́n lónìí àyè wà láti tọmọlúwàbí ẹ ṣe o ó ti yé bẹ́yẹn ìbéèrè sọ pé ẹni tó bá ronú kúwàdà kú nẹ́sẹ̀ kì í ṣe pápá ṣe o kì í ṣe bábá lé o kì í ṣe just for for some while o or for some minutes o okay uh-huh. you can read it very well from A to Z kéèní má bímọ ó produce <laughs> ó fún àwọn èèyàn in fact ó bímọ ẹ̀rí ó bímọ ju tẹ bá wò dáadáa ó bímọ ó produce dáadáa in fact ó tún tó stage kan àwọn ọmọ ẹgbẹ́ ẹ̀sìn ń sọ pé àwọn fẹ́ fẹ́ méjì gan tó pé àwọn fẹ́ balẹ̀ jẹ́ wọ́n bẹ̀rẹ̀ wọ́n introduce polygamy sí wọ́n introduce strange things strange strange things May Almighty God save us and their, with their family. They, they did the eh, of uh, Cain is existence. When you see people who love to kill, when you see people who love to destroy people's life, when you see people who just want to bring you down because of your things, they want to bring you down because of your thing ìwọ ló ní and they still want to bring you down because of that And kéènì ni kì í ṣe ẹjọ́ wọn náà DNA wọn ló ń ṣiṣẹ́ lòdì sí ayé wọn ah, olúwa mo dupe tèmi tí DNA ò bá ṣiṣẹ́ lòdì sí ayé re tí ò dẹ̀ ní ṣiṣẹ́ lórí ìṣẹ́ àwúrò àṣọ fọlọ́run mo dúpẹ́ tèmi o ọlọ́run mo dúpẹ́ tèmi o mo dúpẹ́ tèmi o mo dúpẹ́ tèmi o olúwa ṣé o má jẹ́ kí dna mi má jẹ́ ṣiṣẹ́ burúkú o má jẹ́ ṣiṣẹ́ burúkú o dna ọmọ mi má jẹ́ ṣiṣẹ́ burúkú o ọlọ́run ètò ti ń ṣiṣẹ́ burúkú lára ìtọkùnrin olùwàjọba ayọkúrò àwọn tó ní bá dna tó máa ń fẹ́ fúnyàn ní àwọn disease tó máa ń fẹ́ fúnyàn ní dna títí wọn tó jẹ́ pé they know they want to give you virus that they are carry ah my god and my saviour every spirit of every that spirit of a virus we reject you we reject you those seniors that won't normally destroy people me i'm a, i'm too hot for you you cannot destroy me then you i refuse you i reject you i divorce you i will not be destroyed my children, my daughter. Will not be destroyed. My people will not be destroyed. You evil DNA. We reject you, DNA of KO. We reject you, you killer spirit. You killer DNA. I reject you. In Jesus' name we pray. Amen. Kò sẹ́ni kan ṣé o gbàdúrà mo mọ̀ pé táwọn èèyàn ṣe é gbàdúrà àdúrà ní àkókò yìí eh, it's don't joke with it o. Hmm. Kí n tẹ́ bá gbé wọn ní alárìnká ni fẹ́gẹ́ bẹ́ẹ̀ ni the love. Uh, wọ́n máa wà ń bí wọ́n máa wà ń bí wọ́n tiẹ̀ jẹ́ kó ń wà nù yàrá wọn wọ́n wà nílé wọn tèmi kò ní kò yẹ kò yẹ kò yẹ they are restless to wá pọ̀ your mind can mind no touch ground the money they have they are no mind is not touch ground can mind go touch ground so when you see ìran wọn o tún lè lọ ka dáadáa o ka Genesis chapter four from one to the end tó bá ti rí sáyìn pé orúkọ àbójẹ tó ń gbé orúkọ lára àwọn generation kéènì you got to play very well it's good it's not a joke because Cain <laughs> how can somebody look at you look face to face just look at me you look straight to your brother's eyes and then you finish him off because he loves to be good. He loves to do things fantastic, better than yours. And let me tell you, the original killer, the killer, they are stingers. When you see people who cannot lift people, they are stinger and they are killer. <laughs> When you see people who are stinger, sting, stingy, the movers on, stingy, stingy, the stingies stingers hmm. wọ́n máa ń fẹ́ jalè wọ́n dẹ̀ máa ń they cannot lift people people who cannot lift people they are killers they don't want they cannot lift people they only want to see people down they are killers and don't let me deceive you wickedness is a mental illness. The moment he practiced that wickedness in him, he became mad. He ẹni wèrè ti jáde. Bó ṣe kọ́lé tó yẹn náà, ẹ máa rí i he used to do a lot of things that you are with ah She wèrè lélẹ́yìn ni? Bó ṣe wọṣọ tó, bó ṣe jáde tó, bó ṣe máa ṣe bí ipò òun kọ́lé máa ṣe she be òun put it in order tó. Àwọn ọ̀rọ̀ pé wèrè wà lẹ́jẹ̀. Ẹ̀yin ìran kí ni tẹ wà lábẹ́ omi? mo gbàdúrà fún yín gbogbo DNA tó ti gbé fáírọ́ọ̀sì ogun tẹ́ jẹ́ láti ara kéènì babalábàbá yín mo gbàdúrà fún yín lónìí kí ọ̀run kó dìlìtì gbogbo DNA burúkú náà kó náà jẹ yín láti wákàtí lọ torí bíbélì sọ fún wa pé ẹni tó bá ti wà nínú Kristi ó bá di ẹ̀dá tuntun mi fẹ́ gbà yín ní orí mo fẹ́ kí Ọlọ́run gbà yín nípa orí ọ̀fẹ́ rẹ̀ Ọlọ́run kó gbà yín kó délé ti bá DNA ẹni tó bá ní torí pé ohun tí àtijọ́ ti kọjá lọ oníkèésí ó di tuntun àwọn ìran kéènì nígbà tí ọlọ́run tí jésù padà wá sí ayé tó dé ayé wọ́n sọ fún wa bíbélì ṣe sọ fún wa a sì fi ìgbàgbọ́ rọ̀ mú wọn nítorí pé arígbó dára àti ìṣesí àti ìwàsí tí wọ́n sọ nípa wọn la mú la wá sọ wípé a dìlítì ohun tí àtijọ́ nìyí tí ń ṣe ìwà kéènì àmì kéènì àti agbára kéènì àti ìṣesí kéènì àti ẹ̀mí kéènì àti ìwà ìkánú kéènì àti ẹ̀mí burúkunu kéènì àti àpá àti ègún kéènì gbogbo ìpátá àdìlí tiẹ̀ kú lára wa kú lára yín kú lára àwọn ọmọ wa bẹ́ẹ̀ ló máa rí kò ní í padà ọlọ́run ẹ ṣé o ètò àgbà lónìí ẹni bá lóun máa dojú ìjà kọ mí àbí ètò mo wí lónìí ẹni bá lóun máa bá èmi àtọmọ mi jà ọlọ́run bá mi dè wọ́n ní àdìpá ṣẹ́kẹ́ṣẹkẹ̀ tí a kò lè fojú ara rí ìdè tí a kò lè fojú ara rí àwọn ìṣó tí a kò lè fojú ara rí àwọn àgádágodo tí a kò lè fojú ara rí fúnra kọ́kọ́ fi ìdè yẹn dè wọ́n látòkè dé ìsàlẹ̀ kó wá fi àgádágodo sán wọn pa kó wá fi ìṣó náà kó fi gún gbogbo ẹ̀ pa bẹ́ẹ̀ ni nígbà ní kára ni mílẹ̀ láyìn tí mo sọ yìí lónìí olúwa jẹ́ kára ni wọ́n pálọ̀ òní ni èmi kò ní lọ mọ̀ mi ìṣesí mi láti wákàtí lọ ti ọlọ́run ló ti ń jẹ́ láti ẹ̀yìn wá ó tún máa máa dára sí yóò máa jẹ́ ti ọlọ́run jù bẹ́ẹ̀ lọ àti tí ọmọ mi èmi àti ìdílé mi ọlọ́run la máa sìn according to the book of Joshua ó ní Joshua ló sọ bẹ́ẹ̀ ó lèmi àti ìdílé mi ọlọ́run làwọn máa sìn I carry the favour the power the word of God I carry the spirit of God I carry the goodness of God I carry the anointing of God together with my people with my daughter no evil shall befall us torí pé a gbé àpá kérésì kí ẹni bí ẹni kan ni kó má ṣe yọ wa lẹ́nu bẹ́ẹ̀ lórí kò ní yí padà thank you Lord. Jesus name ẹ jẹ́ ká máa lọ báyìí gbogbo yín tẹ́ ń wò mí kò sẹ́ni tó ṣe àmìyàn mi no problem ọdọ́ mo wá sọ̀rọ̀ ni adẹ̀tún wá sọ̀rọ̀ kéènì ṣùgbọ́n a rí pé ẹ lọ tán ìyẹn bó ṣe jẹ́ ọlọ́run bàbá máa ti ẹ̀ máa ṣí gan ni o ẹ ṣí bàbá ẹ ṣí àwọn ìran kéènì wà ọ ọ̀rẹ́ ìran kéènì wọ́n ń gbàwẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí míì nínú wọ́n ń gbàwẹ̀ tó má tún ti ṣe tó má tún ká ọjọ́ aṣọ ògùn àtàṣe bọ́dà wọ́n tún kò wọ̀ ronúkúwàdà ọ̀la lè pẹ́jù o mm. ronúkúwàdà ọ̀la lè pẹ́jù I call myself blood Jesus it is well with me now bye for now. Ah, wàásù ẹ̀jẹ̀ má gbàgbé o níbo ni Esther Esther Akínwándé níbo ló wà Esther Akínwándé níbo lọmọ náà wà Amẹ́ríkà ló wà mo dẹ̀ gbé lọ láti lọ ṣe mánéjà ń gbà ẹ̀ ṣó gbóyún lọ sí amẹ́ríkà ní ṣó ti bímọ ni kí ló tà rẹ̀ mọ́ kí ni situation akọ̀fẹ́ mọ̀ ni báyìí torí ògbéjáde ń gbà yẹn kó fẹ́ jẹ́ mánéjà yẹn